lẹ́gbẹ́lẹ́gbẹ́ aláṣọ amáraṣán aláṣọ amáraṣán àwọn àgbà ìmàle wọn kò mọ̀ pé gbẹ̀yìn ọ̀rọ̀ kò sunwọ̀n wọn pariwo tán wọn fi run hàn gbọ̀ndán hàn hẹ́hẹ́hẹ́ adáfúnṣẹ́ ṣe tí ń ṣe olórí orò nílé ayé ó tún ń ṣe olórí orò ní tàlú ọ̀run adoro. adòró lápá dẹ̀dẹ̀ ní kọ́lé tán ní yọjọ́ ẹ̀ sódòrò dóró adéábòyí kólú tí í ṣọmọ ọkọ̀fà gbọ́nmìrègún òyìnpolú wọn ò mọ dídá ọwọ́ òyìnpolú wọn ò mọ títẹ̀ ilẹ̀ òyìnpolú wọn ò mọ kára ẹbọ ní híha ó jẹ́ polẹ́ fi ń ṣòro ńlẹ̀ yìí èmi ò mọ kán ẹ̀yin ò ṣòro ẹ̀wà bá tòrò yìí ṣe ẹ̀yin ò ṣòro ẹja lẹ́bí ń ṣòro ńlẹ̀ yìí èmi ò mọ kán ẹ̀yin ò ṣòro ẹ̀wà bá tòrò yìí ṣe ẹ̀yin ò ṣòro omi lẹ fi ń ṣòro nílẹ̀ yìí èmi ò mọ̀ tán ẹ̀yin ò ẹ wá bá mi ṣòro yìí ṣe ẹ̀yin ò pọ̀ mú ilé inú. díẹ̀ kì í máa lọ́kọ́ máa bọ̀ ṣé o dúró mi ti rí díẹ̀. o dúró bẹ́ẹ̀ ni. lọ́ra ah. bí ejò eh. ẹsẹ̀ rẹ̀ tẹ̀lé láyọ̀. àṣẹ mm. àṣẹ ejò. Mm. Yeah. èyí lè ọmọdọwọ yín lónìí o ẹ jẹ́ ojú rí ẹsẹ̀ ẹ má jẹ́ ṣàṣe tí o lówó ṣe ń bọ́ lára bíi tí kìnnìkì lára bẹ́ẹ̀ náà ni kẹ bá mi ṣe o ń jẹ́ mo ti ń fàwọn èbó jẹ ọkàn ọ̀fọ́ mọ́ lọ́rì ẹ ọmọ ní bó lùkù wọ́n rábìnrin yìí ẹsẹ̀ rí ọ̀tẹ̀lẹ̀ láyọ̀ lágbára lọ́hùn tó ti gbọ́ ọkàn rẹ balẹ̀ tó ti gbọ́. àwọn àlàáfíà rẹ ni ẹnìkan yìí gbẹ̀bí ewúrẹ́ àìgbẹ̀bí àgùntàn wẹ́rẹ́ báyìí lè wé bọ́ lára igi tí kì nigi lára ọ hmm, hmm. wàá tètè máa lọlé ọgbọ́ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ o tó fi délé ọ gbọ́dọ̀ báyẹn kankan sọ̀rọ̀ o ilé báyìí kọ́ mọ́ lọ mọ́ lọ hmm. kọ́ṣẹ́kọ́ṣẹ́ báyìí ń tì lákọ́ṣẹ́. sọ fún ẹ mo sọ pé gbogbo ọ̀nà tálábì bá ti gbà ibẹ̀ láti máa ránṣà kẹwo òun ló ń bọ̀ òun. ayọ̀ rẹ̀ bàjẹ́ ni àṣàkẹ́ lérí ibú ọ̀rẹ́ mi mo sọ kọ́kọ́ o jẹ́ ká kọ́kọ́ nù ní babaláwo bàbá ọ̀rọ̀ náà ká tó wá fi àbúrúkú jẹ́ dákun òjé sẹ́mi ò gbọ́dọ̀ wọ́n ṣe tóbi tó wà lọ́rọ̀ ọkọ̀ tó ń wọ̀ yàtọ̀ sọ́lọ́bì nínú ọba wa ó sì ń ṣe mí bí kí bí kí kí kí ń gbọ́ ojú rẹ ó ṣe bí. ọ̀rẹ́ mi fi sílẹ̀ kó lè sọ̀rọ̀. àṣẹ wọ̀ àṣẹ wọ̀ àtẹwò àtẹwò olóyè ọgbọ̀n àtẹwò ẹbùn ṣèrí ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ dá mọ́lẹ̀. Ọ̀rúnmìlà nímú ní mọ̀lú àìmọ̀nìyàn ìlú àìmọ́ní ìlú àìmọ̀nìyàn ó dàbí ẹni tó sọ̀pánù gbaragada gbaragada oníléṣe mi pẹ̀lẹ́ ibi rẹ ní yẹyẹ mú ọ̀rẹ́ ibi rẹ lákòókò bá ire ọmọ yìí o ibi rẹ

á ní ìwọ Ọ̀rúnmìlà lé ayé tó ń lọ lónìí rọmọ gbẹjọ Ọ̀rúnmìlà nírọ̀lẹ́ pa Ọ̀rúnmìlà wá gbéra ó lọ sí dìgà jèbùrẹ́ ó lọ sí dìgà abíwẹ́rẹ́ ó jáwé rẹ̀ ó wà gbó rẹ̀ ewé abíwẹ́rẹ́ mo wá mú lọ́wọ́ yìí o kó o bímọ inú rẹ̀ wẹ́rẹ́ báyìí o ọmọ ọ̀yá máa bọ̀ lé ayé ọ̀yá máa bọ̀ lé ayé ọ̀yá gbin díẹ̀ sí ọ̀yá gbin ọ̀yá gbin ọ̀yá gbin. Mm-hmm. nígbà tó ń gba ewé bọ́lá tó dàgbọ̀mọ́lá ta ló bá sọ̀rọ̀ lójú ọ̀nà. bá sọ̀rọ̀ ìyá mi bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀. àṣàkẹ́ mọ́ fẹ̀kọ̀ tanná fún mi o àwòfin ní ti kàró o àpẹẹrẹ tí mo rí ló jẹ́ ẹ̀mọ̀ o ti sọ̀rọ̀ lójú ọ̀nà o àṣàkẹ́ o ti sọ̀rọ̀. ìyá mi ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ Yeah. àbí ngbà tí mò ń bọ̀ tí mo fẹsẹ̀ kọ́ tí mo ṣe yé. Ah, Àṣàkẹ́ ìyá mi ń bò ló sọ̀rọ̀ ni ah. Ah, e, ewé yìí ti sunko kò wúlò mọ́. Eh, ìyá mi ẹ dákun ẹ jẹ́ sáré lọ bá bàbá gbọmọlá kí n gbà mí wá. omi èké ń ṣe ọ́ àìjà lẹ́ẹ̀mejì. Ah. elédùà etí rí etí ṣe. kí ló dé tí ọjọ́ ọ̀kúnlé àṣàbí wá lé koko kó bí ojú ẹja báyìí etí rí ẹ mọ̀ jẹ́ ń ṣiṣẹ́ ẹ dákun ẹ ṣàánú mi ẹ jẹ́ ojú mi ń ṣe ọ̀sùn ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòyà ayò wẹ́ríwẹ́rí tí wẹ́rí ọmọ tuntun dákedáke ah! ẹ ṣàánú mi ẹjọ́ ojú mi ṣe o ẹ já sàbí òbí ọmọ láyé àtàlàáfíà o ìràwọ̀ ìdájọ́ ilẹ̀ kò sùn náà o ẹ ṣàánú mi. ẹyin yọrí o má bá mi sọ fún màmá ẹ bá mi sọ fún màmá ẹ pé iṣẹ́ yẹn o èsì ńlẹ̀ ẹ̀yin lẹ́dẹ̀ ni ká wá gbà lé ni o. Hmm, èmi rè wí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá máa fi tọ́ la sọ́tún la ẹ̀ bá ń lẹ̀kẹ̀ bá wá. ṣọ́la ni ká wá ní àbọ̀túnla. ọ̀la ọ̀túnla ọ̀túnla rè má dá ọ̀túnla ni kẹwàá. ọ̀túnla a máa rí gbà lọ́túnla torí tí n bá délé màá mọ bí màá ṣe bá wọn sọ̀rọ̀. ẹ lọ́túnla tíbi ènìyàn kì í ṣó dí o ṣe mo dúpẹ́ o mo dúpẹ́. Ògúndáre. ṣé kò sí torí àtìgbà tí mo ti wà ń bí mo rí i pé ọkàn ẹ̀ ò papọ̀ sójú kan kí ló ṣẹlẹ̀. Hmm. àná ara mi kò lélẹ̀ rárá iṣẹ́ àrò ara ń sọ mí níṣẹ́ ni ọkàn mi ń fà sí àṣàbí. òótọ́ ló sọ. So. Hmm, bó ṣe yẹ kó rí nìyẹn tí wọn bá jẹ ọkọ rere aboyún dẹ̀ mo ṣù ni o kò mọjọ́ ìdúrà òkè á jẹ́ ká gbóhùn yá ká gbóhùn ọmọ láyọ̀ àtàlàfíà. àṣẹ o àṣẹ o ọ̀dẹ́jà yìí o fẹ́ délé mò ń lára àṣàbí. ní kíákíá ni hmm. ẹ kò burú. ẹ sálí sálí ṣẹ̀gẹ̀ṣẹ̀ ló yá yòrò wẹ̀ríwẹ̀rí tí wẹ̀rí ọmọ tuntun dáfẹ́dáfẹ́ òrìṣà tó jọba nílé ayé tó kí wọ́n jẹ́ bálálẹ̀ odò kí ni wọ́n ṣe kí yèyé mi ọlọ́mọ rẹpẹtẹ lábẹ́ omi. yá mi yá. ọ̀ya gbé ọ̀ya gbé gbé dáadáa gbé kí ló dé tó ń ṣe bí ọmọ èké. ìgbẹ́ ń bọ̀ rẹ̀. ìgbẹ́kọ̀ o ìgbẹ́kọ̀ o yàkàsí olókè ọ̀yà mi. Allahu akbar Allahu akbar. Ashhadu an la mọ̀ mí ó mọ̀ mí ẹ mo ti gbé. gbinesi gbinesi gbinesi. pé wọ ọmọ àṣàbí ti bímọ. ọlọ́run ṣe ń wo mo dúpẹ́ lọ́lọ́run mo dúpẹ́ lọ́lọ́run. ọ̀sùn ṣẹ̀lẹ̀ ṣe ló ya yìí mo dúpẹ́. àdúpẹ́ àdúpẹ́ ẹ ṣé akọni àbàbò. ògùn dàrí èyí ti ṣe tó ń ṣe bí ọmọ eke akọlọ gidan bí. akọlọ bí èmi náà kò kẹrẹ mo ti mọ mo ti mọ pakọrọ má bí ọlọ́run ò ṣe o mo dúpẹ́ lọ́rẹ o. elédùn àwòsàn ọ̀sùn ṣẹ̀gẹ̀ṣẹ̀ ló yá yìí mo dúpẹ́ lọ́rẹ o sí tó fún mi sí. èmi náà dúpẹ́. mọ́ ì tí ì dúpẹ́ jù kì í tọ́pẹ́ o. kí ṣe é paripa kí má ìdúpẹ́ àṣàbí ti kú èdè sọ̀rọ̀ àṣàbí ti kú àmọ́ báyìí kọ́ àṣejọ sọ ọ́. oògùn dáre. ikú kẹ̀. ìyàwó rẹ̀ òkú ọmọ ké ìyá fọhùn kódà àwọn méjèèjì ń bẹnu yẹ̀ wò. èsì dẹ kí má dẹ dúpẹ́ nù yẹn. àmọ́ ọmọ tí aya rẹ bí ló ṣe mí kàyéfì ó sójú mi lẹ́nu ó sì buyọ̀ sí. ṣé ṣé ìjọ lòbí ni. ọmọ náà láà pé àmọ́ ìwọ náà wọlé kó wá lọ fojú rẹ wò. ẹ bà wà á tirú wà láìsí yìí o. asabi báyọ̀ rẹ ti dé o. alihamudulilayi sukura alihamudulilayi sukura alihamudulilayi sukura alihamudulilayi sukura alihamudulilayi sukura alihamudulilayi sukura alihamudulilayi rabil alamin baba àbúrò ẹ máa kú ewu ọlọ́wọ́ àwọn ọlọ́wọ́ á akọ àbábó. akọ lògìdọ̀ ń bì. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. akọ ni ṣùgbọ́n. Mm, kò ní ṣùgbọ́n. má ṣàmọ́ kankan àmọ́ báwo agbóhùn ìyá agbóhùn ọmọ. omi ò dànù agbè òfò o tún fẹ́ máa ṣe jùgbọ́n má jẹ́ kọ́lọ́ ń bínú sí wa o ṣáà máa bá mi ṣe àdúrà máa bá mi dúpẹ́ fọlọ́hún kí wọn náà máa sọ pé alihamudulilayi ṣukura. ṣé ṣukura yìí ní ni a ní ohun tó ṣẹlẹ̀. kò sí nǹkan kan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. oyè nìkẹ́ wọ́n jẹ́ kó ń yàn sí o èmi ò ṣeun lásìkò ìmọ̀ o ó ṣe wọ ni o. ẹ má bínú òde tí mo lọ lówùúrọ̀ ọ̀la ló fà á. ẹ dákun ndó tiẹ̀ ti gbọ́. pé kí ni. pé ọmọ tí àṣà bíbí kò yàtọ̀ sọ́mọ olóńgbò. ẹ ṣe lóòótọ́. Ah, ah, ah, èké èbí dùn. kí ló dé tó fi sí ọ ni tójú wọlé mọ bẹ gbẹgbẹ dùn ah, ah! ṣé èsì pé nǹkan mi wà lára rẹ. nǹkan mi bẹ lára ìyá bàbá ẹ lákùn ah, fi mí di wọn o gbogbo nǹkan mo gbà láyé mi wọn ò gbà pọ́mọdé rí fínfín ṣé torí pé àti àjọkọ̀ lẹ́lẹ́yà ìyá àyìn tó tó ti máa wọ́n ṣerun wèrè kan irun gbogbo ohun tó ń tẹ̀ tó lè dá tọ̀nà mẹ́nẹ́ àbẹ̀wò ni kàkàrà mọ́ àti pẹ̀lú pẹ̀lú ṣẹ̀ṣẹ̀ wà nù rẹ̀ ni ẹ̀ṣẹ̀ wà nù kójú orí kẹ́nu ó sọ ni èmi èsì ìfi èmi èmú mú lómù èmi èmú kan mọ̀ kan n ti bá rí déédé bẹ́ẹ̀ náà ni mo aṣọ ṣé ẹ̀ṣẹ̀ wa ni pé kí n gbọ́rọ̀ kan kí má lè bá ọ̀rẹ́ mi gbọ́. ìbínú furasí ọbẹ̀rù rẹ̀ ń wọn jèrè ah. olóòótọ́ ìlú ní kàlù nọ̀rí nọ̀rí jàǹpàjọ́ǹpà jàǹpàjàǹpà jàwàlà jàwàlà. èmi ń lọ o lè mọ́ àárín àwọn eléyìí ọ̀dà àárín àwọn èèyàn ara àdá àyà ni ọjọ́ mi èmi ò lè mọ́ mò ń dẹ́mi náà mọ̀ ọ́ lọ dàǹgí pọ́lì ọ̀tàwéré tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ alábòsíá ológun sọ bóyá rí oyè níkẹ́ búrú tí wọ́n ráwọn ọ̀rẹ́ òsì tó mọ́ ń bari iná. a fi sùúrù ẹ̀wọ̀ ẹ ṣáà máa wò ó. Ah, wọ́n ti da jù wọ́n lọ ẹsẹ̀ rẹ̀ òdi tínrín bíi tiyan. oyè oyè oyè oyè ó ti ah. lọ. ṣèbí a ti wo àkọsẹ̀jáyé ọmọ yìí tẹ́lẹ̀. òótọ́ ni òótọ́ ni ṣùgbọ́n nígbà alágbẹ̀dẹ àfa àgbà kó dẹ̀ ń lúrin lójú kan rẹ̀. bẹ́ẹ̀ ni nítorí pé ó ní nǹkan tó fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ tó ń sọ ni nítorí ẹ̀ mo ṣe ní kí gbogbo àfikún lukùn ká lè rojú tu ọ̀rọ̀ yìí o. ìyẹn ni ká ṣe o ẹ jẹ́ kọ́là kó mọ ẹ̀kọ́ kọ́là. ẹ kọ́là kó mọ ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́là nkankan ni eh, adìẹ ti ń jẹ kágbàdo tó dé. ìtọ́ ni ah. ìtọ́ ni. bẹ́ẹ̀ ni ìmọ̀ ah, ẹnìkan wà jọ ẹ jẹ́ gbogbo àjọ da ọ̀rọ̀ yìí káàrò dáadáa torí ọjọ́ la mọ̀ ẹni o. bọ́rọ̀ bá rí báyìí ó ní ohun tá a tún ṣe sí kù. ó dà agbọmọlà kí là lè ṣe. a pa òòṣà fún ni. a pa òòṣà fún mi. ẹ má parìṣà káti ẹ̀ wí pé gbogbo àwọn ará àbá ò gbàgbọ́ pé lóòótọ́ ni a má wà tá a mọ̀ pé òótọ́ ni a kúkú mọ̀ pé òótọ́ ni. ẹ ẹ ìyá Kazeem ẹ dákun bó wà ní tọ̀rọ̀ Kazeem báyìí. ẹ torí gbogbo àwọn ará àbá ńṣe ni wọ́n wá bá mi o ìbídùn o ìbídùn ojú tó lé ojú tó kó o bóò lára Kazeem o bóò lápá rẹ o bóò lẹ́sẹ̀ rẹ bóò lára tiyín náà o ni mo wá ní pé tó o kéèyàn lè bàrà bọ̀jẹ̀ béèyàn bá délé ni mo ṣe ní wá bí yín lèrè pé bóò wá tún ní ṣé orí rẹ ti ń tóbi àbápá rẹ ti ń tóbi. ìbídùn o èmi ní sí ọ rí tí mo fi ṣe kí ni. ìwọ ẹ̀rọ náà tiẹ̀ kọ́ kọ́rọ̀ tó bòde lẹ́nu rẹ ni tójú apáta bá ń léwó sẹ́nu adìẹ lọ́yẹ kan ti gbọ́ ni e àbí sọ́mọ́ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kan ni ọwọ́ àjò yakiri túfọ̀ káàkiri abà kí ló dé ó ní gbá sẹ́ni àbí nǹkan mi ń bẹ lọ́rọ̀ rẹ ni. E. ìyá àbíyè torí ìtọ̀ lọ́hún ìyá àbíyè torí ìtọ̀ ibù ní sọ lẹ́nu bí ọgbọ̀n àwẹ̀ ẹ dákun ya Kasimu tí n tí mo ti béèrè ní ìsìn tó ti pọ̀ jù ni síbi kí n lè bá àràbọ̀ rẹ̀ jẹ́ ni. ìyá Kasimu nígbà tó ń bọ̀ lọ́dọ̀ mi kí ló dé tó fi mú ìbídùn lọ́wọ́ tó sì mọ́rú yẹn tí ìbídùn jẹ́ láàrin àbáwá yìí. ó ní òun fẹ́ ṣáájú mi náà ni ah! ó lóun fẹ́ tẹ̀lé mi wá. àájò ah! hmm. ìbídùn mo ti di ojú mi sọ wá kí n tó la ojú yìí ọyá bóòdè lọ́ọ̀dẹ mi. ìyá mi yé ẹja padà ẹ lajú yín jàre ẹ lajú yín kẹrin kẹrin mi ojú kòrò èpo ojú kòrò jẹ ẹ dàpọ̀ ìwọ̀n ti yín gan-an kí ni gbogbo làlà kókó fẹ̀fẹ̀ yín ah, kí ló dé olókùn sòkú abídógún kẹ́ẹ̀pẹ̀ alárànlárò òro ẹ̀yìn ló kó àìsàn ẹ̀ ló kó àìwo kí n ti yín kí n ti ọ ah, ah, èèyàn tí mo bá lẹ́jọ́ ó ti ṣàlàyé ọ̀rọ̀ fún mi èwo ń ti yín ẹ jàre ẹ dìjú ẹ lajú ẹ dìjú ẹ lajú kíni kíni. ọ̀ka ìlàyé hmm. ayọ̀ wà dáa fún ọ. àmì àṣẹ Èdùmàrè. mọ̀mọ́pọ̀ ọmọ ọ̀rọ̀ sọ òsè ńlá sọ wá rí bẹ́ẹ̀ bá lẹ́nu sóògùn kà fúnra ẹni tí ọ̀jẹ̀ wọ́n mà bọ́ wà yóò ní ẹ fún mi ń wọ jẹ tán bá wá bí baba ńlá kú baba rẹ dáa <laughs> kọ́ mọ́ bòde kí n tó wọlé kí n tó jáde n tó sìn dọ́jọ́ ọkù rẹ̀ ń èlé ọ̀la lónìí. adókun ọmọ mi kẹrù tèmi o mo yọ̀ǹda yín mo yọ̀ǹda yín ìbínú lọ o. tí ò bá jáláwọ̀ àbí tó jẹ́ ń lóyún oṣù mẹ́sàn-án tí mo wá bí ọmọ tí ò jalá ń gbà tí ò jológbò. Hmm. ìyá Kasim ṣebí gbogbo ẹ̀yà ara ọmọ rẹ ló pé síbẹ̀. ó pé tí ọmọ ń lè yí ibẹ̀ yìí. kí ló dé tó ń ṣe bí ọmọ èkì àtẹlẹdùà ọmọ sí ń tẹlẹdùà ò lè ṣe ẹ jẹ́ àmọ́ àwọn tẹlẹdùà ó ṣe sọ tó gbọ́ báwọn ò ní dààmú lórí rẹ̀ lágbára ẹlẹ́dùà alálẹ̀lẹ̀ yóò sì yan padà lẹ́yìn rẹ̀ ọmọ náà bọ̀ kalẹ̀ ẹlẹ́dàá rẹ̀ yóò sì bọ̀ sọdọ̀mọ. ọjọ́ náà rí bí àná rírò ń tènìyàn ṣíṣe ń tọ́lọ́hún torí èmi ò rò pé ó lè yé o. màámi ṣé èmi rí lọ́jọ́ tòní. àdúpẹ́ alihamdulilayi òdúpẹ́ o. níwọ̀n ìgbà tí mi ti ṣọ́kú mọ́ yín lójú hmm. ìṣọ́ ọmọ àjìnà fún yín jẹ a àṣẹ a sentir mal, o tún dé pẹ̀lú ọ̀rọ̀ oníṣẹ̀ṣe yìí o tún dé pẹ̀lú oníṣàngó àtọ́yà ẹ̀yẹ. ẹ mọ̀ pé ṣèṣì la gbà ni àti pé ìkan náà ni gbogbo ẹja ni. báwo ni homework yẹ ṣé o ti ṣe. ah mo jẹ ti parí ẹ ẹ wá lọ. ẹ wá lọ wù kẹ màá mi wá lọ wù. Pila, ó sì já. ọkọ mi àdìbọn àdìbọn. màámi ó ní nǹkan tí mo fẹ́ sọ fún mi. kí ni. nǹkan ìyàlẹ́nu ni o. o mo ti bọ̀. ó mi kí n kọ́lé fún yín. Eh, Kasimu akọ́lé fún mi o ọlọ́run akúkú ṣe ọlọ́run á ṣe ń rọrùn ọkọ mi. ó lè dá yín lójú. Ah? Eh! Kazeem kọ́lé onípaálí fún bí o. Màámi ilé onípaálí lè nù ṣùgbọ́n mo nígbàgbọ́ pé wọ́n á fi dọ̀la ọlọ́run á mú ilé ọkàn mi ṣe. àmín àmín aláwọ̀ àmì ìṣe ọkọ mi. ó sì kú màá mọ́tò náà fún un. mọ́tò ní paálí ọkọ mi wo gbogbo ohun tó ní lọ́kàn pátápátá láti ṣe fún mi ní ti dáadáa ọlọ́run á jẹ́ olè mú aláwòrán bí bá ń mú iṣẹ́ o kò ṣe ọkọ mi kò ṣe kò ṣe ọlọ́run àwọn ẹ̀ lọ́rùn wò jẹ́ wá lọ́rùn màlà fún ọ tó ti gbọ́ gbé ilẹ̀ káàrọ̀ bu ilẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ wá lọ́rùn màlà fún ọ ṣe pápá kan. irúmọlẹ̀ akọ́kànú kò sí lójú. mag àdá yín tá a máa fi ń roko yẹn dà. àdá kí ló eh. fẹ́ fàdá ṣe. àdá kí ló fẹ́ fàdá ṣe. bọ́lájí ọmọ bàbá Ọlábí ni o ojoojúmọ́ ló máa ń ká yàrá ìgbẹ̀dẹ̀ mọ́lé lọ́sàn-án máa jẹ́ ẹsẹ̀ yọkan. ààrẹ wá ọ gbọ́dọ̀ lọ kí ni ọ gbọ́dọ̀ báyọ̀ jà o. màámi kò sí jà o màámi kò sí jà. mo ní kọ́ Kasimu ewu gbọ́dọ̀ bá mi lọ Kasimu. ìyá ọmọ ìkóró. sọ́ṣà. bọ́ọ̀lù ìjọba mo fẹ́ bá yín sọ̀rọ̀. ayá mọ̀ ń bọ̀. ayé ọ̀rẹ́ bá yín sọ̀rọ̀. ee tí bàbá ń gbọ́yàwó ọ̀rọ̀ àbí bó wá ni. àmì wọn mi kì í bá wọn ṣe ìṣẹ̀ṣe ọdún. kí ló wí. mo fẹ́ bá wọn ṣe ìṣẹ̀ṣe ọdún. èwo <laughs> ìṣẹ̀ṣe lẹ̀gbà oníṣẹ̀ṣe lẹ̀gbà kí ṣe oníṣẹ̀ṣe ṣe ṣe ìwò ìtò owó ara yín wá ẹ káàbọ̀ jàre ìtò wáyé wá ṣe gan yóò tí ì ṣe ń gbé ń tẹ̀lé oníṣẹ̀ṣe káàkiri ìṣẹ̀ṣe kọ́ ìṣẹ̀ṣe. ẹ lẹ Kasim kí ló ṣẹlẹ̀. mo sọ fún màmí pé mo fẹ́ ṣèṣẹ̀ ṣe ọ̀dà mi lóhùn. o fẹ́ ṣèṣẹ̀ ṣe ẹ kí ló dé tó ní kó má ṣe. Hmm. ó lóun fẹ́ lọ ṣèṣẹ̀ ṣe ṣé ìṣẹ̀ṣe lọ́rọ̀ ẹ̀ kàn báyìí. ẹ kí ló dé tó ní kó má ṣe. àrí tá àfa àgbà bá gbọ́ ńkọ́. kí ni ti àfa àgbà nínú pọ́ fẹ́ ṣèṣẹ́ ṣe kí ni tiẹ̀ ń bẹ̀. baba kasim. gbọ́ mi òrìṣà ayélujára bá ń ṣe kí kò bá fi hàn ọmọdé ó má parun ni o fi ilẹ̀ jẹ́ kó ṣèṣẹ́ ṣe o. ntọ́kàn pọ̀ o ntọ́kàn pọ̀ mm-hmm. ṣé irú ẹ̀ ni ó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ni tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe káàkiri tó ti torí ẹ̀ wáyé kò tí ì ṣe tẹ̀lé oníṣẹ̀ṣe káàkiri ìṣẹ̀ṣe kọ́ ìṣẹ̀ṣe ni ọ̀lẹ. kí ló torí ẹ̀ wáyé ìṣẹ̀ṣe gangan tọ́mọ lòun fẹ́ ṣe yẹn òun gangan ló máa ṣe o Ìyá Kazeem. ah baba kasim. ìyá kasim filẹ kò ṣe iṣẹ́ ṣe làgbà. ọmọ ogun dára òkun ni wọ́n ń bọ nílé baba tó bí ọlọ́mọ ìjìyà ọmọ ìkóró kò sí dá. ìyàn kan bí ọgbẹ́ adàgà fúgi yeye ìjọ ògùn tí ìbọ̀ wálé ayé aṣọ náà ló mú bora ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ló wọ̀ sọ́run jẹ́ ojú mi ṣe lé ní o. báàmì ẹ kí lọ. ẹ wọn ní lọ wọn jókòó ti kàtìkàtì tó bára ẹ tó bára ẹ. kí ló dé tó ń dààmú ìlàmú báyìí ṣé kàtìkàtì ló ń ṣe ẹni ń bọ̀gù ẹni ń bọ̀gù ẹni ń bọ̀gù rèé ṣe kàtìkàtì ogun àgbè ẹ ẹ wo mo ti ń lọ. àlọ yìí o. àṣẹ o àṣẹ o. ó ti ẹ̀ dá ó dá. ogun àgbè ẹ̀ dáre àjì tó bá rẹ̀ dé kàsíìmù olóòṣà òkú ni wọ́n ń bọ nílé bàbá tó bí ọlọ́mọ. ìdíyà ọmọ ìkóró kò sí já. tá ń ọ̀ṣà. igi ńlá ti ń gbẹ̀lẹ̀ gboko. ẹ̀ka ìdíyà. èkó ti yá. èkó ti yá nìyẹn. ẹ wà nítòsí. kasimu kasimu. Mama, kazeem ti bẹ́ẹ̀ pé mo ti sọ fún láti jẹta tí mo rí ó máa ti di gbogbo ẹrù ẹ̀. ó ti di ó ti di kò ní. kazeem. màmá màmá lọ ọ̀rọ̀ èkó aago ni nítorí gbogbo sútọrẹ fàkọrẹ ọkọ̀ tó sì wà lẹ́kọ̀ọ́ mi ò lè dín sùúrù rárá màmá mo ń lọ. kazeem. kẹ́kẹ́kẹ́ kun àbílà kò sí já. kazeem. tá kojú ó sá lójú ọjà náà ajana. wàá lọ dúlé o kasimu kasimu. lezi nkì ẹ láyà má gbọ́ òun fẹsẹ̀ rìn bọ̀ láti abẹ́òkúta wéèkó èkó yìí pàápàá lè ó ṣòdì ètò ẹ̀sìn bẹ̀rù fún ẹ rárá. Ah, ẹ mọ̀ pé ẹni tó bá ń bẹ̀rù ẹ̀rù á máa bà kò lè ní ìgboyà rárá. ẹ̀rù á máa bà ó dá ó dá máa gbọ́ ká pé lọ́gànjọ́ ẹ̀ ká ìdàgìrì kọ̀ọ̀kan dé lójijì kọ́kọ́ yọ sí ẹ̀ wúyà ibi tó máa gbé gbà. kò sí nǹkan tó máa pàdéyàn lóru tẹ́rù onígbòhùn náà. Ah. ọmọ yìí tẹ̀sí máa pàdé ènìyàn kẹrù kò ní bà. ee Kazeem lesi nkọ ẹ ní gbogbo òun wì ná biso ti kọ sọ̀bù ti kọ́ fún mi òwà sọ di ajá má ma sábà ẹkùn ẹkùn náà a ma sábà ajá àbí <laughs> kasimu alágẹmọ yìí ń ṣe jẹ́jẹ́jẹ́ ikú ń pa o ká má ṣẹ̀ṣẹ̀ sọ ọpọlọ yìí ń jọra ẹ̀ pọ̀pọ̀pọ̀ o ọlọ́run àkó ẹ̀yọ o tó dà bó ṣe wàá jẹ́ yìí ó lè má jókòó sílé lásán ẹsẹ̀ rẹ̀ máa jìnnà ó gbọ́dọ̀ ṣiṣẹ́ torí ó lè má jókòó sílé lásán láì ṣe nǹkan kan ṣiṣẹ́ yẹn àbá wa. kò sí nǹkan tèmi náà lè ṣe ó lè nìkan ni mi lè jà. èsì ò lè lè ràn mí. ilé àmọ́ wà. wá ṣe. kí ni wàá ṣe báwo kí ni mo wá ṣe báwo ẹ pé gbogbo wọn yín pátápátá. torí aago mi tí mo fi sínú mọ́tò wọ́n ti jí o bẹ́ẹ̀ ni wọ́n ti jí. Ah. ẹyẹ ọmọ ìjà. kasimu ah! ọmọ ìjà tó sọ. musa gani. ẹ dá mi lọ́rùn ni ẹ kún ẹsẹ̀. Ah. ẹ ó dáa. ta ló bá mi sáré ṣáàdì rí aago ní mọ́tò. ee ọ̀gá point of correction mi ò sọ pé wọ́n bá mi rí aago ní mọ́tò wọ́n jí aago mi nínú mọ́tò ibi tí mo lè fi aago mi sí ẹni tí ò bá jẹ́ wípé ṣe ló ń túnu mọ́tò mi kò ní mọ́ bẹ̀. Mr. Richard ẹ̀bẹ̀ kan máa bẹ̀ yín ṣe mọ̀ pé kò ń ṣe òní yìí ní first time ẹ máa kọ́kọ́ gbé mọ́tò wá sódò wa Ọlọ́run bá mo fi bẹ̀ so ẹ fún mi ní time kí n fi discipline ọmọ kí n béèrè lọ́wọ́ wọn mo trust wọn òun nínú yín ta ló rí aago nínú mọ́tò Mr. Richard lẹ́ẹ̀kan sí i ọ̀gá mi ò máa gónú mọ́tò wọn kódà gan mi ò rí anything ẹ mọ̀ pé mi ò kí n jalè. inú mọ́tò láyẹn lèmi ti ṣiṣẹ́ mi déèdì mọ́tò wọn. èyí gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ọgbà ló ti máa ṣẹlẹ̀ báyìí látìgbà tí kazeem ti dénú ọgbà ni wọ́n ti máa wá nǹkan nínú ọgbà báyìí. ah kí ló mean ṣé ọ̀gá tó sọ ọ́ sí pé mo máa go. mi sọ pé ọ̀ ló mú omi. ọ̀gá ẹ tẹ bọ̀bọ̀ ìlú dáadáa wọn ló máa máa go. ọ̀gá tí wọ́n fi àjẹ bọ̀bọ̀ ìjàjà àjẹ ọ̀tá gbé wa. ẹ ti àjẹ àjẹ wọn. ẹ gbá mi súnmọ́ mi súnmọ́ mi ẹ gbá mi sí ayín màá bẹ̀rẹ̀ láti rí ẹ. èmi kò mú máa gbòòsà. ó lè gbé mi tó. agbómìnir ewu bí ewu bí ebi ọjà àjọ àjọ ti ilẹ̀ ẹ̀ mọ̀ yìí o ọmọ yìí ò yẹ ilé yìí kí lè fún wa lọ́wọ́ gbà yìí rárá ọmọ ẹgbẹ́ mi ti lélẹ̀ yìí ó jẹ́ kí ẹ ní okó tẹ̀ pátápátá ló fún ah! ìwọ báwo ló ṣe mọ̀ wípé òun ló máa gbé yẹn. mo rí ìdojú gbogbo ọmọ yẹn sọ̀rọ̀ so psychologically mo ti mọ̀ pé òun ló máa máa gbé yẹn. ok nínú ojú wọn tó ń wò ló fi mọ̀ pé òun ló mu ẹ wo ọmọ yìí ẹ má fi sílẹ̀ o ẹ má fi ọmọ yìí sílẹ̀ torí ẹ̀bùn tó wà lára ẹ̀ ẹ̀bùn ọlọ́pọlọ gidi ni pẹ̀lú nǹkan tí ọmọ yìí ṣe yìí product ilé ìwọ ọ̀la o ajá kékeré ṣe dáadáa. oúnjẹ ló ìdè o tẹ́ báyìí bí ìbílẹ̀ kò lè bọ́ṣẹ́. yóò ṣá lójú. ẹ̀ka ìdíyà. ọmọ ogun dá. òkú ni wọ́n ń bọ nílé bàbá tó bí ọlọ́mọ. ìdíyà ọmọ ìgboro. hello alai Baba, I'm to the ground Eh? níbo àwọn wo ah bàbá ti dé tán sí. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀. oníbàdàn ọmọ yàrá mi bàbá ló pè mí sí i wọ́n ní pé níbi tá a ti lọ ṣá àwọn onímọ̀rúwá ní last time yẹn eh. ibi àwọn ti ṣe wọn àmọ́ bẹ̀ eh. ẹ̀ ká bá wọn bẹ̀ sí sí dúró eh. ẹ̀ sì dúró ọjà jọ̀rọ̀ iye owó tí ọba adéwùmí fún wa òun lẹ ti gbọ́ yẹn. bó ṣe rí nìyẹn yín ẹgbẹ́ o fún àǹfààní ẹni tí ó lè bá wa lọ sí ààfin ọba adéwùmí láti bá wa ṣe pàdé bó ṣe rí gan-an òun lẹ gbọ́. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pín kọlùkálùkù dẹ̀ mú titi ẹ̀. ká pín owó tí ọba adéwùmí fún wa. bẹ́ẹ̀ni ká pín kọlùkálùkù. ǹjẹ́ mo lè rí ẹnìkan tó lè sọ nǹkan míì tí ó máa ṣe ọmọ ẹgbẹ́ ní àǹfààní tá a lè fowó ìṣe yàtọ̀ sí pínpín. ẹsẹ̀ nílé sọ̀rọ̀ ó dáa kí ni èrò tiẹ̀ tó fi sọ pé pínpín lówó ẹ̀. kọ́ má dàbí pé èyí síwájú ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀dẹ́ so ti yé ẹ gbogbo àwọn arákùnrin àtàwọn arábìnrin tó jókòó kò sẹ́ni tí ò ní nǹkan tó fẹ́ ṣe o kálukú ló dẹ̀ ní ọmọ ńlé so ti yé ẹ jẹ́ ká pín owó yìí fún kálukú kan lè fún ọ ti délé o. n tá ṣe sọ nípàdé yìí nìyẹn wípé gbogbo ẹni bá wà nọ́mọ ẹgbẹ́ yìí wọ́n gbọ́dọ̀ níṣẹ́ ẹ ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ pé kálukú ní sẹ́lọ̀ bẹ̀ẹ́ mo fẹ́ garanti pé gbogbo àwọn tẹ̀ ń wò yìí lásìkò tó yẹ kí wọ́n ṣiṣẹ́ ojú ogun náà àtàn ṣiṣẹ́ o. ní èrò tèmi èmi ròyìn pé ó yẹ ká fi owó yìí ra nǹkan ogun tó máa ran ẹgbẹ́ yìí lọ́wọ́. ẹ wo ẹ wo hmm. ẹ tẹjọ ìbéèrè kan lèmi fẹ́ béèrè fàyẹmí fàyẹmí do ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu yìí ṣé irú ọkùnrin ni àbí ti gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀. <laughs> ẹ ẹ ṣe bàbá sẹ́rí ọmọ ẹgbọ́ bàbá ohun tá a fọ fún bèrè àwọn èèyàn yìí òun ni mò ń fọ jáde mo ṣe rí gangan nìyẹn. àjọmọ yín ni ah, ẹ ó dáa bó bá wà níbẹ̀ ń tẹ́ ẹ̀gbọ́n rí ẹ̀gbọ́n lẹ́yìn o ṣe fẹ́ gbọ́ níjọ́ tẹ́ ẹ ti wọnú ìpàdé gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ à ń fún yín ní ẹ̀tù à ń fún yín lóògùn lò ẹ̀ ń gba ọ̀ǹdè ẹ̀ gba ayẹta ẹ̀ ń gba tare ǹjẹ́ ibi wá léèrè rí ibi tá a ti rí owó ṣe gbogbo àwọn òògùn tá a ṣe ìpàtà. bẹ́ẹ̀ sì ìbéèrè ibi tó wù ti kiri ọ̀hún ti wá. ọ ti dà báyìí sọ ti yé ọ dà báyìí ẹ abẹ́gbọ́ ọ̀rọ̀ yóò fẹ́ yé wa mọ́ o. kí ló dé gan-an ẹ wò kàkà kíkì nù ọ́ sakápò ẹ̀kún. Yeah. ọlọ́mọkàn ló ṣòro. owó làwọn aṣojú. ọlọ́mọkàn ló ṣòro. owó làwọn aṣojú. iná lójú ẹkùn. ibi tó lè là ọkùnrin. àsìkò yìí ti la wà yìí. ó wà láàárọ̀ ìjẹ́ ìyẹn. ẹ̀sìn náà fẹ́ kó bàjẹ́. àṣẹ. a máa lékún ni. àṣẹ. àní pẹ̀lú lágbára ọlọ́run. àṣẹ. ṣe rí ẹ rí i pé apọ̀ ayapa gan àbí bẹ́ẹ̀ kọ́ apọ̀jà àwọn tá a kú lọ́dọ̀ ọlọ́run lọ. Hmm, níbà iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún wa ni o sẹ́wọ̀n bẹ́ẹ̀ nítorí pé ibi tá a ti kúrò lọ́hùn wọ́n máa wò ó pé àwọn ọmọ kéékèèké yàrá gbọ̀ngàn la fẹ́ dá. Hmm, my chairman ẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àwa gangan la gbàrà lọ́wọ́ alára ó sì ti di dandan ká ṣe kíni ká dáràjà lára lọ ẹwọ ẹ fọkàn balẹ̀. Hmm, ẹ ṣe mo dúpẹ́ pípọ̀ tá a pọ̀ yìí ọlọ́run ní díwá kù ẹ ní báyìí tí kálukú bá ti ń padà sí stéètì ẹ ẹ jẹ́ kí àwọn ọmọ yín mọ̀. a ṣèrànlọ́sọ̀sọ̀ ọ̀wọ̀ àdẹ́gbọ́dọ̀ dáadáa ara wa o so ti yé ṣé ẹ mọ̀ pé àrìn pọ̀ méjò wọ́n máa ń jọ méjò níyà o agbọ́dọ̀ síra ló sùsù ọ̀wọ̀ àdẹ́gbọ́dọ̀ fi ra sí ìṣọ̀kan ẹ jọ ẹ sọ fáwọn ọmọ yẹn tó bá ti bọ̀ láti stéètì wọn kan lè bá nàmàrà mọ́tò wọn o kan dẹ̀ jẹ́ kí slọ́ngà ọdún lẹ́nu wọn kan lè mọ̀ pé yẹ́s ìṣọ̀kan làwọn làwọn bá wa o. Hmm. so ti ẹjọ́ torí ọlọ́run ọlọ́run níjà pẹ̀lú o mo sì jẹ́ nìyẹn. ẹ eh, my chairman eh, ọ̀rọ̀ ni wọ́n sọ láti ẹ̀kan ẹ̀ ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ mọ̀ pé egungun tèmi bá ti tẹ̀lé o máa ń lérò lẹ́yìn ni èmi tí mo tẹ̀lé yín mo mọ̀ pé ètò gbangba sùn lọ yẹ so ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹ ṣe gan alága eh, mo kí gbogbo ìjókòó um, alága àwọn èèyàn wa láti Ẹdó àti Kogi àwọn retí yín láti yọjú sí wọn torí wọ́n fẹ́ rí alága tuntun kí àwọn lè darapọ̀ mọ́ wa kí ẹgbẹ́ wa yìí kó lè gbòòrò dáadáa jù. ọ̀kárì. ẹ kú àlejò. òun ah. eléyìí tó ah. bá ti parí ẹ̀ ló bá fẹ́ lò náà ẹ̀ ó fẹ́ lé ìkópa rẹ̀. mi ìdúlé mú kàn bí àdúgbò mi lọ. dédé ẹ̀rọ máa mu oníṣẹ́ yòó ṣe. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ kẹ́tọ́ hmm. wọlé lẹ́ẹ̀kan tí ẹ bá rí èrò lẹ́yìn Fáyẹmí báyìí bí ìbàbẹ̀ ṣùà ni. Hmm, ìyẹn kò lè má ṣẹlẹ̀ ah. n bó mọ̀ pé bí ayọ̀ bá ti ń rí jẹ bẹ́ẹ̀rẹ̀ ń pọ̀ sí. Hmm, òótọ́ ni àmọ́ mo rí ọgbọ́n kọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ tó sọ ń jọ yẹn. ọ̀rọ̀ ìsọ. bẹ́ẹ̀ ni Ah, bí kínní. ó ní onígbanipẹjọ ẹ ní àwùfọ. ayé abá fi kó lẹ́sà. ìwọ wà lórí ẹgbẹ̀lẹ́. <laughs> <laughs> ẹ dábì ẹni tó pa òwe yẹn òótọ́ ló sọ o àwùjọ orí ọ̀rọ̀ yẹn sọ. Kazeem èsì kan nínú ọ̀rọ̀ yìí wà lẹ́yìn ó mọ bí a ti ń sọ̀rọ̀ bọ̀ látẹ̀ yìí. Ah, oníyàn ló máa sọ pé orí ọ̀rọ̀ ló ń bá òun ò bá ìdí ẹ̀. bí ẹ̀kọ́ tí ẹ rí ibi tó bá wọlé ó fi hàn pé ó mọ̀ níta ṣe ẹ̀ẹ́dẹ́ ó dá sí ẹ̀ làákàyè wà nù ọ̀rọ̀ ẹ̀. ó mọ̀ wá ń ṣe. bẹ́ẹ̀ ni. báyìí náà lọ́pọlọ bí ẹ̀ dá sí. <laughs> ẹ mọ̀ pé n ò lè wá kú onírò ilé bàbá rẹ̀ jẹ ni. bẹ́ẹ̀ ni yóò ti rí kórí nítorí ilé bàbá rẹ̀ ọmọ yìí lọ́pọlọ. tó dá lọ́pọlọ ni. ẹ dáàdi mi mo gbọ́ pé ẹ̀yin gangan ẹ̀ lọ sípàdé mọ́. wọ́n wá mọ́. ìpàdé kí ni mo dẹ̀ tún fẹ́ láṣẹ nígbàdàn nígbà gbogbo ọ̀tọ̀ kùlùlù kan ti yọ tán bí òrì jọ yọ bí òrì pátápátá kan bá dẹ̀ ti yọ tán báyẹn kí ló dẹ̀ kù tọ̀ bá fẹ́ jọba lé lórí. kò wá rí bẹ́ẹ̀ ṣé mo pé ní tere èjì tere ńlọjà fi kún ọ̀rọ̀ lọ́ fi túbì kan ọ̀rọ̀ náà lọ́ fi ṣàjọ padà. bẹ́ẹ̀ ni. kí ni n tó wàá fẹ́ ká ṣe báyìí gan-an tẹ́ ẹ bá ń sọ pé ọmọ Ìkirè ni mí ń ṣe lè bá bẹ̀rẹ̀ pàdé padà tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ pàdé padà gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tó ti lọ àwọn náà ó padà pàápàá ọmọ ẹgbẹ́ yẹn ti lẹ́kọ̀ọ́ sí. ọmọ ẹgbẹ́ wa lẹ́kọ̀ọ́ ta ni tọ̀. èmi gangan Kazeem mo ti da ọmọ ẹgbẹ́ yẹn. àbẹ́ Kazeem. ẹ wò ẹjọ́ darapọ̀ mọ́ wa ọmọ tẹ̀mí wò yìí ọlọ́gbọ́n àtúnilàkà yìí irú wọn là ń láwùjọ wa. ìyẹn kazeem. bẹ́ẹ̀ ni o. kazeem. Ah, ẹ fi ilẹ̀ ọmọ ẹgbẹ́ abilékọ. ó ga o ah, múra sí kínní múra sí kínní ẹ dèmí kan. jàkànjá kọ́kọ́ lórí o tí ojú bá ṣe méjì á ríran kedere bí ẹsẹ̀ bá ṣe méjì á rìnà tààrà inú mi dùn wípé gbogbo àwa tá a wà yìí à ń fìfẹ́ bára wa lò ẹ ṣé mo dúpẹ́. ó ṣe ọ̀gbẹ́ni Fákọ̀yà ẹ wò wọ́n ní adébí iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni ohun tá a fẹ́ ṣe níbí lè ní ṣe pàtàkì a sì gbọ́dọ̀ fi ọjọ́ sílẹ̀ tọ́ra àròjọ mùsùlùkùn. àbí bẹ́ẹ̀ kọ́. báwa báwa ẹ wò wọ́n ní ìlú kì í wà láìlú lórí o àwa àgbà ti foríkorí a fẹ́ yan ọ̀dọ́ kó mọ́ tukọ̀ ìlọsíwájú ẹgbẹ́ yìí káwa àgbàlagbà jókòó sẹ́yìn kó wa máa fún wa lẹ́sìn tí wọ́n bá bá bọ̀ nítorí náà a ṣe ètò yẹn lẹ́nu ó sì gbọ́dọ̀ kọjá èmi. ẹ jẹ́ kí n sọ òótọ́ kan ẹ jẹ́ kó yé dèdè wa o èèyàn kì í dòdò tán kó tó má bẹ̀rù òtútù o. ẹ gbọ́ o ẹ bá a bá ní ká dìbò ó lè mú ìkùnsínú wáyé nínú gbogbo yín tẹ́ ẹ jókòó yìí ẹni bá dára ẹ̀ lójú èèyàn mẹ́ta àfẹ́ kó dìde nínú èèyàn mẹ́ta yẹn láwàá sọ̀gbésẹ̀ tó bá tún kọ́ àbíbọ̀ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àti pé nínú èèyàn mẹ́ta yẹn ẹni tí ó bá gbégbá orókè nínú ìdánwò làá fi ṣò lórí. kò jù bẹ́ẹ̀ lọ kò jù bí ó yá à ń retí o ó yá. ẹ wo bá a ti ṣe làwí o kì í yan àná ṣetán láti gbé ipò olórí. òun lẹgbọ́n yẹn o àkànmúdára ẹ̀ lójú o ó ti dìde ó dé ní. èmi àlàó ọkùnrin ogun àdá òràn ọbẹ̀ òràn ìgò òràn mo ṣetán láti dìpò olórí yẹn. ẹgbẹ́ báyìí o a àti rí àkànmú àtàlàó tí wọ́n náà dára àwọn lójú láti dùpò ṣé ká dúró lórí méjì yìí àbá tún rí ẹni tó nífẹ̀ẹ́ bá a bá wá rí ká ṣèdánwò fa láàrin àwọn méjì náà àbí báwo ni <coughs> ó kéèyàn kan péré o. Ah. kí ló fẹ́ wí. orúkọ mi ni Kasim Ogundare wọ́n níbi tó bá lè làbọ́ ọmọkùnrin mo ṣetán láti díje fún ipò olórí. Kasim Kasim kí ló mọ̀ tó ń ṣe níbí ìwọ ayéṣẹ́mù wá pàdé etí rẹ kò dẹ̀dí ní gbòǹgbò kan padà kó ràn ó ìgò kó ràn kásíìmù. ẹ bá lóòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ wá sípàdé ni àmọ́ wọ́n ní kíkọ́ ni mímọ̀ tẹ́ ẹ bá fààyè gbà mí tí mo bá díje fún ipò olórí tí mo bá ilé díje fún ipò olórí tẹ́ ẹ sì yàn mí gẹ́gẹ́ bí olórí torí pé àfojúsùn tèmi gùn gan tí mo bá dépò olórí tán mo ṣetán láti gbé ẹgbẹ́ yìí rìn tó jẹ́ pé gbogbo àgbáyé náà ti máa gbúrò ẹgbẹ́ yìí wọ́n á dẹ̀ máa wá láti wá ẹ̀ wá. ọkàn àárọ̀ bẹ̀tẹ̀ ó ti yà mí ṣe lónìí àdìgbérí ọmọ ẹ̀dán pẹ́tẹ́pẹ́tẹ́ orúkọ àpò kọ́fà kàbùkù ló ń wọ́n ẹ wùrì ọmọdé ìpàtètè kú kò gbélé dùmárì lé òbìbì ìfakóbòbí mọ́lẹ̀ fún ẹ òbìbì ìfakóbòbí mọ́lẹ̀ fún ẹ ikú ìbẹ́ lọ́dọ̀ rẹ ọ̀tún ìbẹ́ lọ́dọ̀ rẹ òsì ìbẹ́ níwájú rẹ pàà òbìbì ìfakóbòbí mọ́lẹ̀ fún ẹ láẹ́rú rẹ. má ṣe ó dòdì dẹ́rí ẹ̀ lọ́ọ̀rí ó ṣarí ẹ̀ ó ti tán ó ti tán ó ti dọ̀hún. ikùn mi gbóná ikùn mi gbóná ikùn mi gbóná ikùn mi gbóná ikùn mi gbóná ó dòdì dẹ̀ ó dòdì dẹ̀ kábàá lọ́ọ̀ ń ṣàǹbọ̀ ó ti dé ó ti dé wàá gbọ́ tá a bá dàgbà ń ṣàrílógún jà mo fẹ́ kọ́ ká bímọ ọlẹ̀ kò bóró tí mo fẹ́ ṣe fún ẹ gangan nìyẹn má díẹ̀ ló ṣàní káàbọ̀. wọ́n ní ọmọ àjànàkú kì í yàrá ọmọ tẹkùn bá bí ẹkùn lọ́jọ́. ẹkùn máa jọ ẹ ṣe ìlú ẹkùn máa jọ. a kì í júbà fún ògùn sínú kú òun ló jẹ́ kí n wá fẹ́ sọ ẹ́ dà kọ́ ní báyìí. kẹ́ni bá wá dàgbàdàgbà kó ju bàǹtẹ̀ olérù lọ ìdí ọmọ ẹni là má bọ̀ sí. bẹ́ẹ̀ yín bá forí sọ àpàtà ó máa fọ yangayanga ni ó ti dó báyìí ó dó dìdẹ̀. sùúrù sùúrù sùúrù. ọmọ ogun dáre ogun ni wọ́n bọ nílé baba tó bí ọlọ́mọ ìdíyà ọmọ ìkóró kò sí ọ̀gá yín gan ọ̀gá yẹn tó kó yín jọ etí ń dùn yín ni abẹ́ ti ya wèrè mo lọ́ga yín kọ́. bàbá bàbá léèlì ẹ o. mo ní kí n wá kìlọ̀ fún ẹ ni omi tuntun ti rú o ẹja tuntun ti wọnú ẹ̀ sórí gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń dàdúgbò rú pẹ̀lú àwọn wèrè tó kójọ ẹ̀ ẹlẹ́kọ́ ọmọ ìbáṣọ bíbẹ̀ kọ́ tí n bá bínú tí n bá bínú ó máa sun yín o ìwọ gan ṣo mọ̀ wàá kàn máa ṣe báyìí a máa ṣe fàràfàrà kí àdúgbò máa yanu yàrá tí n bá mú ẹ once wàá sáré mo kàn ní kí wọ́n á sọ fún ẹ ní kó bá àwọn wèrè sọ̀rọ̀ ṣùgbọ́n. mi máa ń japa ọmọ wa sọ̀rọ̀. pé máa dàrú. wàá kàn sapá wàá máa ṣe yànyànyànyà máa gé gbogbo iyẹ tó wà lá máa gé dànù fún ẹ. mi máa ṣe yànyànyànyà mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ah! Ah! ṣé ìníyàjà ẹ̀yà ẹ̀. bàbá ẹ̀ lèmi tí mo ṣe dúró yìí. no no no no just a question and you have to answer me. I said ṣó ìníyà. bí àwọn wèrè tẹ́jọ dúró yìí. ọmọ yìí sì mo sọ bẹ́ẹ̀ tó bá níyà yàrá kù ìyá ò lè dún wájú mi kó máa sọ pé mò ń gàpá ah, ìyá ò lè sọ pé mò ń garú nani ẹ ibi kò sí jà. ẹ nítorí pé láǹfààní àti wà bó ṣe wà yìí níyẹn ṣe máa rí àwa látún ẹ ṣe. ìwọ. ìgbà tó rí dọ́dọ́dọ́ ìwọ ọmọlọ́lọ́lẹ́ alẹ́ ni o ìwọ lambia siaka ní ẹ sírù tiwa máa gún ẹ lójú yọ lẹ́yìn máa fi hàn yẹ ẹ pé wo ọmọ ẹ ti tẹ o wọ́n bí ni mi sọ láyé ẹ ni mo wí máa gbìyànjú rẹ fẹmi bọ o. èmi. torí mo mọ gbà tó mú ẹ dé o tó bọ́lẹ̀ níbi tírélà ń bẹ̀ yà bẹ́ tírélà tó gbé ẹ dé lẹ́yìn tírélà tó bọ́lẹ̀ tó kàn lọ múrin méjì kan dé tó lọ fi ṣa ogbó lẹ̀ káàkiri gbogbo àwọn ibi táwọn ti fọ́ gbẹ sí táwọn ọmọ mi ti fìgbẹ́ bàjẹ́ wọ́n ti da oríṣiríṣi wọ́n fà á yọ fẹ́ wọ́n dà sí ni wọ́n lọ́n fi irin túkà tó lọ́rọ̀ ajé tiẹ̀ ní àbórí ẹ̀ yìí. mo mọ̀ mo mọ̀ pé wàá sọ story gbogbo ìgbà tó sọ pé mò ń ṣa nǹkan ní gbogbo àbà ẹ̀ mègídà lèmi o kò sọmọ náà ìwọ́gán mọ ìnú mẹ́ẹ̀ ní ẹgbà yẹn o kí ló fẹ́ léyìn. ó rò pé ṣàwọn fíìmù kan tán tápẹ́tà jẹ́ mègídà mègídà alálùbí mègídà lórí àkìtàn ẹ̀bà jẹkù gbogbo ẹ̀ yàtọ̀ sí wèrè. anyway mo ní kí n wá kí ẹ ń lọ ni tẹ́ bá tún lọ try gbogbo wèrè tẹ́ ẹ ṣe ládùúgbò tẹ́ ẹ lọ kọ́ ọmọ ẹ ìbáṣọ ẹ máa rí mi wò. wá wá wá wá máa bá yín jà ní o. sọ ọmọ tó ṣẹlẹ̀ sọmọ tó ṣẹlẹ̀ ọlọ́run gbọ́ gbogbo nǹkan tó ṣe látàárọ̀ mo rò kó n ṣeré ni mo kó wá bá mi ṣeré ni èmi náà bẹ à ah, wàá má sọ dìjà o tó bá sọ dìjà àdùn àdàbọ̀ akábùkù gan o mi ò fẹ́ o. sùúrù balẹ̀balẹ̀ kò tí ì sí já o lẹ́yìn tí mo wá fún yín wọ́nì lẹ́yìn wọ́nì tẹ́ bá lọ ṣe wèrè màá bá yín jà màá bá mo máa bá yín jà màá bẹ́lẹ̀ jà yín jà kí ni bẹ́ẹ̀ jà. yes bá mi jà sí ọ̀dẹ ló máa ń ṣe bẹ́ẹ̀. sùúrù ti máa bá ẹ̀ jà sùn ti bá bá ẹja ti bá bá ẹja orí ẹ máa yí o. ó dẹ̀ ní abá ẹja ó mọ ṣẹlẹ̀ mi fẹ́ dún ẹ wò. ó yà bá mi jà. mi mọ tó ṣẹlẹ̀ ẹ sún mẹ́yìn. gbogbo àwọn wèrè yìí ìṣàpẹ́ ni òṣèlú ìṣàpẹ́ ni wọ́n. ó mọ ṣẹlẹ̀ mi fẹ́ dún ẹ wò. ẹ bá mi jà. ìdàlélẹ́ tó faṣọ dẹ́dọ́dẹ́ náírà tó dẹ́rọ́ bù àti wo ẹja wèrè ni. ní apá yìí tọ́jú padà. Ah! ọdẹ ìlú jẹjẹ mo gbé ná lójú ẹni mọ́jú ogun ní pàbí nílé. ọmọ níwájú ogun àtinúmọ̀ bí ẹgbẹ̀jì. Ngozi. Ngozi my for you. Pass it on to my child. Oh no, I don't say you go do am. I don't say you go do am. I don't say you go do am. ọmọ ogun dáre ẹrù jẹjẹ ikú olóró ìkíní ká èkejì ká kò sí já. ìyá àgbà hmm? báwo lẹ ṣe mórúkọ mi mi ò rò bí mo rí ojú ìrí o. mo mọ̀ mo sì mọ̀ dáadáa Kàsíìmù kò sí jà ọmọ ogun dáre. ìyá àgbà bí yóò bá jẹ́ onílé kò lè má díẹ̀ funfun nínú ata ẹ mọ orúkọ mi ẹ mọ ìnagijẹ mi ẹ tún mọ orúkọ bàbá mi. ìfúnwo ní ń bẹ nínú òròmọ ẹdìyẹ táwọn òdì òkè òní mọ ìwọ sá máa jáwọ́ orí ṣíṣe mo ti rú ọ lágbára pẹ̀lú àgbo tó o mu. kásíìmù kò sí jà ọmọ ògùn dáre sórí gbogbo ìtókù onífá ńlá yóò máa fún ọ. ṣàlà ni òye ṣàlà. Ah. ìyá àgbà hmm? báwo lẹ ṣe débi tí ẹ dé yìí. ìwọ mọ̀ ipe kò síbi tọwọ́ ọ̀jẹ̀ ni ò dé bólógì ní bàgàjà ojú àtòlé ojú àtòkò kò síjà mo ní bólógìnì bá gàjà ojú ò tólé ojú àtòkò. tólógìnì bá gàjà ojú àtòlé ojú àtòkò. Hmm. ṣé o mọ̀ pé mo sọ fún ọ nípa onífá tí mo ní yóò mọ rìnrìn àjò. ó ti wá tásìkò báyìí tí ìwọ àti ẹ tẹ́jọ́ fijú rin jù. dẹrù jẹjẹ mo gbé náà. ògbèdí lele. ògbèdí gànmùgànmù ó máa ń rìn. kò síjà onífá ńlá tí mo sọ pé yóò mú ọ rìnrìn àjò òní onífá ńlá ọmọ tí mò ń bọ̀ sọ òní. ọ̀kárí ọmọ ọ̀kárí ọmọ bíṣẹ́ ọ̀bá pẹ́ ni a kì í pẹ́sẹ́. ọ̀yọ́ máa bọ̀. ọ̀kárí. àáké ńlá ló mojú igi ńlá mọ̀nàmọ́ná ló mojú ọ̀run ìtàkùn ilẹ̀ igi abara parapara parapara para asílẹ̀kùn ọgbà ẹ̀dùnà tẹ̀hún ó yá di mímú. ó káyé. E. ẹ lọ re ẹ bọ̀ re ìfẹ́ ìkéjọ ìkọ́ ìkọ́balà ìkọ́ ayé òní ìkọ́ yìí ẹ lọ ẹ bọ̀ wọ́n ní olè kì í jàgbà kó má ṣe lójú fìrí ká gbà pé gbogbo ọmọ ẹgbẹ́ tó kù àmọ́ bíi tí kò síjà wá láti bí ìjọ mẹ́ta àròjà ṣé ká wá gbà pé wọn náà ò gbúrú ẹ̀ fún bí ìjọ mẹ́ta sígbà tá a wáyé o. bàbá mi bàbá mi ẹ má jẹ́ kí n tàn yín ṣe rí bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ kàyéfì fún yín ló jẹ́ kàyéfì mi náà for the past three days now tàti wọn kò síjà ó jọ mí lójú because kò síjà tá à ń sọ̀rọ̀ pa èyí tó bá gbẹ́sẹ̀ àjọ ń gbé ni tó bá ń lọ ṣu àjọ lọ ṣu tó bá ń lọ tọ àjọ lọ tọ ni ó ṣe máa wá lọ ibìkan tí ìrọ̀ àbáyé ò ní mú ipa ẹ̀ ibẹ̀ rárá ti fún mi o. ẹ wo bágbó ṣe ń sẹ́ òun náà ló lóko ń sẹ́ o bàbá ẹ̀ kò mọ ibi tó wà láti bí ìjẹta báyìí bó bá rí bẹ́ẹ̀ náà kọ́mándà rẹ̀ mi ṣé ká sọ pé wọn náà mọ ibi tí kò síjà náà wà ní láti bí ìjẹta sẹ́yìn ẹ rọrẹ o. tẹ́mi ò bá ní parọ́ fún yín ìyàlẹ́nu ni ọ̀rọ̀ kò síjà yìí ń jẹ́ fèmí fúnra mi o funny enough nọ́mbà ẹ̀ fóònù méjèèjì tó nílé mi ń pè nọ́mbà ẹ̀ ò lọ èyí dẹ̀ tún lọ ìyàwó ẹ̀ ló ń gbé ó ní pé fóònù ẹ̀ wà nù lé pé kò kó fóònù lọ so recently ìsìn àyà tèmi ti ń já pé ah, ṣé kò ṣe pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ ọkàn wa ò balẹ̀. kàyéfì ńlá lélẹ́yìí o. ẹ gbọ́ o ṣé kìí ṣe pé àwọn alátakò ti kó gbẹ̀yìn jà wá báyìí abi eh, kó má jẹ́ pé àwọn lọ gbé kò sí jà pamọ́. Ah. Hmm? ó sì máa. ojú ọbẹ̀ ojú ọbẹ̀ torí tá a bá ṣọ́ra wa kó má jẹ́ pé ogun tàbí wàhálà wọn máa gbé wa ká wọn kí aya wa nǹkan ṣe ni bàbá àgbà kí wà lọ́jà kórè ọmọ tuntun wọ àfi kí ẹ̀yin àgbà ya wa nǹkan ṣe ní kíákíá ni. okú làákàyè okú làákàyè. ẹ o tábà tètè gbọ́ bọ̀wọ̀gbó ọ̀bá gbéra wọ̀gbẹ́ o tábà tètè lọ ya báwọn afurasí ẹ wo tó bá ṣubò wa a ní dúró. ajala o ti gbọ́ tẹ́lẹ̀ pé náà rojú ẹkùn ẹ ṣe gbé náà wo tọ́lẹ́mù kan wọ́n sọ̀rọ̀ kókó dára ìtọ́jú o. ẹ ní sí mi ẹ bàbá ibo làwọn yìí ti wà nǹkan tá à ń sọ ló délẹ̀ yìí o ẹ ṣáàtì rí nsìn. fáyemí kó falẹ̀ bá ti ń ṣe. fáyemí tó bá sọ pé èmi ló máa ṣe ẹja jiná máa sọ pé rọ ni ìwọ ó ṣe lọ́jọ́ ìlú ti kúrò ó sọ̀rọ̀ sáwọn àgbàlagbà báyìí. bẹ́ẹ̀ni ẹ sọ̀hún ọkì mo bá lọ́rọ̀ ọdún tí mo bá lọ́rọ̀ lélẹ́yìí. èmi fáyemí ìwọ ọ̀rọ̀ ògbọ́dọ̀ jọ mí lójú wọ́n ní bí ọmọdé bá yẹ̀ṣẹ̀ ṣoògùn tán bí ogun bí ogun ló ń ṣerú wọn àmọ́ wá gbọ́ ìtọ́jọ́ wẹ̀ ó kábàámọ̀. bàbá ẹni sùúrù ẹjọ́ torí ọlọ́mọ lọ́rọ̀ bá wọn sọ pé tí ya wèrè mo lẹ ti wá àwọn olórí burúkú nìyí ni irú ilé wa bàjẹ́ rúbà wá bí ṣé ìjà wèrè yóò lóhùn jàtijàti bẹ́ẹ̀ ni mo sọ fún yín. lọ́wọ́ gbẹgbẹgbẹgbẹ sọ́ọ̀mù kéńtì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ ní ìwò owó ẹ̀ lásìlásì ní àtẹ̀yìntọ̀. èmi ọlọ́pàá jí lábẹ́ ìtọ̀. ẹ wo ẹ jẹ́ àwọn ọmọ ìjà. Thank you adúdúró bára lọ́jà tètè lọ́jọ́ fún èrè lójú àná ọ̀sàlì màfíà tó kó bọ̀ láwọn èèyàn mẹ́fà òtò mẹ́fà wọ́n bá ní òrè mẹ́fà ló fà àkùn bẹ̀bẹ̀ lẹ́sẹ̀ òdìdí ojú ẹ̀ mẹ́fà ọ̀nà tó wà kọ́kọ́ ó já síbú efere ọ̀nà kejì ó já síbú abanakin ẹ̀kẹta já síbú òmù ẹyẹ lẹ́sẹ̀ mẹ́fà ẹ̀kẹyìn ibú ayé ibùkọ ẹbọra méjì tó kó bọ̀ ẹ̀karùn ibú ọ̀mìnì tẹ́rẹ̀ ẹbọra ẹ̀mà orí wọn ra jáko bí irun èdìdì ọrùn ẹfúrú ẹrù jẹjẹ kò sí jàmọ́ oògùn ńláńlá ti wọlé sí ọlá àwọn nǹkan bà mí ó ti ń bẹ́ mi rẹ ṣiṣẹ́ báyìí ogun kógun kan ò lè kú ọmọ jìkìjì kan ò ní jà kó dẹ́kulé rẹ gbogbo nǹkan aburú pátápátá tí wọn ò bá fi ṣe ọ ilẹ̀ ni ó béèrè ẹlẹ́dàá rẹ ò ní takò ọ́ àwọn nǹkan wọ̀nyí tó gbéjẹ yìí ó wúwo lára rẹ bí irin gbogbo ayé pátápátá wọn ò máa fọwọ́ fún ọ ni o ti gbére wọ̀ bí ẹ̀wù ẹnikẹ́ni tó bá dojú ogun kọ ilẹ̀ ni ọmọ abájà ni wọn bá dojú ogun kọ ìrìn àdádànù ni wọn bá sá ọ ládàá àdá wọ́dà lẹ̀ ogun níràn ọ́ àṣàṣì ayé ò ní ràn ọ́ gbèrè gboko gbódò mọ́ délé ayé kò ní bá ọjà èyí ti dáṣẹ́ èyí ti dáṣẹ́. ọjọ́ mọ́kànlélógún ló lò láàrin ojoojúmọ́ sí ló mọ̀ gba oríṣi ìtàn ọ̀tọ̀ọ̀tọ̀ èyí ó bá ọ láàánú àṣẹ yóò bá ọ láàánú àṣẹ yóò bá ọ láàánú àṣẹ ọjà sì jẹ kan lónìí tẹ́lọ̀ ní ṣètò ẹ̀fà. lélẹ̀ yẹn gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan náà kò yé mi o. ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò tiẹ̀ yé mi mọ́ rárá tó bá ń gbé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bó ṣe máa jù báyìí lọ nìyẹn tí bá ṣe máa gbé nọ́ọ̀bà láyé tí kò ní lọ nílé. ó ti yí ẹ. ọmọ kan tó ṣe bọ́ọ̀sì brain mi ni pé ẹ ìyàwó aláyé kan ọmọbìtá aláyé wà náà. kàyí ò bí ìyá bàbá ò. fáyé. bàbá àwa ò dégbin kò síjà gbogbo tó ṣẹlẹ̀ pátápátá ni mo mọ̀ níbi tí mo wà. wọ́n yẹ máa jẹ́ kó yí àwọ̀ ìṣẹ́ pé jẹ́ ṣe máa dá ní àtògùn máa gbé súnmọ́ wọn ah, máa dúró tì wọ́n lórí tọ́lọ́gì ní bá ń gòkè àjà ojú ẹ̀ máa tó lé máa tó. ẹ jẹ́ kẹ́ bí bọ́ọ̀lù lọ múra dáadáa ìtura múnijẹ́kù tolóyìn ní bá jájà. ọdún tó yẹ ọdún tó kọ. tolóyìn ní bá jájà. ọdún tó yẹ ọdún tó kọ. ọdún tó kọ. ọlọ́mọ kan ló sọ̀rọ̀. ọmọ àwọn àjọjú. ọlọ́mọ kan ló sọ̀rọ̀. ọmọ àwọn àjọjú. iná lójú ẹkùn. iná lójú ẹkùn. iná lójú ẹkùn ológìní gàjà. olùjọ yóò lò. ológìní gàjà. olùjọ yóò lò. ológìní gàjà. olùjọ yóò lò. ẹ̀yin káì ẹjọ́ bá kọjá ọwọ́ mi ẹ tó bá kọjá ọwọ́ mi ó bá rẹ̀ lọ́yọ̀ọ́ nìyẹn. yóò wá ihò on your own. ṣe rí ẹ̀yin ọ̀tẹ̀ yìí. nǹkan tí ò yé yín tó pọ̀ ju tó yé yín lọ èní lẹ máa mọ nǹkan tí ò yé yín yẹn. ó ga kò sí jà o ó mà ga o a kò sí jà ṣé bí wọn náà ni ogún ọdún sọjà tí wọn ti ń ṣe lẹ́lẹ́sẹ̀ kó lọ́bọ̀ tì í ìwọ kò sí jà ìwọ màá jẹ́ kó yẹ mi lẹ́nu a ó ga o. ó yẹ orí ẹ ti dàrú ó rẹ ní sọ fún ẹ o ó ti ya wèrè ó ṣe àánú yín kò ní yẹ gbogbo yín ó yà kó lórí burúkú yín ta ló ṣoògùn fún ẹ gbọdọ sọ fún mi fàyẹmí ògùn ti ń bù ẹ àbí ó ti lọ ṣoògùn lọ́dọ̀ àdégúnjú yẹn o oh, ẹ ṣe mọ̀ pé àgbọ̀nrín èsì ẹ̀ ń jẹ lọ́bẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀sán gírèsì yẹn náà ó dẹ̀ fọ́ òun lẹ̀ ó dẹ̀ fọ́ òun lẹ̀ pé kí ni gan. pé ológì ni tajòde ẹ̀yin èkúté pẹ́pẹ́pẹ́ yìí tẹ́ bá fẹ́ ṣòfò kẹ́ paramọ́. yọyín kí ló ṣẹlẹ̀ ìwọ náà sọ̀rọ̀ yọyín. ṣé obìnrin ti gbọ́ báyìí pé ológì ni ti tajòde gbogbo èkúté lẹ́yìn kó paramọ́ ẹni tó bá fojú àdánwò kù ẹ̀bọ̀ra bọ́lá aṣọ ni àtẹ̀tẹ̀ rọ́ndẹ̀ màgẹ̀sí yín ni bí ogun bí ogun ní sẹ́yìn àbí. ẹ jẹ́ sínú ogun ayé yẹn abajẹ́. ikú yóò pa yín. ẹ ẹ ẹ ẹ ẹ tàbí ẹ ní sùúrù. ṣé ẹ rí kóró ẹ̀yìn ti dàrú ẹ̀ ń bọ̀ wọ́n jà ẹ mú bàbá yín lẹ́yìn bàbá yín lẹ́yìn ẹ mọ̀ pé egungun tó bá yàn kan jó ó máa wọ ọgbẹ yìí ọmọ ẹwọ ẹ kú síbi ẹ̀yìn. kò síjà kò síjà ayé rẹ̀ máa bàjẹ́ mi. ta ni wọ́ bàbá tiwa ni wọ́n sọ pé kò síjà kò síjà kò síjà ó ṣe àwọn èèyàn ni gba ibo iṣẹ́ ni o akéde gbẹ̀gbọ́n lára yẹn tiwa òṣùpá lé ó sọ pé kò gùn tó bá bí ìjà ẹ̀rìn ìjọba bá ìfawálẹ̀. wèrè ti gbẹ́gùn shot kò síjà kò síjà kan ló sọ̀rọ̀ olódò kan ló sọ̀rọ̀ fáyemí tọ́ẹ̀kún bá bí ẹ̀dá tó bí yàrá yàrá yín ní kan kọjá olódò kan jàjà. wọ́n bí ya èèyàn wọ́n bí ya tiwa. àrọ́jà ikú monday ọmọ oró ẹgẹ lọ ẹ kọjá ẹ kọjá ẹ kọjá ẹ kọjá ológì ní gàjà ológì ní gàjà ẹ bẹ sinwe. ọ̀gbẹ́ni fáyemí wo bí tó bá jẹ́ pé bàbá ẹ ló bí ẹ lóòótọ́ tó jẹ́ pé ìpínlẹ̀ àpínkù yá ẹ ló bí ẹ fún bàbá ẹ. ìlà tó fún rfa sílẹ̀ yìí tó ń jọ ẹ lójú yìí. ìlà tó jẹ́ pọ́ wà lọ́sẹ̀ fi fà sílẹ̀ sọ fáwọn orí burúkú tó wà lẹ́yìn ẹ̀. ṣé kọjá lórí ẹ̀ ẹ̀sẹ̀yìn ẹ̀sẹ̀yìn ẹ̀sẹ̀yìn ó yẹ kọjá lórí ẹ̀. ṣé ló máa ṣe pé níbí báyìí ìwọ wọ bí ẹ kọjá. ìwọ ẹ kọjá mọ̀ pé o sì kọ̀ọ̀kan ẹ̀kọ́ṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ ẹ̀kú. mo dẹrù jẹjẹ mo gbé náà tanimọ̀jú ogun nípa bìnírè. ọmọ níwájú ogun àtinúmọ̀ bí ẹgbẹ́ yìí. Ngozi ja la la la. agọlọ kẹrin dànù síjú kò síjà. ọmọ òkun dáre ẹrù jẹjẹ ikú olóró ìkíní ká èkejì ká ìtẹ̀yìn ká ọdún méjì lọ́dọ̀. báwo yẹ kí ẹ mọ̀ pákó ni ọmọ lẹ́jú ẹ má ṣojú ẹ ṣé wọ́n ṣojú báyìí. kásìmù. báwo kalẹ̀ kalẹ̀ kalẹ̀. kí n kú bàtà bó ṣe kí n kọ́ ló ṣe àwọn fílà ní kásíìmù. bẹ́ẹ̀sì wú ẹ̀ àgbàlá yẹn máa bọ̀. màmá o àlùbáríkà mọ̀ mi ẹ rà mà. kíátíá. ọmọ oníwájú ọ̀rẹ́ wa ti. ẹ rà mà jọba. ẹ gbọ́gbẹ́ ẹ jẹ́ ìbílẹ̀. olókùn ti gàjà. olókùn tó yẹ ẹni lọ́wọ́. wọ́n bẹ́ ni. mami àwọn èèyàn mi ni mm-hmm. àròjà ni àròjà. ọkọ mi àlójà kọ́mándà rẹ̀ mí nìyẹn ikú mọ́ndé ikú mọ́ndé bámi àwa lè rí i o. Kazeem mo ti ń bọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àfìgbà tí mo tún wá fojú mi rí báyìí. ẹ ò má mi. ìyá mi ẹ mú bọ ni. màmá kò séwu kò séwu màmá. ṣe rí orí ló mọ ibi tó ń bẹ́sẹ̀ rè hmm. kórìí wá gbúra dé tó dáa o bẹ́ẹ̀ ni. ṣé ẹ mọ̀ pé gbà tí mo wà ní kékeré mo ṣèlérí pé màá kọ́lé fún yín. ó kọ́ mi ibi ní ọ̀hún náà mò ń gbé yìí. ilé ńlá mo tún wá sọ gbà yẹn àròjà mo sọ fún màmá pé. ọjọ́ ìkíní ìsapá. màmí kò ṣe é kó ilé yóò gbé ewu dé. mo tún sọ gbà yẹn pé màá ra mọ́tò fún yín. mo wí bẹ́ẹ̀ ọkọ mi. màmí ẹ wò ó màmí ṣe é bẹ́ ṣe ń lọ yẹn tọmọ yín nìyẹn o màmí mo promise yín mẹ́rọ yín lọ mẹ́ta màá ní kan fi kábà yín búra. àròjà ọlọ. olókì ní gàjà. ojú sọlẹ ojú gbogbo. ìjọba tí a ọ̀gá tí a ọ̀túnba tó jọba borí lọ gbáyì. èmi kò lè lè èyí. ó jọ ọmọ ni ó jọ ọmọ ni. ẹ bá ń ṣí ẹ bá ń ṣí ìyá kábíjà ẹ bá ń bọ̀ ẹ́ ológì ní gàjà. ojúfẹ́lẹ́ ojútọ́kọ. ológì ní gàjà. ojúfẹ́lẹ́ ojútọ́kọ. ọ̀nì dúró wọn fi àwọn. bàbá àdìsá ẹ fọkàn balẹ̀ ní tẹwà lábà tẹwà kò sí ẹ gbọ́ ìwọ mo fẹ́ kó o fara ẹ balẹ̀ kó o gbọ́ kó o yẹ má bàa burú fún ẹ o kí lẹ sọ kó o ṣe. ẹ ṣe ẹ bá mi kìlọ̀ olújọ́sìn àbí olúyàbọ̀ ọ̀rọ̀ rẹ̀ ń kú dédé ẹdí ẹmí rẹ wọn ti kó tán o ẹdí ẹ mẹ́rìndínlógún rẹ mọ sí kí dédé rẹ pàmọjọ kó wọn dàgbà ọmọkùnrin rẹ kó dédé rẹ tán o èyí ló wúranú rẹ tòun àkùkọ ìkókó gbògàn òun ròún gbé o èyí dùn mí jùlọ ayé mi òun rẹ yóò gbé last màmá ẹ má bínú ibi tí bá dé yẹn ò fẹ́ rú mi lójú ẹ kọ́ mi gẹ̀. wọ́n ní ìtò wa gbé lasted lánàá. ẹ bá wa òye ògbégbẹ̀rẹ̀ mo ń wí ó gbé lasted lánàá ok máa bọ́rọ̀ yín lọ. ẹyin iye ògbégbẹ̀yìn rè lásìtẹ̀dì ẹ̀ ẹyin bọ́rọ̀ mo fi há láàrin. o gbọ́ kí ló ṣe ẹ́ wọ́n fẹ̀sùn kàn ẹ́ sí gbogbo adé òyìn lọ́rùn tó bá parọ́ bíbá yìí ọgbẹ́ mi kì í fẹ́ gbọ́rọ̀ olè rárá mi fẹ́ gbọ́ ẹnìkan olè ó yá dá ẹ lóhùn. ẹ tuwali bàbá àgbàlagbà ìyá yìí parọ́ mọ́ mi ni mi ò gbé lẹ́dìí yẹ. ọmọ akujú nu ni o ìwọ ọmọ yìí o èmi ń bọ àrọ ọmọ ẹ. màmá ẹ má ṣe pé mọ ṣẹ́rí tẹ wí yẹn àrò àrò ọmọ pé sọ ẹ ó máa kú jùlọ ni ó dà kó dẹ ti dàrú ṣá wọn ló ń bẹ sọ tó ń ṣe yàmàyàmà dá lóhùn wọn ni o jẹ́jì yẹn gbé ojúgbà ẹ kí wọn máa jalè tó bá tẹ̀fẹ̀ jalè ṣé ò lè jalè ńlá ni èèyàn kan lè jò ní tó fà lọ́gbẹ́sà thirty six million mi. Ah, sún mi o. Ah, ẹ gbà mí bẹ́ẹ̀. bàbá olórí burúkú rẹ̀ ṣe mọ̀ kí ló máa jalè dá mi lóhùn. àròjà àròjà. bàbá. sílẹ̀ sílẹ̀. ah, ah. èèyàn kan sáàpù ẹ̀. bí àyẹ̀ ṣe explain kí ló fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ nípa adìẹ ìyá yẹn. tùwálì nọ́mbà one bàbá àgbàlagbà mo fẹ́ jẹ́wọ́ náà ni eh, mo fi jésù búra eh, mo fànábì búra mo fògún búra Ṣàngó mo fi búra. ṣó o yà wèrè dúró kí ló ń ṣe ẹ ibo ló rò pò wà o fẹ́ sọ̀rọ̀ ò ń ṣọwọ́ báyìí ò ń ṣọrùn báyìí bí ẹni pò wà láàrin àwọn ẹgbẹ́ ẹ̀ a máa pa ẹ́ síbí ń sìn o. èmi ìjí wọn láti yẹ o ìkan ni mo kàn máa ń mú tí máa ń pa tí máa fi ń mu gàrí o bí bá ti ń pa mí ni máa ń mú kan tí máa ń pa jẹ o kódà ìkan ni máa ń pa lójúmọ́. ayé abọ́jẹ ni ayé ẹ kọ́mádàtì rẹ̀ mi ọmọ yẹ́ ẹ lòun ò gbà díẹ̀ ó kọ̀ lọ ń wá díẹ̀ kan fi mọ́ sí i. wọ́n ò níṣẹ́ lọ́wọ́ lọ a tó bá tún gbọ́rùn sẹ́yìn màá ní kó bẹ orí ẹ̀ ó yàwòrán e ni kí ló oníkọ́lì ni. aláì tí wàá ló ń bá sọ̀rọ̀ lọ. jẹ́ kọ́rùn ẹ̀ steve ni o tó bá gbọ́rùn sókè ma tí bá fún ẹ tù orí ẹ̀ bá jábọ́ ni o yàwòrán e ni. ẹ filẹ̀ tó sọ̀rùn bí wèrè sí wọn bẹ orí ẹ̀ fún mi. now listen ọjọ́ kọjọ́ tó bá tún wá fẹ́ ju ẹ̀sùn nú àbẹ̀tẹ̀ pé o gbádìí yẹ àbí abẹ́rẹ́ sọnù lásán ládùúgbò yìí màá ní kàn jẹjú ẹ ni màá fira mi wọn kankan màá jẹjú ẹ finally àbí kí n gbé ọ síwájú lẹ́yìn kàn jẹ mọ́bẹ̀ lójú àwọn bàbá àtìyá ẹ kàn jẹ síta lẹ́yìn. màmá ẹjọ ẹ má bínú jàre ẹ má bínú ẹ má bínú. kẹ́tọ́ lọ́bìsìn màá ní kọ́ fún yín twenty five thousand ẹ má bínú. owó yẹn pọ̀ ju bàbá ọkọ mi. ẹ má ọ̀rẹ́ ẹ má ọ̀rẹ́ ẹ má ọ̀rẹ́. síjà kò sí ìjà bá àgbàlagbà ọmọ atúlù ṣe tó ń tẹ́bí ṣe. màmí ẹ wá. Mama ẹ jókòó. Ẹ jókòó fi màmá lẹ̀ náà. Àlọ́jà ìyá ẹ lẹ̀. Ah, ah. Ah, mo ní gbé mami mọ́ra yín. Ìyáálé mama ẹ jókòó ẹ jókòó. Sórí wọ tíyá ẹ bá fẹjú ẹ sùn pó padà wá bá wọn àbí o kàn kọjá wájú lé wọn òun lọ ń wú òun ṣe bí ọmọ ta òun disturb wọn àbí wọ́n wá sọ ládùúgbò pé wọ́n rádìí ẹ mọ́ àbí ẹran àbáṣọ máa pa ẹ lọ́jọ́ yẹn mi fẹ́ gbọ́ ò lè mọ̀ dáadáa o gbọ́ ẹ dìde máa lọ. ẹ jọ ẹ ìtọ́ ẹ̀fìyẹ́ tí mo pa ẹ̀ ó sì kú méjì nínú bọ́ọ̀tù mi bóyá mo lè rí owó tí máa ra fùfú tí máa fi. wẹ́ẹ̀dọ̀. àṣé lè ní ìyá ẹ. eré mọ bọ́ọ̀yì o. àṣé wèrè lè. àròjà fún ní fùfú. ṣe eré o kò síjà. mo dẹrù ẹni mọ́jú ogun ló bá mi ní àlífà tálábẹ́ sọ fún dọ́rùn ilé ìwò ládùúgbò yìí lórí àyè. ó yẹ ẹgbẹ́ everybody ládùúgbò yìí ẹ máa pọ̀ ah, ẹ tó dọ́rùn ilé ìwò olóòrùn kò ní fa ààrẹ lọ àfi dé o aládé ẹ̀rọ apá yìí olóòrùn. Ah, gbogbo igi kíkí tó bá fọwọ́ dìmọ̀ láàárọ̀ Egun ni ó gbìmọ̀ fún wáyé rí anybody. tálọ́ ní fòlù lọ́wọ́ fún fún ní fata sí i níjẹ tatajọ wà. ìyá mi lẹ́nu wọ́n á gbára dùn ẹ gbára dùn yìí ọlọ́run gbogbo yìí ẹ gbà. àrùjà tó ṣe lè tálámọ̀ tó ṣe lè bá àrùn jà. bàbá ẹ wò ẹ má ké mi tàn yín ṣé tá a bá dé ló ń jóun o. kí ọmọ kékeré kó kú láìpọ̀ ọjọ́ láìpọ̀ ṣù tálẹ̀ ò tí mọ̀ pé kó ayé ló pa àti wípé tó bá ṣe wẹlé kó ẹ kó fara rẹ lọ. kọ́mọ́dà rẹ mi kọ́mọ́dà rẹ mi àrùjà tálámọ̀ tó wá sílẹ̀ náà wọ̀n tálámọ̀ tó sílẹ̀ fún mi báyìí sìn. Ah, ah. àlọ́jà tálámọ̀ báyìí. bàbá oríta sùúrù la boko ànífànà. Eh, oríta sùúrù la bá oríta sùúrù. bẹ́ẹ̀ ni bàbá. Ah, ah. àjẹjẹ lánàá ọmọ kú lẹ́nì sani ọmọ pẹ́jì ẹ̀dọ̀ ló pọ̀ ọmọ tó kú lẹ́nì ah, sùúrù. ẹ wo sùúrù ti ṣe tipẹ́ òṣùwọ̀n ẹ ti kú lọ́wọ́ yìí lẹ́yìn ká mọ̀ kọ́tà máa ṣe sọ̀rọ̀ sùúrù àti sùúrù o àtàgídí o anybody ká ṣe kí ni kánú wọn ẹni tó bá rí bẹ́ẹ̀ kò sí jà àtajà lè sùúrù àtàkùntàn lè sùúrù ẹ jẹ́ kó máa tẹ̀ láàánú ìfà lọ nìyẹn. àtẹlẹ lọ. bàbá ẹ èmi ò bá ní kẹ́kẹ́ ká ṣe sùúrù. Ah. ẹ wo nǹkan tó wà nílẹ̀ yẹ wo nǹkan tó mú dání o. àbókù ah. ànífà lórí ta sùúrù kò túmọ̀ sí pé sùúrù ló pa ànífà náà. àwọn ọ̀rẹ́ ti ní ayé wa fún ọ̀sẹ̀ kí ló mí gbé ah. sùúrù ló pa ànífà. ẹjọ ẹjọ ẹjọ ikú mọ́ndé ayé fẹ́ bàjẹ́ ni wọ́n pa mí lọ́mọ oníkìṣẹ́ sùúrù kọ́mọ́dà rẹ̀ mi àròjà kí ló fa wèrè iná. kí máa jẹ́ kí máa ní kò sí jà ṣé bí kí máa fi ọ̀bọ lọ mi wá ni. àròjà wàhálà ti ṣẹlẹ̀ o ọlọ́run máa pàkó tó bá jẹ́ mi o. ẹ tó bá ti ní ká bọ́ sí gbòòrò bọ́ sí gbòòrò tó bá ti ní ká bank jẹ́ ká bank. ó yá lọ kẹ́rù jáde. ẹ lọ kẹ́rù jáde. ẹ lọ kẹ́rù jáde. kò síjà àgbàlagbà ikú burúkú tó ń tọmọ lójú kò sẹ́ni tó lè gbọ́rọ̀ Magnify tó máa sọ pé náà òun dùn sí aláì ó máa fi ṣoṣù máa fi pa á ni bí bá a ṣe gbọ́ ló jẹ́ kí èmi àtẹ̀gbọ́n mi ní ìka wá síbí ó jẹ́ nǹkan tó bá wà nínú jẹ́ gan-an. kò síjà ẹni tó bá sọ pé kó ọmọ ẹ̀ yìí kò dùn kó bẹ́ẹ̀ lọ́n kírú ẹ̀ ṣẹlẹ̀ sóhun o ẹ̀ bíi méjì bíi mẹ́ta gan kó tó kú lójú ẹ̀ ó dùn gbogbo wa o kò sí junction tí kú ọmọ yóò dùn o ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n á sọ wípé ọlọ́run ló fún wa òun náà ló gbà ọlọ́run tó dẹ̀ fún wa tó gbà ó máa fún wa ní ìtò máa bá wa kalẹ̀ o ó dẹ̀ máa tún fún ẹ láròlé ọmọ mo fẹ́ kó o gbà pé ó ti wáyé ó dẹ̀ ti lọ ọlọ́run bá rọ ẹ lójú o. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. ọmọ mi mẹ̀lẹ́ńbẹ̀. Ah! ó ga o ó ga gan o ẹ̀gbọ́n mo respect yín gan ni o Ọlọ́run mo respect yín gan ẹ mọ̀ mi dáadáa èmi kò sí mo mọ ohun tí mo lè ṣe fáwọn tí mo fura sí nínú àbá yìí ládùúgbò yìí o tí bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fa wàhálà wọn ò ní dúró o ìwọ mọ̀ ó mọ̀ ó mọ̀ wà mí ó mọ̀ ṣé mi ó mọ̀ mí gan. kò síjà kò sí ìjà mú mu ẹ ẹ gbogbo junction to junction gbogbo base to base ni wọn á pè ẹ mọ̀ pé bàbá gbogbo yín lèmi jẹ́ o ní gbogbo Ọ̀ṣọ́dì sọ́lọ́ tá a wà bàbá yín ni mo jẹ́ inú mi ò dẹ̀ ní dùn inú ilé mi máa jò ìwà ni mo lọ ń sun àsunpara máa pe gbogbo wọn everybody to junction to junction including sùúrù ọmọ mi náà ni máa pe gbogbo wọn máa bá wọn sọ̀rọ̀ because tí kò bá sí peace tí nǹkan kan bá ti lọ ń ṣẹlẹ̀ sí anybody inú yín àwọn tí ẹ bá jọ ń ní nǹkan kan nú lè máa máa rò pẹ̀lú ẹ̀ ó dẹ̀ lè jára àta ni ṣùgbọ́n mi ò ní jẹ́ kí lèmi bàjẹ́ gbogbo àtúnṣe ẹni máa ṣe. ẹ̀gbọ́n tẹ ẹ sọ yẹn ẹ̀gbọ́n mi nana tẹ ṣe sọ yìí tẹ bá lè ṣe bẹ́ẹ̀ gbogbo ara máa bì àbì ṣe rí tí onígbà tó bá ṣe pé gbẹ́nà ṣe máa máa pè tá a bá pè gbà wá ní àkùfọ́ ayé á pè ń pàǹtì ẹ wo bí tá a bá fìmọ̀ ṣọ̀kan tífẹ̀ wà láàrin wa ilé wa máa dùn àwọn èèyàn á lè láyọ̀ láti bá wa dòwò pọ̀ torí pé àárín wa kò sẹ́ni tó rí kò sí ibi tí ẹnìkan ti máa fi wá ṣe yẹ̀yẹ̀ ẹ jẹ́ ká jọ fìmọ̀ ṣọ̀kan ká lè jọ move forward. àkọ́dá àkọ́dá àgbàlagbà. Ah! àkàndá èèyàn ńlá ni ẹ èèyàn ńlá ni ẹ tó bá gbọ́rọ̀ kalẹ̀ báyìí tí bá tẹ̀ fẹ́ bínú ara mi á wálẹ̀ orí mi á wálẹ̀ ara mi á jí ọmọ tó ní làákà ẹ ni ẹ ọmọ rẹ gbé kalẹ̀ ọmọ sùn kàmí dẹ̀ balẹ̀ yìí pé tí wọ́n náà bá dàgbà tó bá di mi gídá mi ṣe é gúnbẹ̀ mi máa ń dùn mi máa ń dùn mi máa ń dùn àkàndá kò sí ìjà ṣé o mọ̀ pé ọmọ àjànà kú kì í yàrán ọmọdé ẹyá bá bí ẹyá ló máa jọ àyíndé ló ń wò yẹn eh. olúùlù olúùlù eh. Eh, àbúrò tèmi gangan ni oh. àròlédè nìyẹn lọ́la tí gbogbo ayé dẹ̀ máa gbádùn ẹ̀ tó dẹ̀ máa tún dàgbà tó máa darúgbó kẹ̀jẹ́ kẹ̀jẹ́ kẹ̀jẹ́ kẹ̀jẹ́. àkàndá wà pàápàá. ẹ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀. Ah, kí ló tẹ sọ yìí kí ló gbé tẹ̀ sọ yìí wọ́n sọ fún yín pé mi ni mo kọ́ ọmọ kò sí jáde mo fẹ́ o. Ah, ah, sùúrù kò síjà ọ̀sọ́ pé ọ ló pọ̀ mọ́ òun ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó gun wálé kẹ́ ẹ jẹ́ kó gun omi kẹ́ ẹ jẹ́ kó gun sinmi. ogun ò lè sinmi lọ́dọ̀ tèmi o ah. ogun ò lè mi lọ́dọ̀ tèmi o iṣẹ́ ogun lèmi fi ń jẹun o ìdí ogun lèmi ń gbé o omi ogun ni mo fi ń wẹ̀ o so kò sáǹfààní fún ogun láti sinmi lọ́dọ̀ tèmi ọ̀lẹ́gbọ́n ẹ̀ sùúrù ìdẹ̀mẹ́ni tó ń bá sọ̀rọ̀. ta ni yín. mọ̀pá jẹ́ wọlé ló ń bá sọ̀rọ̀. ẹ mo fọ́jú. peace ni mò ń wá o bí mo ṣe pè ẹ́ náà ni mo pe kò síjà tí mo dẹ̀ pé gba àwọn junction junction káàkiri pé kàn jẹ́ kí kíni ṣẹlẹ̀ kàn jẹ́ kó gun sí mi gbogbo wọn ni mo bá sọ̀rọ̀ torí kẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí fa wàhálà ládùúgbò ọmọ aláwọn bàbá yìí wà níbì kan o wàhálà jẹ́ wọlé wà níbì kan o ẹ dẹ̀ mọ̀ pé peace mò wá o mi ìfẹ́ wàhálà ni kẹjẹ kó gun omi kó gun osinmi kí gbogbo nǹkan máa lọ pẹ̀lú rọrùn. ajé ajé ajé ajé ẹ má làágùn jùjọ èmi kọjá àwọn boys àwọn máa pè káàkiri ní junction junction junction wò lẹ́ ń pè yìí. tọ́mọ bá tó bá kan lọ́wọ́ òbí òbí máa ń lo hair fún ni ẹ wá o jíjẹrẹ wù làwọn eléyìí o èmi gọ́gọ́ fúnra mi ní dúró mi orílẹ̀-èdè ni mímí ò kí ń ṣe junction kò yẹ yín jíjẹrẹ wù ní gbogbo àwọn eléyìí tó dúró yìí orílẹ̀-èdè ńlá olèmí ẹ máa pe ààrẹ orílẹ̀-èdè wa kó wá bórílẹ̀-èdè sọ̀rọ̀ ni. ẹ sùúrù sùúrù omi ẹni tó dúró síwájú ẹ o àpọ́nlé lára jẹ́ ń fẹ́ o bàbá yìí ò kẹ̀mí kúkúrú ń tiẹ̀ ẹ̀mí gígùn ni bàbá yìí máa lò láyé ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ kó lọ yí ẹ tí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá lò gbọ́ tó lọ ń legun pa tó lọ ń legun pa òun kọjá yìí ara ẹ ni o. ẹ wá má jẹ́ kí n bínú tán o ṣe má bínú tán o ní fẹ́ràn ara ẹ o. ẹ wá tẹ́fọ́ bínú. ó ní fẹ́ràn ara ẹ píìsì ni mo léwá bì báyìí mi ò jẹ́ kí n kọ́ ọmọ lẹ́yìn o wọn náà mọ̀ pé bàbá yìí gbádùn o. wàá wàá ajé ajé ajé máa jẹ́ kẹ́ mọ́jọ́ orí yín o máa ń mánà sẹ̀nu ara wọn tó bá kulẹ̀ máa fi kù láyé yín o àbúrò ẹ̀ ní ni bẹ́ẹ̀ pàbọ̀lá núrù tẹ̀ bá bẹ́ẹ̀ ẹ fẹ́ pà ẹ̀ ń tọ́ra yín jẹ ni o kékeré ni ibi táwa ṣe dé ìlà ọwọ́ wa ló wà máa wo ni máa wo iye ọjọ́ orí yín tó kù yẹ kẹ̀mí kúkúrú àbẹ̀ kẹ̀mí gígùn. wọ́n ti sọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀ wọ́n ti bọ̀ mọ́ onígbèraga ni ẹ àwa là á rò pé bóyá máa lọlẹ̀ lárẹ̀ ṣùgbọ́n mi ajẹ́wọlé tó ń wò yìí tí n bá bínú tó pẹ̀lú ẹ. tó bá jẹ́ èèyàn gidi ni yín kó jẹ́ pé wàá yìí dà ẹ̀yin lẹ́nu ní gáràjì yìí wàá yìí dà yìí nìkan máa ọmọkùnrin. Ah! Ah! Ah! Ah! Ah! ìdáhùn ló pa òun lọ́wọ́ àkókò adìyẹ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ kan sílẹ̀ o ẹ̀rọ sínú gba ti bí ẹ̀ ṣe gbé wa. ṣé bàbá yìí ti pẹ́ mi nìyí? Ah, ikú yóò dáa o. ẹ ṣé mo dúpẹ́ ṣe é àmọ́ mi ò ní parọ́ fún yín ikú ẹ̀gbọ́n mi dùn mí ibi tó bà lára mi kò ṣe tí mo lè mú mọ́ra ó dùn mí ó dẹ̀ jó mi gan. kò sẹ́ni tí ó dùn tá a bá tọrọ ajé lóko kò sẹ́ni tí ó dùn. mo kàn fẹ́ kó mọ̀ wípé gbogbo igi tó bá gbárejọ oko náà tẹ̀ láàrò eérú ló máa pè tọ̀pọ̀ wáyé rè. bẹ́ẹ̀ni aláyé bó ṣe yẹ kórìí kankan nìyẹn ṣùgbọ́n mo nígbàgbọ́ pé àforó yoró kí n jẹ́ kóró tètè tán lẹ̀ ìjọba àlàáfíà ni mo tọrọ ìjọba tí mo dẹ̀ wà yìí mo fẹ́ ká fi àlàáfíà àti ìrọ̀rùn ká fi lónìí tí n bá ro bí ó ṣe dùn mí pọnú egungun tó tí n bá ní kí n fi ọlá jiyọ̀ kí n lo agbára tó wà lọ́wọ́ mi <laughs> ọkọ̀ á sùn gan àmọ́ mi ní ṣe bẹ́ẹ̀. ayé dáadé ayé ti wá dáa ìrọ̀rùn dé. ayédáadé ayé ti dáadé lóòótọ́ but ayé mo fẹ́ kó gbọ́ mi dáadáa o need láti bẹ́ẹ̀ni kankan jà o need láti bẹ́ẹ̀ni kankan fa nǹkan kan orí ti gbé ẹ sípò náà kò yẹ kó everybody mọ́ra kẹjọ máa ṣe kẹjọ máa gbádùn má wẹ̀wù jà má bẹ ní kankan jà because àwọn olùgbèjà gan ti wà ńlẹ̀ fún ẹ má jẹ́ kó síjà rárá kò yẹ ẹ bọ́ mo mọ̀ wípé bí ajá wọn bá ṣògùn ọdún láyé ogun la pa. ọwọ́ kò calm calm down àìdè ẹ alá ẹ ẹ ẹ ẹ ẹ máa ẹ máa. má wọrí kò jẹ́ ẹ̀sìn má lọ èmi ò ní wá bẹ́ẹ̀ o gbọ́ máa fi rányàn kan tó máa kó fún ẹ bẹ́ẹ̀ o ti gbọ́. nígbà o. ìgbà tó bá ti rí ìgbà náà ni. ẹ sọgbà fún mi jàre kó má lè kó má lọ pẹ́ jù. Ah. wá kí ló ṣorí ẹ mi sọ fẹ́ kó wọn máa ṣe bí ọmọ ta mọ́ bí ọmọ wo ló fẹ́ yà yìí wọ́n máa wà bí ọmọ ta tó ń ṣe wọn next week ti pẹ́ jù wá kí ló ṣẹlẹ̀ wá kò sómi gidi ń ni màá lọ ìyá iná ló máa jọ màá lọ màá lọ màá lọ màá fi ilẹ̀ lẹ̀ màá ṣe bí ọmọ ta ni mò bá ẹ sọ màá máa gbìyànjú ìyá. ẹgbẹ́ mi sùúrù ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹ̀yìn ọgbọ́n náà yóò ti jẹ́ ẹgbẹ́ mi sùúrù ẹgbẹ́ mi gbé ẹgbẹ́ mi gbé ẹgbẹ́ mi gbé ẹgbẹ́ mi gbé yẹ kẹ́kẹ́ kún wọn bí la mo sì já tá n fẹ́ kojú ọ̀sà lójúdé ọjà náà. pa ọ̀la máa pa ẹnu ẹnu lẹ́sẹ̀ fi ń pàkúrò ojú ọ̀nà ikú òní kò rí mi gbéṣe ikú ọ̀la kò rí mi gbéṣe wọ́n ní tó bá dọ̀la kú ọ̀la tó bá tún dọ̀la tún kú ọ̀la tó bá dọ̀là kọ̀là kúrò. ẹni yìnbọn mi ò mọ̀ àmúmọ́ra ẹ̀ irú ìtajà ń pọ̀ ọmọ ẹ̀kún ṣe ó ní màá bẹ́ẹ̀ ṣe títí wàá fi kú. ọjà náà ọjà náà ló ṣẹlẹ̀ ẹ ti balẹ̀ jẹ́ báyìí ẹ̀yin nìkan five forty bàbá yẹn fara o. ẹ mọ̀ pé ìgbà tó ti fún mi ní ìgbà ẹ sọ fún kẹ́bí tó ti dọ̀ ló ti fún ọmọ ìjà yìí ní pẹ̀lú mélòó ló ti bá mi jáyé ni ẹ kò dé láyé tẹ̀lé àlàyé má padà sẹ́yìn mọ́ lọ́dà kò wá ti dọ́rùn. ọ̀nfà aṣù gbogbo ti ta lọ́sẹ̀ kan. ẹ fi wẹ gbogbo ọsùn fún gbogbo ọsùn. ìgbà mu wà látàárọ̀ bẹ́ẹ̀ ṣe pé ní ah. ẹ̀mọ́ ọdún ṣẹlẹ̀ ẹ̀ máa ṣe pé ẹ̀kú ẹni kìkì máa fi ṣe ẹ̀dá àgbẹ̀wájà yìí ara mi ṣe ń gbóná báyìí bàbá. agbó ògoro abidasara. ọmọ yẹn dà. agbó ògoro adùn ìgbẹ́ ẹ̀dùn. trust yìí ọkọ máa ń balẹ̀ ní pé ìlú on, máa bá ẹ bá ti on, lẹ́yìn ẹ ọkọ ni máa balẹ̀. ọkọ mi balẹ̀. mi ò sálẹ̀ lè jì. ẹ kọ́ ni. Ìrò lẹ́yìn ọ̀ ọ̀dà ọ̀dà fọ́nìyà ọ̀dà ọ̀dà ìfìyà jẹ́ bẹ́ẹ̀ tó lọ kí ọ̀dà ìfìyà. Báyọ̀ ń sọ fún ẹ, ó kú tó ẹ lọ́dọ̀. Ọ̀pọ̀ ọ̀dà ó kú tì. Báyọ̀ bàbá àgbà aláì ìyẹn pọ̀ gan gbòòrò ọlọ́run ó kì í. mo ti sọ fún yín mi ò fẹ́ yamayama mi ò fẹ́ wọ́nranwọ́nran ó yà á rí ìjẹ̀bára. àpá àgbàlagbà àpá àgbàlagbà tuwale baba wàá ṣe fàájì bẹ́ẹ̀ ni baba ìyàwó ẹ ni àbálẹ ẹ baba ìyàwó mi ni sọ àlàfàájì náà lọ. bàbá o agbawo ọba yóò o anybody wey talk say you go die na go shake it. i go pamẹ ẹ baba after you na you go. Ọlọ́run hundred years ó kú tù Ọlọ́run. Ah, hmm, bàbá o. alfa alaye ah, ah, mu aki ah ah tó bá jẹ o alaye dá mi musa kò tó ojú mo dá mi mọ àwọn ọmọ yẹn kò tá sí mo tá sí mi sí. n bolẹ wa. ayé káyé ayé ń káyé. ayé káyé jẹ sí ayé wọnú ayé ayé rò máa yé. ayé wo ni tọdún ẹ. àbá ayé pé méjì. ayé pé méjì ayé pé mẹ́wàá ayé pé hundred ayé tí wọ́n bá jẹ́ ni kò sọ fún mi ayé wo ni tọdún ẹ. ayé tèmi dúró re. ayé tiẹ̀ dúró re ó láyé tí wọ́n dúró re. Ah, bàbá ayé rẹ̀ dúró re o. ayé tí dúró re kò dẹ̀ ní fún ẹ. ẹ mad. aláyé mi sọ bẹ́ẹ̀ o ayé tèmi lèmi sọ kó dúró re o. mo ti gbọ́ mo ti gbọ́ tó ṣe pé fún yàláyà ẹ aláyé mi má bẹ̀rù o àjòjì ni àjòjì ni mí níbo láyé tá a wà yìí ni bó pẹ́ bóyá a padà lọ sílé ibo nílé tèmi ọ̀run rere lẹ́gbẹ̀ta ni. mi mọ̀ bóyá ọ̀dọ̀ luciferi ní tiẹ̀ nínú bo nínú náà àmọ́ kó tó adipo lukaluku wa lọ sílé tí a ti wá gangan kí ló fẹ́ mu aláya ayé ẹ fẹ́ ni. èmi ni mo fẹ́ ṣe é lálejò sọ kó lọ wọn mọ̀ kẹ́ bí àrífín ni mo lè bí ẹlẹ́kan bọ́lá yẹ wo ni ẹ tó o bá sínú ayé kankan màá ni mo fẹ́ ṣe é lálejò gba ẹni bá sọ kó fẹ́ máa lọ ah. ó ṣì èrè ni jókòó bẹ́ẹ̀ jókòó sílẹ̀. bàbá fẹ́mi kì í sọ. wọ́n yà jókòó. wọ́n máa kó wa tó bá ti yọ wà tún mú tó bá kó wa wà tún mú tó bá kó wa wà tún mú tó bá kó wa wà tún mú. ó ṣí èrè ni. máa yẹ ká jà ọ̀rẹ́ ìdájọ́ jẹ́ náà àrífín ni àánú fẹ́ ṣe lálejò wa ló ń lọ bó ló lọ rí ẹ burú ni kó má máa mú gan wàá mú by force ṣe èrè ẹ relax jàre kò sí ìjà kò sáré o. sáàyè ah, àgbà àgbà àgbà àwọn eléyìí kẹ ọlọ́run àwọn eléyìí kẹ àwọn fẹ́ lọ àpẹẹrẹ lọ gba àṣàyè. ẹ ẹ bàbá one hundred years one hundred years ni mi ni kú ọlọ́run ah. fifty years sísìn mi ni kú. àbọ̀gbọ̀n ọkùnkùn ọlọ́run ojú wa bá fọmọlẹ ń bẹẹ kó mọ mi lórí ó ṣe lẹlẹ wojú rẹ sùn àná tó wà ní fọmọ rẹ máa fọmọ lórí. ẹ wo bí ó dáa ká dijú ká ṣe bí ẹni kú ó ṣeé ṣe kéèyàn rí èèyàn tó fẹ́ràn yìí ìjẹ́ mọ̀ pé lẹ́yìn ikú ẹ̀gbọ́n mi tí mo rí báwọn èèyàn ṣe ń jà. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fa wàhálà ó ṣe eré ẹlẹ́gbọ̀n àgbà ló máa kú just like that. tí gbogbo ìlú ò ní faraya. olú ọmọ olú ọmọ àgbàlagbà wàá dàgbà. adìẹ mi làágùn iṣẹ́ ni ò jẹ́ kó mọ̀ apá àrùn délé ìdọ̀ tí ìjẹ́ mọ̀ pé ológe ni ṣọdẹ ògùn àrùn. ẹ jọ ṣé tòótọ́ ni pé sùúrù lóògùn wọn ni tán bá pa á tún jí tó bá pa atújí láì ṣàrọ̀ ni. Hmm. sùúrù sùúrù ó tọ́ ni tó bá pa sùúrù àtújí àmọ́ babaláwo tó dífá afúyẹ́ gẹ́gẹ́ fìrà òun náà ló dáfá ọ̀nà ọ̀gbá fìkùrọ̀ bẹ́ẹ̀ni olú ọmọ tíjọgbó bí oró bá ṣògùn ayẹta fún ajínàṣẹ èmi ká lọ bá rùn mi mọ̀jà kó bá mi ṣe atamọ́ta sí i ìtumọ̀. kò lè yé ẹ kò lè yé olúọmọ o sí lọ́nà ọ̀bẹ mi lóye èmi lóye. kí ló dé tó jẹ́ lówelówe lẹ́ ń sọ̀rọ̀ yín. olúọmọ tó <laughs> mọ̀ pé lówelówe lolúwa fi ń bá àwọn ọmọ èèyàn sọ. ó yẹ olúọmọ mọ ìwé ìwé inú bíbélì. <laughs> bàbá vigi tá ṣe lọ́jọ́ friday ló fà time tá a close gan kò ń ṣe normal time tá a close ó ti yẹ so nǹkan tó fà á dẹ̀ mi lè finish time lọ church. láti last week friday olóyè rẹ̀ dì sí yàbí o fẹ́ kí jésù bínú sí ẹ. tó bàbá ẹ mọ ọmọ yàrá àti ilé mi muslim mọ pé muslim lè mi bọ̀bá yẹn sọ́ọ̀sì máa tẹ̀lé yín lọ́jọ́. àbí wèrè ni ẹ àṣẹjọ́ ń lọ ni àbótí lórí burúkú àtòṣì kan tó fẹ́ ṣe ń bí tó fi ń sọ̀rọ̀ gbogbo òṣì tó sọ yẹn wá mi fẹ́ bínú lé ní ẹ mọ̀ kọjọ́ ìsinmi lè ni o ọjọ́ olúwa lè ni mi fẹ́ bínú o. kó sì lọ máa lọ ẹ kó sì dànù kẹ máa lọ jàre. bàbá mi máa tẹ̀lé yín èmi á tẹ̀lé. mo rò ó ní ẹ̀kọ́ mo ní kẹ́ kó sì dànù. bàbá ẹ má ṣe báyìí mo ti gbé bíbélì bàbá gbà ó. hello kí ló ń ṣẹlẹ̀. láìláìláìláìláì ah, ah, ẹwà ọjọ́ ìsinmi lè ní ọjọ́ sunday lè ní wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ jalẹ̀ wọ́n fẹ́ ralẹ̀ wọ́n fẹ́ ṣe nǹkan kan yẹn mi ò ṣe gbogbo yẹn lẹ́nu o gbogbo transaction pátápátá ẹ jẹ́ kó di next week yóò dá ẹ jẹ́ kó dọ̀la ká sọ̀rọ̀ nípa ẹ̀. tọ́lá mi ní bá dàgbà ó ti tọ́lé bí ayé wa kú ní bíbáyìí. níbo ládùúgbò ó kéré jù lágbègbè yìí. Ah. wá tọ́bẹ́ níbọn ọ̀lẹ́ yìí tọ́bẹ́ lẹ́yìn ọ̀lẹ́ pààyàn tọ́bẹ́ pààyàn ọ̀lẹ́ sẹ́gbà níbi ládùúgbò yìí ẹ̀rín dúró ọ̀gá tiwa ànábì wa kò sírú ẹ̀ kò sírú ẹ̀ ló gbọ́. olójì ní gàjà. olólógì ní gàjà ojú tó lé ojú tó ko hmm. before you see monkey monkey don see you wo keko wo nẹ èyí ló máa fall. olókìní kájà ojúṣe ojúṣe o. ìjà ìwà jábọ́ lẹ́nu ṣẹ̀rẹ̀ gbọ́ lórí burúkú ni gbogbo yín ẹ tí wọn gba ayé gbogbo yín ti bàjẹ́ lọ́wọ́ kan báyìí ń sìn torí tó bá sọ pé ní ọjọ́ ìsinmi kéèyàn fi gbogbo ẹ̀ kó yà sí mi mọ́ kó filẹ̀ fọlùwà ṣàǹpẹ́ yẹn ọmọ èṣù olórí burúkú ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ ẹ̀yìn ọmọ lucifere dèdè tí má ní kẹ́ lọ bá wà báyìí nínú náà kọ́. ẹ ti rí pé ní ọjọ́ ìsinmi ẹ ti rí pé bàbá ńlá kú bàbá yín. ṣé tó bá sọ pé ní ọjọ́ ìsinmi kárán tí a ti yà sí mi mọ́ ṣé bẹ̀rẹ̀ wá gọ̀ tó lẹ́rù wípé màá wá jáde tààràtààrà ni mi tiẹ̀ wá ní ní nǹkan kan lára mọ́ àbólórí burúkú ni yàrá jà yìí àbáyé ìyá yìí fẹ́ bàjẹ́ ni ah, ah. kò dẹ̀ ní ṣingbá fún yàrá yìí ah. yàrá yìí máa pẹ́ sírò ni. wá àtọ́fiṣe okúrọ́ làwa o àwọn òbí ẹrú ogun ni o. bobi àfọlá àfọlá ẹ ó ti ni níyì o ilẹ̀ ti mọ́ bẹ́ẹ̀ ní èní yìí ṣó yẹ wo ohun tí lodúwa kó dání àti tó ń bẹ ní bíbá tàbá fi bẹ́ẹ̀ rí tán tí ò bá ká ẹ à ń pe ọ̀kadà wọlé àní kò ṣe mi wọlé tàbá fẹ́ sọ. mo ti sọ fọ́gà yín ọ̀gá yín alálùmí tó ń ṣàlùmí káàkiri mo ti sọ fún kó sọ fún ẹ̀yìn ẹgbẹ́ ẹ̀tẹ̀ jálálùmí àtolórí burúkú alájà àbí kí ni wọ́n jẹ. òbí o ti ṣe mí lóore kan rí tẹ́lẹ̀ n bá ti yẹ ẹ pa á jẹ́jú ẹ̀ wọ́n filẹ̀ wọ́n níwọ̀ àbógbọ́n mi níwọ̀ jẹ́ sọ fún wọn náà nǹkan tí mo sọ fọ́gà yìí torí tó bá mú nǹkan dání àbóròkó lẹ́rù lára máma kìlọ̀ wípé máa ṣe wàá ṣetọ́nà máma kìlọ̀ kó máa lu ẹrù máma ẹ̀ bá kìlọ̀ kó máa lu ẹrù fáwa àbọ̀gbọ́. Ah, ah, ah èmi ò mẹ́rẹ́ ṣe. ọ̀gbẹ́ni wòlíì ojó ẹ lójú o. àtúntò lè tọ̀. a máa ti sábà fúnra o. àlàyé kí ló ń ṣẹlẹ̀ lọ́nà. ọ̀tá tí wà. wọ́n fi ọdẹ ọdẹ ìjà ìwà balẹ̀. ẹ ṣe sùúrù mo mọ̀ kó máa ṣú ara ẹ̀ ibi ọmọ ẹ̀rí kò ga kan. kò ga kan. kò ga kan tó wà ní. kò láti jẹ́ fún fọ́jú gbogbo bó ṣe máa ń ṣe làwùlàwù káàkiri ilẹ̀ mú ẹ lé ní gbogbo ṣe ń wò gbogbo ṣe ga tán ṣe fẹ́ ya fọ́tò ni. sọ bẹ́ẹ̀ náà mo sọ pé ọ̀gbọ́rùn hmm. ah, ìwọ ni. èmi èmi bàbá ẹ ni èmi bàbá ẹ ni. àṣé nǹkan tí mo rí bẹ́ẹ̀ lórí mo kàn rí wèrè kan kúkúrú tó tó táyé ẹ ti bàjẹ́ báyìí ó ọ́gìlì fẹ́ẹ́kú fẹ́ẹ́kú ó kàn káwọn wèrè kan lẹ́yìn wọ́n lọ sí akínọlá ló ń dira fún wọn bẹ́ẹ̀ láàrin òru alátìmọ́ lámọ́jú nìyẹn. ikú tó máa pa lórí ẹ o. Ah, tó bá jẹ́ pé wọ́n ló ká àwọn ọmọ lọ sí akínọlá ìwọ ló kó yàjà àwọn ọmọ yìí o hmm. torí ìkòkò tó fi ṣiṣẹ́ fún yín ìwọ ọmọ wọn ti lò fún yàn rí ni hmm. ibi tó gọ̀dẹ́ nìyẹn o sọ́mọ <laughs> tó ṣẹlẹ̀ sùúrù tí mo ní fún ẹ ti pọ̀ jù mi máa pa ẹ́ lé. èmi. àwọn ọmọ yìí mi ní nǹkan kan fi wọ́n ṣe wọ́n lọ́ọ́ ká bíi o bímọ sílẹ̀ o bí oró mo fẹ́ kọ́ jẹ́ oró wọ́n á lè lọ pa àwọn ẹbí ẹ̀ màá tún lè rí wọn lọ. bẹ́lẹ̀ sàn ọ̀rọ̀ kan ẹ̀ tó ń sọ nìyẹn. tọ́lọ́gì ní bá tajà. ó ti tó lọ lọ́gọ́. gbogbo ìgbésí ayé ọwọ́ mi ló wà o. gbogbo bó ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé bàbá ẹ ló ní kọ́ńtì ó tọ́ fún ẹ lẹ́yìn sùúrù. ọjà lọ. kábọ̀ kábọ̀ kábọ̀ kábọ̀ kábọ̀ kábọ̀ kábọ̀ kábọ̀ wádìí ẹ̀ àjàbọ̀ mo wádìí ẹ̀ kárakára má fi pé ètò ọmọ apẹ́ tó máa jí o tó máa ṣe àtàkì tolóńgbò orí ẹ̀ ti dàrú mo wádìí ẹ̀ gan. jara mọ jara jẹ jẹ kínní yìí. kòkòrò bíi jòbó ilé ìgbọ́n kòrò bíi jòbó rọ fi bí orúkọ yín. wo ọ̀dà kọ́ nínú èèyàn lọ́sẹ̀ ìjẹ́rú àṣejẹ léyìí wo bó ṣe jẹ́ yìí ó ti dakọ ni ẹ̀yin wọn ò rírun fún òun bó ṣe lù kó lágbára tó bó bá pọ́n gbàgbà ó tún máa jí ń bẹ́ẹ̀ gbẹ̀rún bẹ́ẹ̀ ni ó ti dakọ nínú. <laughs> wọ́n gbà wọ́n gbà. Ah, ó di dandan kí wọ́n gbà àmọ́ wá gbọ́ mo ní kìlọ̀ kékeré kan tí wọ́n ṣe fún ọ lórí àṣejẹ tó ń jẹ bá a bá rẹ́nikẹ́ni àbá rèèyàn kéèyàn bó bá ilé jágbọ́n pé wọ́n pa ọ́ tán wọ́n wá gé ọ kúlukùlu wọ́n gé ọ sí wẹ́wẹ́ ah, àbí wọ́n wú ẹran ara rẹ̀ jálajàla tí wọ́n gbọ́ ńlẹ̀ ọ parí o ọmọkùnrin tán nù wo bí ọba wa ṣe é ṣe tí wọn ọba fi lè ríru ọgbọ́n bẹ́ẹ̀ dá bọ́ọ̀ba ìlú lo wákàtí kan bí wọ́n bá kọ́ sí òjì bí wọ́n bá ń pọ́n gbàgbà ọmọ jíngbẹ̀gbẹ̀rún bẹ́ẹ̀ ni. ìbọn ò lè ràn mí. n ah! ò rírù ìbọn àwọn bó ṣe lè lágbára tó. Ah! wọn ò lè ṣàgùn sí mi mo ò bẹ́ẹ̀ lẹ́yìn wákàtí kan tí n bá ṣubú sílẹ̀ máa dìde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yin wà ní nǹkan ẹ̀dẹ̀ ṣe tí wọn kú lè láǹfààní àti wọ́ òkú mi àbí ṣe nǹkan kan fún ẹran ara mi níbi tó bá wà. ìyún nìkan ìyún nìkan ìjọ bá ti sí wàǹfààní yẹn. gèmí sí wẹ́wẹ́. wọ́n máa gé ẹran ẹ yẹlẹyẹlẹ wọ́n máa sún ẹ mọ́mọ́tò wọ́n máa wú ẹ káàkiri. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ìyá ẹ̀gbà bá ó dé àwọn jọ ìyá rẹ̀ ilẹ̀. ní kájà. ojú tó ní ojú tó kó. ilẹ̀ bàbá ilẹ̀. ìyá ẹ̀. ọ bí bàbá ẹ̀ dá. ó bọ́ ọdún lára ó ajá bọ́. ológì ní kájà. ojú tó ní ojú tó kó. ẹ̀yin guys ẹ so òkú ẹ kẹ so mọ́mọ́tò ẹ wọ káàkiri ìlú kẹ gé jalajala lẹ́yìn ìgbà yẹn kẹ wá dáná sun. káàkiri àwọn ọ̀dọ́ wọ̀ ẹ́ ẹ pín. ẹ wá ẹ wá lọ sí àgbẹ̀ wọn ní ìdájọ́ wọn ní ọ̀rọ̀ sún èyí alágbèrè. ẹ á dé lóyún náà. Mali. Wọ́n lọ kúlẹ̀ sílẹ̀. Kúlẹ̀ sílẹ̀. Kúlẹ̀. Kí ló ń bọ́ bí ẹ̀yìn kúlẹ̀? yóò ṣàpárà fi ṣomọlú. èlùbọ́ ìwọ ìwọ àbí. kí ló ṣe mí. o rò pé mo lè dojú ẹ mọ́. and so what. ìwọ tẹ̀lé wọn wá pa ọ̀gá mi sùúrù ẹ pọ̀ wá àbí owó rẹ̀ kó bá mo lè dojú ẹ mọ́ wá èlùbọ́ jẹ́ sọ kí ni kan fún ẹ sórí àtúndì ẹ̀ báyìí mo láti máa bẹ̀rẹ̀ sí ní kásìkò. ẹ mi ẹ kí ẹ dẹ́gbẹ́ èmi èmi kí ẹ kúkú kọ́ ọ tẹ́lẹ̀ láti lọ tẹ̀ lọ́jà yín ẹ múnú yín kẹfìrà yín wọ́pọ̀ kò ṣe èmi àti ọmọ akin tẹ́lẹ̀ àmọ́ tó dán gbẹ̀sùn lọ yẹ ẹ ní sọ níta àkájẹ́ ká lọ pàdé ara wa ká fọkùnrin wọn àwò. ó já wèé ṣá. ìwọ àtẹ̀yìn tó lásán lásán. ti rí kò síjọ́ òsín bí o ìwọ nìkan ló kù ṣé ti wá rí pé atakóró wọnú àdó kò lè mọ́mọ́ ẹ̀wọ́ èyí ló máa ráyè mọ́. ẹ wo adépẹ́jù náà àjáyé ojú ọgbẹ́ni ẹ wo bí ẹ wo bí ẹ̀yin guys àti pẹ́jù lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ó yẹ kẹ́ mọ̀ pé mímí ò ráyè àròyé kọjú kọ ní mímí ò lójú àánú ẹ̀ wò èmi máa pa bọ̀bọ̀ yìí o. ẹni ìwọ ẹni ìwọ látàrí ẹgbẹ́ náà ni ìwọ ní bọ̀ọ̀sẹ̀ mi eléyìí náà wọ́n dà àwọn ọmọ mi ṣe lọ ni ó tó tó wà lọ́wọ́ níta kóṣá kóṣá kóṣá àmà tọ́jú ògbẹ́ ní sàmà bá mi ṣe wájú ọjọ́ ìgbò tó lóun bá kàn ó pa yín ó lọ ni ẹ ẹ ní èlùbọ̀ èmi àti tí o tọrọ sódò èmi ni kọ́ńtà nìkan ṣiṣẹ́ mi màá wọlé màá jáde kí ló ṣe bá bèrè wọ ọlọ́bìnrin níta èmi kẹwọ́n gbé ẹ̀dẹ̀ ẹ̀kọ́ ara màsá ibà ń ṣe é nísinsìnyí ìyá yẹn wá gbé yín ṣé ìyá tẹ́sí iṣẹ́ jìlá bẹ́ẹ̀ náà mi ò fẹ́ gbà kú o bí wàá yóò sọ tiẹ̀ o ọ̀gá yín kan tẹ̀sí ó bá yọ tó bá tẹ̀lé mi lókùnrin báyìí nìsín. àwọn Yorùbá bọ̀ wọ́n là kí lẹ́nu ilé mo sàn ká mú kíkan jẹ́gbà kí ló dé tí máa nírú yín lẹ́gbẹ̀ẹ́ tí ìyá máa máa jẹ mí kí ló dé ẹ́ kí ló dé kí ni mo ṣe. ta ló sọ pé kọ́ máa láàgbá ẹ̀ má rìn níta gbangba ta ló bẹ́ sí ẹ. jẹ́gbà olùṣọ́ ni o. olùṣọ́ wo olùṣọ́ ẹran tagotàn tewúrẹ́ tí màálù àbí ti kíni èmi ò tiẹ̀ mọ̀ tó pe rẹ̀ mi mú olùṣọ́ ohun tó jẹ́ ṣùgbọ́n òun ló wà lórí ìjọ ọkọ mi mo lẹ̀ ní kó fìjọ sílẹ̀ fún mi ṣe ni máa yí takú jágbà kó dá mi lóhùn. but what was the agreement agreement wo ló wà láàrin yín. láàrin mi àti ẹbí pẹ̀lú agreement kankan nígbà tó kọ mi kú jágbà tí wọ́n pín ogún ilé ìjọsìn yẹn nìkan ni nǹkan tó kàn èmi nínú ogún ọkọ mi ṣùgbọ́n tó bá ní kí wọ́n tó òun ló next sí ọkọ mi gẹ́gẹ́ bí assistant olùṣọ́ àgùntàn nígbà tó dẹ̀ jẹ́ pé mi ni wọ́n pín ilé ìjọsìn fún mo dẹ̀ ní kó kúrò níbẹ̀ wípé mo fẹ́ fi ilé ìjọsìn ṣe bísínẹ́sì mi mo fẹ́ fi ṣe hòtẹ́ẹ̀lì bísínẹ́sì tó máa máa pọ owó wọlé fún mi títí bí mo ti ṣe sọ yìí ṣe ni máa yí takú ó fà kọ́ ni kò dá mi lóhùn. anything one of anything náà bàjẹ́ wa lọ́wọ́ ẹ̀ anything èmi ò mọ tó bá fẹ́ ṣẹlẹ̀ sí nǹkan tẹ̀mí fẹ́ ni wípé ilé ìjọsìn yẹn sẹ́ a ní mo fẹ́ lò mo fẹ́ fi ṣe bísíǹsì tá a mú owó wọlé fún mi ah, ẹ bá mi gbàjọ́ mi kúrò lọ́wọ́ ẹ̀ jàgùà ó ti ń pẹ́ jù. Ah. jàgùà ó lè ṣẹlẹ̀. Jagua, ò ń ṣẹ̀ mí bàbá òun fọwọ́ pa lójú jaguar. bàbá sàn láàrin ajínigbó ní pẹ́kọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́. jaguar mo fẹ́ kó mọ kinní kan kò sí bí alágbàro bó tilẹ̀ ga tó ẹni tó gbóko fún òun lọ́gẹ́ bọ́ kó omi tó wà tẹ́lẹ̀ o ayé àtijọ́ ni gbogbo yà ẹ̀kọ́ là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là o. Jaguar iwájú mi ló wà ó jókòó síwájú mi ó dẹ̀ ń bá mi sọ wótòwótò èmi ni mi ò tí ì papòdà olówó èkó ló wà wájú ẹ̀ èmi ni wọ́n ń ṣẹnu sí èmi èmi Jaguar. Uh, ah ọ̀rọ̀ ẹ ti wá yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi. lórí kò fẹkẹ mọ ọba àdúkọ lèmi náà hmm. ẹ ṣe jọba lórí àwọn olóṣèlú lèmi náà jọba lábẹ́ tẹ̀mí ẹ dẹ̀ mọ́ mi. ẹ Jagua mo fẹ́ kí nǹkan kan yẹ ṣé o rí tí o bá sí nǹkan tí bá ṣe fẹ́ ṣe. Si, kò sí nǹkan tí bàálà tó fẹ́ là. olówó èkó tó bá jẹun tẹ́fẹ́ máa bá mi sọ jẹ ẹ ti gbàgbé mi mo tẹ́ dàbá ká létí ẹ lọ́mọ àtẹ́rọ̀ létí ẹ ni. àbàmì sọ̀rọ̀ ẹ̀ mọ́. bàbá àgbàlagbà olówó èkó àlejò náà máa ní èmi ló yẹ pé kí wọ́n bá yín. lóòótọ́ ni sórí ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ òun ló ń ṣe láńgbáláńgbá lọ sọ́dọ̀ alábẹ̀ púpọ̀ iṣẹ́ tí mò ń gbé fún Jaguar èmi náà ipò wọ̀ ló ṣe ìtọ́jú mi baba mi ní nǹkan kan bá jagua yẹn ṣe mọ́ jaguar jaguar ti fọ́ǹbù tábà ti ṣiṣẹ́ díẹ̀ tó bá ti wà ó jaguar kan máa ń yíjú sẹ́yìn lórí ọ̀rọ̀ owó even bàbá jaguar yìí jẹ mí lówó tí jaguar bá fò tẹ́sẹ̀ bá tọ́lẹ̀ èmi kò sí jà má gbọ́ mi lọ́wọ́ jaguar olówó èkó. kò síjà kò wá ní rí bẹ́ẹ̀ mọ́ sórí iṣẹ́ tó máa bá mi ṣe ń sìn direct to your account ni. lọ́nà wo. ẹ̀rọ jágbà tí ò ń wẹ̀ ó ti forí jáde fọ́ọ̀kan ó ti gun kíkọjá ewé. ìwọ ló mú ní kó máa bá mi ṣiṣẹ́ ẹ̀sìn. kárólì bàbá olówó èkó mi ò rò bí màá lè ṣe bàbá jágbà ló jẹ́ kí n mọ̀ yín mi dẹ̀ nífẹ̀ẹ́ kan tó máa dà báyìí láàrin àti Jaguar. Okay. bàbá àgbàlagbà kẹ́mi lágùsà. same thing kò sí jà still the same thing baba Jaguar ẹ wo ọ̀rọ̀ japa kọ́ mo sọ yìí o. ẹ ti bá mi sọ ní látara òkú ní mi ṣe bẹ́ẹ̀ ẹ fún mi lówó tèmi là ṣé mi gbowó mi ni mi ṣe àtẹ̀mí mi fowó ṣeré o ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀. kò sí jà bọ́ọ̀ mọ̀ pé mo fẹ́ràn ẹ ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ sì pọ̀ tá a jọ máa ṣe. bàbá mi lè bá iṣẹ́ o ẹ gbàgbé pàfẹ́jọ iṣẹ́ papọ̀ owó tèmi wà lọ́wọ́ yẹ fún mi lọ́wọ́ mi èmi náà níjọ owó mi ẹ̀dẹ̀ ń sọ ìjàpá nìkan alábàáwò iye mo nílò nílò owó ẹ̀ sọ̀rọ̀ ìjàpá. ṣẹ́ni máa ń sọ pé kò sí jà kò sí jà ìjà wà ìjà mi o mo kọ̀ sí mẹ́ǹtì mi o ẹ fún mi lóòrè máa gbóòyẹ o máa gbóòyẹ o kò síjà kò síjà. gbàgbé pé mi jẹ́ gùà. bá jàgbà jàgbà bàbá jàgbà bàbá kò síjà gbàgbé pé mi jàgbà lè kí jẹ́rọ̀ kásẹ̀. kì lájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní ilé wọ̀ ọ̀rọ̀ yóò ní ilé wọ̀ ọ̀rọ̀ yóò ní ilé wọ̀ lásàjọ mọ́lẹ̀ kásẹ̀kù mọ́lẹ̀ káwá múrù rẹ́kù káfí lájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní ilé wọ̀ ọ̀rọ̀ yóò ní ilé wọ̀ ọ̀rọ̀ yóò ní ilé wọ̀ kásàjọ mọ́lẹ̀ kásẹ̀kù mọ́lẹ̀ káwá múrù rẹ́kù káfí lájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní ilé wọ̀ mo kí gbogbo yín o ẹ kú ìdúró ẹ kú kó ba lè dára mo dúpẹ́ pé a pè yín ẹ sì jẹ́ wa. ẹ ẹ ṣé ẹ̀yin bàbá ẹ ewúrẹ́ tí wọ́n sọ pé òun sọmọ ìyá àgùntàn. àgùntàn wọn ló ní ìyá àwọn òbí dúdú àwọn òde gbàdúrà kó bí dúdú lọ́wọ́ yìí. kó bí dúdú nìyẹn kò kan wa. ẹ ṣáà gbọ́ báyìí o ẹgbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ lọ́rọ̀ yìí o bá a ṣe ń pàkan nìkan ń rú. kí ló dé tá à ń jèkúrú kọ́ tán náà àwòtẹ́ tí wọ́n ń gbọ́wọ́ ẹ̀sáwò. ó tó ah, kí ló le tó bá ná Ah, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àìkọ́ wọ̀rin ejò òun ní í según pẹjọ. Ah. ẹgbẹ́ iná lójú ẹkùn àti ẹgbẹ́ ológin ní gàjà ẹgbẹ́ akọ̀yà kan náà ló ṣe wá papọ̀ ẹ ṣe ra yín lọ́kan ẹ jẹ̀kúrẹ́ àwọn olùgbẹ̀dẹ̀. mo fi omi alálẹ̀ tá a fi dá ẹgbẹ́ akọ̀yà sílẹ̀ mo fi bẹ ẹ̀yin méjèèjì. àti kòsíjà àti fáyemí ó yẹ dìmọ́ra yín ká máa jọ gbé nínú rẹ̀ pọ̀. fẹ́ náà nù. Oh, he knows aláyé ó jáná mọ mọ́tò lẹ́nu ni mo mọ. Ah, o mọ̀ mọ́ ojútú ẹ̀ ò lè yàn ni. Ah. ẹ mọ ṣẹlẹ̀ ẹ mo mọ̀. àti ẹgbẹ́ igbó rẹ̀ ẹ máa mú kiri jọ rí gbẹ́nu aya aláyé rí. Ah. ẹ ẹ hello DPO ẹ Kasim lórúkọ mi kò síjà. Si ẹ ní area mábàọ̀jẹ́ yẹn mo fi mọ́tò gbá ọmọ obìnrin kan nísìn ó dẹ̀ ti kú ẹ̀mí mọ́mọ́ ó kàn já náà mo dẹ̀ gba ó ti kú sìn so mo mo máa gbé wá sí station sìn ẹ mo bọ̀ èmi nìkan náà ni èmi nìkan ni mo wà ní mọ́tò èmi nìkan náà ẹ mo mo bọ̀ sìn ó ti kú kò lè dé hospital ó ti kú sìn ẹ mo bọ̀ mo bọ̀ ẹni ẹ̀ mọ́tò máa ṣẹlẹ̀ ẹgbẹ́ ọmọ yẹn sínú mọ́tò yìí kẹ́yìn yòókù máa lọ sínú mọ́tò yẹn. mi kí ọwọ́ ẹ̀ ọ̀tẹ̀ ó yá ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́. má tẹ̀lé mi má tẹ̀lé mi. I think I need to tell you what you don't know yes iná lòfin o kò dẹ̀ mojú ẹni tó dá o yes ọlọ́pàá yes ó fẹ́ kí ẹ mọ̀ pé èmi ni mo pè yín fún ara mi. ẹ eh, of course ìwọ ló pè wá lóòótọ́ but mọ́tò ẹ ni wọ́n fi pa ẹni tí wọ́n pa yẹn yes yes. ẹ ẹ ẹ pẹ̀lú kan tó ṣẹlẹ̀ yìí kí lè rò bóyá a lè ṣe àbí kí ni mo lè ṣe lórí ẹ̀ náà. kò sí nǹkan kan fẹ́ ṣe ju wípé kéèsì ẹ̀ yìí ó máa dé court tó bá wá dé court adájọ́ ló máa jẹ́ kó mọ̀ bóyá o jẹ̀bi ni o àbí o jàre and that's all. okay. court. Stop that, my friend. Show wa okay, but look at those soldiers there. Officer, come on, take him away, my friend stand up here. Isaac Osudia stand up. Ajanaku. ọmọ ogun dá ogun ni wọ́n bọ nílé bàbá tó bí ọlọ́mọ ìkìyà ọmọ ìkorò kò sí já tá ń ọ̀sà igi ńlá ti ń gbalẹ̀ gboko. ẹ̀ka ìkíyà. ipa ráńpẹ́ ti ń báni jà má báni wíjọ kò sí já. ó kí ń ṣe kí wọ́n ṣe ń bẹ̀ èmi rò bíi pé ẹ̀fẹ́ kí n bá yín dá sí i rárá sá o ẹwù á ti gbìyànjú àti rí yín sá ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wa mọ̀ pé kì í hàn tètè rí yín ọpẹ́lọpẹ́ too much money ló bá wa ṣe ètò bá ṣe rí yín sá. okay um, anyway ṣé wọ́n ti sọ allegation tán fi kọ ọ̀gá yín fún yín. Ah, ah, sá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣe ròyìn sá o àwọn èèyàn kàn ń sọ nǹkan tó bá wọn lẹ́nu ni kò síjà tẹ́ ẹ̀ rí yẹn he's just a philanthropist kò ń ṣe òun ló ṣe nǹkan yẹn kò kàn fẹ́ kí dírẹ́bà yẹn ṣẹ̀wọ̀n lòun fún rẹ̀ ṣe fira ẹ̀ síbẹ̀ sá. èmi náà gbọ́ bẹ́ẹ̀ mo gbọ́ bẹ́ẹ̀ anyhow Uh, I will see what I can do about uh, his oh, release. Wow. Ah, wow. Thank you very wow. much, sir. Uh, Thank you. Thank you very much. Thank May God bless you. Amen. May God be with you. Amen. Amen. Sir, we really appreciate yeah. you, sir. Àti wípé bí ológin náà ṣe sílé, ẹ má yẹ pọ̀ tán jẹ, ilé tí ń dilé èkúté. Torí wípé kò síjà tẹ̀ ń wò yẹn, aṣọ òbúra ló jẹ́ sí wa. Tí a bá rí, a ò lè jẹ, a ò lè mú. Ẹ wo màámi tó dúró tì mí. Ìyẹn màámi, ó pọ̀ mìíràn àti ìyá tí mo bá ìnira ní hmm. wọ́n dúró ìnira ló dúró. Um, okay, um, I will see what I can do about it. Oh, thank you very much. Yeah, um, hello. Oh, ah, thank you. very much, sir. Thank you, sir. Good afternoon, kòkòrò kò sí já tá ń dánwò ojú ọ̀ṣà igi ńlá ti ń gbẹ̀lẹ̀ gboko. kí ló ṣẹlẹ̀ gan-an tó fi yóò rẹ́rìn ojú ìkọ̀kọ̀ rẹ lọ́wọ́. àlàyé ẹ má wọrí kò sí nǹkan kan. kò sí nǹkan kan báwo ọ́fíìsì bẹ́ẹ̀ sìn ojú yóò fani mọ́ra mo tún bọ́ síta sìn ojú àwọn ilé náà tún kọ́ ẹ lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ ṣàlàyé fún mi náà. àlàyé ẹ má wọrí kò sí nǹkan kan ẹ jẹ́ ká máa lọ́lé. ó dẹ̀ ní kò sí kankan òye làgbà máa ń wò ó. tọ́yì ẹ kí ló ṣẹlẹ̀. pàdé àdórí kú. ọmọlọ́lá ti kú ìyàwó mi. àlàyé ó dé bólúgbọ́n ó dé bárẹ̀sà ó dé bọ̀rọ̀ ògúnléèlà gbogbo wọn mú mọ́ra ni kété ta gbọ́ pọ́n rìlíìsì yín báyìí lọ́mọlọ́lá kú. Ah! Ah! Ah! anyway, anyway, anyway, calm, eh, calm, eh, eh, calm down, Ah. Eh, ara nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí alágbára tó fi máa sọ pé o ti dákọ ni nìyẹn so ẹ jẹ́ ká gbé kúrò lára ẹ jẹ́ ká gbé kúrò lára but ah, kò jẹ́ pé ojú apá lè jojú ara. Ah! aláì akọ́gi kì ṣojé o. aláì ẹ easy ẹ ní sùúrù ẹ tèkè easy gan. ó ti tó o. ẹ já lọ ẹ jẹ́ ká mọ̀. Kòsíyá ọmọ ìkóró Kòsíyá tàǹdọ̀wọ̀ ojú ọ̀ṣà igi ńlá ti ń gbẹ̀lẹ̀ gboko ẹ̀ka ìkíyà ipa bá ní jà má bá ní wíjọ Kòsíyá lọ́lọ́mọ́. ìdí nìyí tí a gbọ́dọ̀ fi ìmọ̀ ìṣàṣọ́gbóra wa. kò síjà mo bẹ̀ dúpẹ́ ipò délayọ̀ àtàlàáfíà ọlọ́run àtúbọ̀ máa jọ jẹ́ ọlọ́run abẹ gbé ẹrù ẹ̀ àsìkò tó dẹ̀ dé yìí á mọ̀ sí dáadáa ṣé wọn náà ti wá rí nísìnyí pé ènìyàn láṣọ ènìyàn. Ah, ẹ ṣé sir thank you so much sir agbára Ọlọ́run kí agbátẹ wáyé ní jábọ. àmín àmín àmín ẹ Ọlọ́run ọlọpẹ tán sí kò síjà ó dẹ kú ọ̀rọ̀ ìyàwó ẹ Ọlọ́run àdójì ẹ èyí tó kù nínú ẹrù ẹ Ọlọ́run abẹ gbẹdọrí àníjú eléyìí mọ́ ìbànújẹ́ ò ní wọlé tó ẹ̀ mọ́ sórí ẹni tó bá ti wà ní irú ipò títí ẹ báyìí wà pẹ́ láyé ojú ò ní rí bi ìkànnì yẹn máa kọ́ bó wọn náà kí ló wá dé kò sí jà mo pè ẹ́ títí ó ní kó máa bá mi ṣiṣẹ́ you refuse me completely wọn mọ àlàyé náà wà ti mọ bó ṣe ń lọ sí gbogbo ọ̀rọ̀ ó kọjá lẹ́yìn ti lọ ẹni fẹ́ tẹ́ bá ti fẹ́ àlàyé mi bá ń ṣe é sí ṣé màá mi ṣe tán láti ṣe o àbí náà. Ah. ẹ má bínú àwọn nǹkan tó yẹ kí n ti ṣe sẹ́yìn tí mo ṣe eh, mo dúpẹ́ àwọn olùdíje ṣe fún wa náà mo ṣe wá dé yìí o ṣetán láti jẹ́ iṣẹ́ bí owó tẹ bá gbé fún mi láti ṣe. Ah, olúwa ṣeun because you know what i still believe in you mo sì ní ìgbàgbọ́ nínú ẹ because mo believe pé wọ́n ló lè ṣe and eh, àsìkò tó wá dé eh, èṣù oníyàwó eh, a máa mọ̀ sí dáadáa nǹkan tó máa mú àjọṣe wa dópin kò ní wọ̀ wá láàrin. anyway emma excuse me. Like seriously, even my you. ṣe ẹ̀yin olókìlì ikọ̀. bàbá kílẹ̀ pé bàbá olóyè lágbègbè ní gẹ́gẹ́ ní. ọ̀gá o ẹni tó jẹ́ wípé àtọkùnrin àtọbìnrin àtọmọdé ló fẹ́ràn ẹ̀ nínú ìlú yìí. bàbá òde wa ni nàá. ọ̀rọ̀ ni yàrá ẹ wo babalá ni tiwa yàrá ni tó. ẹ ní fura ikọ́ ti ṣe yín. dádì wa ṣe rí wọn dádì wa ṣe rá wọn mọ́ yín mi wà ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àpò àti mọ́tò kálẹ̀ o. ẹ̀gbọ́n ọjọ́ kékeré ẹ̀gbọ́n ọjọ́ kékeré ẹ̀gbọ́n ọjọ́ kékeré ẹ̀gbọ́n ọjọ́ kékeré ẹ̀gbọ́n ọjọ́ kékeré ẹ̀yẹ yìí. ngosija ọmọ àjànà fúra ọmọ àjànà gbẹjà. abọ́ bá kọ́ lọ kẹrin dànù síjú. kò síjà. Jaguar dúró náà kí ni problem ẹ náà kí ló ṣe é kí ló mú ẹ tó fi kú wá mi káàkiri. kò sí dáa ta ló ń yàn fún ẹ tó nítọ́bẹ̀ ìṣòro ẹ̀rù kó bà wọ́n ni ṣebí ìyàwó ẹ̀ ṣe lọ kí ló dé tí wọ́n gbọ́ tẹ́lẹ̀. jagua o ah! kọ fún kan tó sọ ẹ ìgbà ló ń pa nìkan pàwọ tó bá lọ fojú àgbàrá okú dẹ tí wàá dẹrùn mi èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. <laughs> kò sí jà eh. kò sí jà àtàrí àjànàkú kì í ṣẹrú ọmọdé omi báyìí ọmọdé ẹ ò mọ ògùn ó pè lẹfọọ mo rò pé ó ti láwọn bàbá kan ń gbẹjọ tọ́ láyé ò ayé lè kò sí já ayé lè ṣòro bẹ́ẹ̀ olówó èkó ó kú ònú tó ń torí bọ̀. ọ̀gbẹ́ni jágbọ́ràn jọ jágbọ́ràn. èmi kékeré báyìí la bá ọmọ ti sọkojú abẹ́rẹ́ ògùnkàn ti fi tó bá dúpọ̀ ọ̀nà dèmi máa jẹ́ tapatapa. tẹ́ bá bẹ́ẹ̀ kò sí jà bẹ́ẹ̀ yín. all right kò síjà kò síjà ó dẹ̀ mọ̀ mi ó mọ̀ mi pé kò sí bọ́mọdé yín ṣe máa láṣọ títí kó láṣọ bí àgbà kó ní lákàtà bí àgbà ó mọ̀ mi. ológìní gàjà ojútóore ojútóoko ológìní gàjà ojútóore ojútóoko wà two hundred yẹn tó bẹ́ẹ̀ ọlọ́run tó bá sì bínú wọlé ni wà á pa mi lákọ bí bọ́ọ̀ hmm. wọn bí ẹkú bàbẹ́ èmi ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn bí ẹkú ọba rí ẹ bá bẹ bébì yìí adé abẹ yín bébì mi ni wọn bébì mi ọgbọ̀n gàtọ̀ ni màá rún yín bàbí ṣe. gbogbo ilẹ̀ mọ rísìn tí mo fi ní ká mú bàbá yẹn lánàá àwọn nǹkan tí mo fẹ́ máa bí ẹ mo fẹ́ kó máa dá mi lónìí o ó gbọ́ talent tó fi ẹ joyè lágége yẹn. ẹ wo ẹ wo wọ́n fi mí joyè lágége àwọn ayé ló fi mí joyè lágége lágége wọ̀sán. dákẹ́ ẹni ẹjọ́. ẹ má bà fà á bàbá olóyè àbí olóyè lágége ẹ jẹ́ ẹ lọ jáwé oyè wá fún bàbá olóyè ó simple. ọ̀gbẹ́ni fara ẹ balẹ̀ o ah, ah. n ti má bí ẹ. ẹ bọ́ ọmọ lórí ibi tó bá ah, dáhùn tó bá ti tàmọ́ àníkàn fókò lórí ẹni o ó gbọ́ ìwọ fi wọ ju ìlàgéjì. àdúgbò wo ni tiẹ̀ orí ẹ̀ tí ó ṣe ni. ewé oyè rè é. ó sọ ẹ̀dọ́ lórí. akọ́bọ̀yìn. ọ̀yàn máa ń sọ fún ọ. èmi ò ní fọ́tò àgbàlẹ̀ o màá nà ibi kẹ́kù. lánàá tá a rí ẹ yẹn iṣẹ́ kí ló ń ṣe ládùúgbò rẹ̀. wọ́n wọ́n wọ́n wọ́n ìpé oyè bò yẹn wọ́n fi wọ́n fi wọ́n fi pé oyè tíyàn lè rí. orí náà ni màá wà látòkèdè sàlẹ̀ ni. àwọn kwesì máa bí ẹ ni kò máa dáhùn bíbẹ̀ kọ́ ọ́fíìsà ṣáàṣẹ ni àbí báwo ẹ ṣe wá o àwọn ará àdúgbò bàbá olóyè ló wá fi ẹ̀sùn kàn wá wọ́n ní pé ẹ arrest bàbá yìí pé ó dẹ̀ máa pa ọmọ lẹ́rìn láti àná. ẹ ṣàwọn ọlọ́pàá látàbẹ̀ wọ́n ti mú mi yìí wọ́n mú mi síbí wọn ò sọ yìí. ẹ ẹ ṣàkẹ́dùn. sà nǹkan tí a kàn fẹ́ mọ̀ ni pé a fẹ́ mọ ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ ní pàtó kó tó di wípé ẹ mú wọn. bàbá olóyè ẹ̀ṣẹ̀ wo ló tó ṣe ẹni kọ̀kọ̀ wojú mi ẹ̀ṣẹ̀ wo tó ṣe ẹni kọ̀kọ̀ kò fẹ́ nára ẹ báyìí sìn. ẹ̀ṣẹ̀ tí mo ṣe náà ni pé mo pín suit fáwọn ọmọ mo fún wọn ní suit mo fún wọn ní biscuit àti blomblom mo sì dá àwọn ọmọ ní dùn. ee mo mọ̀ pé òun jẹ́ o. àmúnú àwọn ọmọ ọlọ́mọ dùn. ẹni mọ ojú ogun. tó bá dùn tó bá wájú jọ ibi táyé ẹ máa pín sí ni o. máa jẹ́wọ́ báyìí. ẹ dákun wọ́n jẹ́wọ́ wọ́n jẹ́wọ́ kọjá bẹ́ẹ̀ tí ro gbogbo nǹkan tẹ́yìn òtún ẹ̀ tí mọ̀ gangan wọ́n sọ ẹ wò sẹ́rí kì í ṣe pé wọ́n jẹ́ nìkan wọ́n mú yín débẹ̀ wọ́n mú yín débẹ̀ tí gbogbo ẹ̀ ti sẹ́rí àwọn ọmọ tí mò ń fún súwìtì wọn fún wọn súwìtì lásán àti blomblom o ẹ wo ni tí mò ń fi ṣe o ẹ wo ọ̀gá mo dán burúkú wo ọ̀pọ̀. kò sí dáa kọ́ fi mí joyè lágége àbónì àbónì ìdọ̀tí bàbá ti wọ́n ti fi mí joyè lágége òwò ẹgbà ni ó ẹgbà ni ó ẹgbà ni ó ẹgbà ni ó. a ó ní junior ó ní kan. bọ́lá kọ́ ni ni bọ́lá ni iná mọ́dọ̀ ọmọ what is good bó ní nǹkan níjẹ́ bẹ́ẹ̀ bó ní kí lo fẹ́. blow blow tẹ fún àwọn táyé lẹ́ẹ̀kan ni mo wá ní kí wá gba tèmi lóun ló ti fáwọn táyé wọ́n sọ fún ọ pé mi mọ fún wọn eh. <laughs> wọ́n náà wá fẹ́ gba tiẹ̀ à ń bò ní wọ́n wà nígbà tí mo fáwọn ará rẹ̀ blomblom. mo tẹ̀lé mọ́mí lọ ṣọ́ọ̀bù ni. ọ tẹ̀lé ìyá rẹ̀ lọ ṣọ́ọ̀bù bó wá ní ìyá rẹ̀ òun wà nífun. ó wà ṣọ́ọ̀bù mo fi wọ́n lẹ́sì ṣọ́ọ̀bù. ọ̀fílẹ̀ ṣọ́ọ̀bù sọ́ọ̀sọ́ fún pọ́ńpọ́ mi. àbí sọ fẹ́ẹ́ pọ́ńpọ́. ó gbà blomblom ó gbà blomblom ọmọ tó ṣẹlẹ̀ wọnú ilé lọ ó gbà blomblom nítorí ó gba blomblom ẹ̀rí bàbá ẹran kan tó ti wà wọ́n bọ̀ wọ́n fi mí joyè lágége. adéòtí ọwọ́ rẹ ti bá èmi rẹ̀ àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́pẹ́. lágbó Ọlọ́run ah, ah. ẹ tẹ́lifí táwa méjèèjì ọ̀bàrà wa dé inú yín ó dùn. akọni àbábo. sílẹ̀ ẹ abo ni mrs ni kí kí kí ló kọ rẹ̀. sista alatẹ. járùkù rẹ. àbágbó àlàkẹ́ là kọ́ para ọba mi ló kọ ogún re ọmọ pé mo sọ tó. adé òsì ò tó ní tó. alatẹ nù. járùkù rẹ ajakolopele agboniwọ̀n. adé afọ ọ̀rúnmìlà bàbá ń bẹ láàrin òṣèré ọ̀pàpà pàdídà bá a fẹ́ mọ lójú alínà àdéhùtì kọmọ padà náà nùdún ni mo pè tó gbọ́hùn. ẹni ẹgbẹ́rún sí létí dáadáa kò padà. kúlúkúlù jẹ́ òjò tí balùwẹ̀ wọ́ adé fún àwọn méjì wọ́n ń ṣègúdú ṣègúdú ṣègúdú síra wọn ǹjẹ́ ọ̀pàpà pàbídà aróhùn ẹbọ. rádaràda ah, ah. ọmọ yípadà. èmi kan mọ tó ṣe lè ṣiṣan àlàkẹ́ ń dẹ́ gbọ́ ṣùgúdú mọ́ra wọn ẹ̀yin náà ṣe ṣùgúdú kẹ́ẹ́ bí yẹn. wọ́n kó gbélé ìwà ń ni. ẹ̀ bọ́lá. Ah, ah. bọ́lá blonblon. bọ́lá ọ̀pàpà pàdídà bá a fẹ́ mọ lójú àríná. yípadà. ọ̀pá mi. wọ́n ló mọ bí o ti rẹ́ran tí kò yé mi o. ó dàbí pé ọ̀pá àwọn àti bọ́lá orí wọn papọ̀ orí wọn connect pé eré iléèwé o. a ní lè lo eléyìí eléyìí o kò yé mi rárá. ẹ wọ́n bẹ́ẹ̀ ní òun àwọn ilé ìwọlé oúnjẹ ara ṣe slow slow látọ̀ kan bíi kínní. àwọn wo mo ti ṣe nǹkan tẹ́ ní ṣe o. àwọn wo ni wọ́n ní. àwọn tá a jọ Adéòtí. Babaláwo. Ẹ̀tí six and Kọ́láre o. Babaláwo, ilé ẹ̀ làwọn bá ẹ. Àṣírí ẹ ti tú. Báṣẹ́ bá mú mi àjò, bígèrè bá mú mi àjò, àìrátẹ́gùn mú àìrátẹ́fẹ́. Àánú ẹ mọ́. Irinwó atarẹ́rú ẹ, ọgbọ́n mẹ́rù. Ẹ ń pàdé ìjọ ọmọ èmi kò sí jàrẹ́jọ́, iná ló máa jó gbogbo yín kẹrù. Ṣé olóògùn lójú ara ẹ? Bí kò bá dúró ìyá ńlá ṣé babaláwo ni wọ́n yìí ọ̀ṣun ló máa jẹ́ bí mo ṣe ń wo ẹ̀yẹn ọ̀ṣun ló máa jẹ́ òun ló máa pa ẹ̀ bó ṣe wà yìí ẹ̀yin àwọn ọmọ ọlọ́mọdé wúrẹ́ àti wèrè yìí wèrè tó dúró ayé ń bàjẹ́ lé ẹ wo ọ̀rẹ́ tẹ́ ń wò lẹ́yìn tẹ́ ẹ sọ pé èèyàn ni àwa làwa dájú ọgbọ́n ń ṣèyàn kẹ́lí bá wọn bí tá jù lọ ni two hundred yín wọn lè dí mi lọ́nà ibi kò sí jà àfi tẹ́ bá máa kú ẹ máa kú pásítà ọ́fíìsà yàn ṣé ẹ ti rí sí pé àwa ò ṣọmọta a ò fàjọgbọ̀n lẹ́yìn ká máa wọn ọ̀daràn báyìí ká dá ṣẹ̀ríà fún wọn ká dẹ̀ fà á lọ́lọ́pàá lọ́wọ́ ṣe ẹ bó ṣe wáá wà wọ́n ti dẹran yín o ẹ lọ jẹ wọn ẹ lọ jẹ wọn. yà mo really dúpẹ́ lọ́wọ́ yín gan mo dey appreciate yín gan. Um, bàbá uh, ẹ má sọ anything ṣe gbọ́ ọ́fíìsà ẹ mú ẹ sí àwọn pẹ́ ọ̀kẹ́ mọ́ mú ọ̀nà tẹ̀lé kí mi ní ìsìn. adéhùn ẹ Jaguar. Jaguar. Jaguar. Jaguar. been going from one place to another. Látàárọ̀ baba baba baba na reverend happy birthday in arrears gbogbo bẹ́ẹ̀ ṣe fa bá dé yẹn gbogbo ẹ̀ la àwọn boys mi wà ń bẹ̀ pàápàá ah, ṣebí kan náà àwọn lẹ̀tọ́ fún yín òun lẹ wá wò yìí. bẹ́ẹ̀ ni ẹ parọ́. aṣọ ọdúnmọ́dún aṣọ oṣùmọ́ṣù ẹ̀mí yá gùn ọ́. àmín àmín. ẹ dẹ̀ máa máa ṣètò fáwọn boys. tí ẹ bá fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ máa ní láti cooperate pẹ̀lú wa. ẹ wo i'm ready to cooperate. fine. anything tẹ bá fẹ́ mo ready láti fún yín. àbá rẹ ń bẹ̀rẹ̀ sẹ́kọ̀ pariwo cooperate cooperate owó tó wà lẹ́yìn bùsùn mọ́tò yìí là ń fẹ́ gbà ẹ gbowó jáde ẹ̀dẹ̀ pariwo cooperate ọ̀fẹ́. ẹ gbowó wa. owó wà ń bẹ̀. including this car ṣé bá àwọn ọlọ́run ló fún yín àwọn ọlọ́run náà lè fẹ́ kí ni àwọn ọlọ́run náà fẹ́ gbà bóyá kí. kò síjà. Ah, guys kò síjà olófò làwọn bọ́ìsì ṣá. ọ̀gbẹ́ni kò síjà kí ló ṣẹlẹ̀ gangan ẹ kí ló dé gangan tẹ̀yìn ọmọ àṣẹ láwa wà tọrọ ẹ wà. ṣé gbọ́dọ̀ jọ. ilé ikú ló wà yìí. sórí ah. ẹ pé ṣá. ibi tí kú bá ti ń fọhùn àrùn kọ́kọ́ gbọ́dọ̀ pín. bẹ́ẹ̀ ni. ẹ ní bẹ̀rù ọlọ́run rárá orí ilẹ̀ ti dàrú ẹ̀yin ò mọ̀ pé odidi ìránṣẹ́ ọlọ́run lẹ dákúnlẹ̀ síbí báyìí ó ti tán ó tán fún ilé ni ẹ wọ́ mi báyìí nǹkan tí bá ti bá yín sọ ó ní kẹ́ máa ti ṣe báyìí ìwọ tiẹ̀ fún mi níbọn tó wà lọ́wọ́ ẹ̀. kò síjà tó jẹ́wọ́ ni omi kan mú bọ̀ lẹ́jọ́ sẹ́ni àbẹ́ yẹn. bàbá ẹ má bínú ẹ bọ́ sínú mọ́tò ẹ máa lọ ẹ ṣe gbọ́n sá wọ́n lè fún ee ẹ bọ́ sínú mọ́tò. ọmọ àjànà gbẹ́jà abọ́ pàgọ́ lọ kẹrin dànù síjú kò sí já. ọmọ òkun dáre ẹrù jẹjẹ ikú olóró ìkíníkà èkejì ká ìtẹ́ ìka ọtí méjì lódò. kò sí já ẹrù kú àfìlàkà bring them out ẹ bọ́ síta ẹ bọ́ síta ẹ bọ́ síta àwọn nìyẹn. mo ọlọ́pàá lélẹ̀ police station kẹ̀. kò síjà. Ah! orí ti ta. Ah, àjọ sọ báyìí. ọ̀gá wa sì mí náà ṣé mi ò lè rìn ni. Ah, sori wọ́n tiẹ̀ ti máa gba etí ẹ̀. yes sir. ọ̀rọ̀ mo ní kí n béèrè lọ́wọ́ yín ni pé ṣé ẹ ti gba statement àwọn pípé. dẹ̀ ṣé kò sígbà tí drop gbogbo weapons tó gbà lọ́wọ́ wọn sílẹ̀. sir ẹ wọ́n ti call statement sir but kò will drop any weapons kan tó sir. what how do you mean kí ni important sọjẹ lẹ́nu yẹn kí ló fà yẹn. ẹ eh, ẹ eh, àwa náà dò ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n gbà tó kó wọn wá tó ní amrọ̀bà ni wọ́n tí ò dẹ̀ fi weapon lẹ̀ Once wọ́n sọ in house person ni ìjẹ́ kàdá alarm. all right no problem n tí mo fẹ́ kẹ́ ẹ lọ sí ilé kòsíjà nísìn ẹ make sure wípé gbogbo ń tẹ́ bá nílé ẹ̀ tó yàtọ̀ sí nǹkan tó yẹ kó wà nílé ẹ̀ ẹ make sure pé kó gbogbo ẹ̀ wá bá mi ní station yìí. okay, sir. All right. sir. Now go. Uh, Officer Johnson, can you find anything there? Okay, I'm coming. I'm coming. Kí ni ìyá? Inú àyà ilé Oh my God. Oh my God. Eh, eh, officer Johnson. yeah. ò rò pé ó yẹ ká ṣẹ̀ṣirò bíbá yìí o. We better go back to the station. Torí kí nìyẹn? Instruction tó fún wa ni pé ká ṣàṣì gbogbo ilé ìtẹ́ bá ti rí nǹkan tí ó ṣe kínní ká station. Ilé ló ní ká ṣáàjì kò ń ṣe gbóòórùn malẹ̀. Officer, officer, baba kí ló wà nínú báyìí. ẹ gbọ́n mo ní kí ló wà nínú báyìí. ok ẹ fẹ́ sọ̀rọ̀ àbí no problem. officer johnson officer johnson. officer johnson officer johnson oh, oh my god ikú rẹ officer johnson. tí ó láyé rẹ báyìí kò dá ṣe kí n fi ẹ lẹ láì kó. kò ní tara yìí ṣe lọ́wọ́ ìpàjẹ́ kẹ́ wọlé ẹ̀ má ṣe wàhálà orí kò dáa. kò bàjẹ́ kó sì jẹ́ ẹ gbà lọ́wọ́ mi jáde ọmọ kò lè kù lọ́wọ́ orí kọlà. ẹ̀rù jẹ̀jẹ̀ mo gbé náà lójú ẹni mọ́jú ogun ní pàbí ní ìrètí. ọmọ níwájú ogun àtinúmọ̀ bíi ẹgbẹ̀jì. Ngozija. ológbò tó ń jẹ kí sàníyà. <laughs> tí ó bá dàgbà tán a máa ṣọdẹ ikú. kí ló ń wá mi sìn ìwọ ọmọ kékeré kí ló wá nírúwé nísìn kí ló wá kiri. ṣé mi lọmọ kékeré ah, Kazeem kò sí jà. sórí ẹ pé ṣá mm. mo ní sórí ẹ pé. ṣé o wá fẹ́ bá mi jà ah. ṣó o lè bá mi jà ṣó fẹ́ bá mi jà. mi ò mi mi mi ò bá yín jà o. ìyá ṣé kò sí. Ah. kò sí nǹkan kan n lè bínú sí ọ torí pé àbíamọ ẹ̀kan ìbínú ilé ńkọ́. Eh, ilé wa ilé wa mà. ṣe dáadáa ni. a dúpẹ́ ìkìlọ̀ kan mà ni mo mú wá fún ọ bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tí ìkókó ológbò bá ń jìyà ní kéke tí ó kú tó bá dàgbà tán yóò máa ṣọdẹ ikú. ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ mi ò ní o má ṣoore o àmọ́ ṣọ́ọ̀rẹ́ tó ṣe kóre bá máa dìbì mọ́ ọ lọ́wọ́ o sì dín ṣoore ṣe o. Ah. same àlàlàjọlá àtújọ jí ní same time kò síjà ní ọgbọ́n ọmọdé mi o aláìmú fura dání. ìfura bá wo àlá lásán. ṣé pé àlágọ̀. àròjà immediately tí mo ti tají látòjú oorun mi tí mo lálàá ìtàn ni mo ti ń rò látọkàn wá as in pé mo fẹ́ force out mi ò paláṣẹ o mo ń da lábàá bóyá ká sinmi ogun for now tó ń bá gbéṣẹ́ wa ká má gbà kódà gan kó jẹ́ pé ìyá tó bí wa lọ́mọ ló múṣẹ́ wa ká má gbà rárá. àròjà lọ́wọ́ àwa sọ ni a máa wá àtúnṣe sí ogun sinmi ogun báwo ká sinmi ogun bíi ti báwo ẹni wòye àròjà ẹni tó wà ta ẹ sọ pé kó wọlé. Ọ̀la same time. Okay. Àrújà kò sí jà. Sọ fún kó wá kò sí ọ̀kan àrújà. Kò sí ọ̀kan. ìwọ ni Tòkunbọ̀ tó sọ pé àbúrò bàbá ẹ ó gba ogun bàbá ẹ lọ́wọ́ ẹ lẹ́yìn ikú bàbá ẹ. bẹ́ẹ̀ni sá ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé. mo ti gbìyànjú agbára mi sá ní ìbábi tí mo lè rìn sí several times mo ti gbé wọn lọ sí court bó mú un kiri nǹkan kan mú bọ̀ tó rọ́mọ́ rìn àwọn cases yẹn ni. ṣé kìí ṣe pé àwọn ọlọ́rà tí wọ́n gbà àwọn ò mọṣẹ́. Ah, wọ́n gbìyànjú ká fi tirọ́ sílẹ̀ but bí ìpè àbúrò dáàdì mi ẹ̀ sọjà ni wọ́n ó dẹ̀ láwọn ọ̀rẹ́ tó wà nípò agbára gan bíi adájọ́ bíi lọ́yà so mi kì í rí nǹkan kan níbọ̀ club àti wọn ti máa ń yanjú ọ̀rọ̀ mi. <laughs> wọ́n lu ọwọ́ agbára ní ẹ lórí mi ẹ̀ <clears throat> kí wàá lọ fẹ́ kí mi ṣe. nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni sà ní pé kẹ́ bá mi lo gbogbo agbára tó wà ní ọwọ́ yín láti gba property mi padà fún mi kẹ́tọ́ ni mo àhàsọ̀rọ̀ lọ́wọ́ sà ṣé àbúrò bàbá rẹ. Tabáwadélé wà ní báyìí. yes sir àwọn bá wọn lé torí alẹ́ nìkan ló máa lọ sí club house wọn so by now wọ́n gbọ́dọ̀ wà ní. ó máa wà ní báyìí. bẹ́ẹ̀ ni sir. máa lérò pé kájẹ́ kò di alẹ́ sà torí pé tábà lọ lé wọn security network lé wọn ó tight gan wọn ò ní jà wọlé o wọn dẹ̀ mọ̀ ní dáadáa. Hmm. <laughs> security ṣùgbọ́n báyìí lé náà wà. bẹ́ẹ̀ni sá. tábà wa délé báyìí màá bá ń bẹ̀. a wà lé bàbá. ayẹyẹ o. anything. ààrẹ anything. irọ́ pátá làlá yẹn pa o. kò sí jọ́sùn bíbẹ̀ rárá. fọ baba na ibi say go call am now. hello ṣé o mọ̀ pé fọ́kọ̀ ṣá ah. nínú gbogbo tó sọ pátá ẹ̀yọ̀ kan péré lóòótọ́ nú ẹ̀ ó láàánú bá ọmọọṣẹ́ ń bí àdẹ̀ bá ọmọọṣẹ́ ń bí ẹ̀hún gángan tá a wá wá bí àárín bì náà. aláyé bàjẹ́ lélẹ́yìí o lórí burúkú ni bọ̀bọ̀ yẹn ṣá bàbá wọ́n sì go do now. omi ló kó borí afárá ìgbín torí ẹ̀sìn kòkò sọ̀rọ̀ adébáfọ́ àtàpà kórìkórì njọ wọn ni kí wọn lọ rí pa ìyá ayédẹgbẹ èmi kò síjà ikú wọlé mi lónìí kò bá mi akèrèǹgbè òfìfo ẹkú àṣedànù judasi èmi kò síjà èmi ló wá balẹ̀ ìwọ olè lásán lásán ó wọlé bá jagunjagun <laughs> gbogbo yín pátápátá lè máa kú lálẹ́ padà ni wọ́ ògbólógbò ajá sì làwa kùkùté làwa kò dẹ̀ sí bọ́mọdé ṣe lè jí dóko tó kùkùté lóko ibi ni wọ́ kò dẹ̀ sí jọ́ta bá ríbi báyìí òun ni bí wọn lẹ̀. confam. ah ok ó dà kó bìlíìfù láyẹ tààdù. judasi dúró síbẹ̀ dúró dúró síbẹ̀ júdásì àmújúlẹ̀ lọmọ kékeré mú ewé gẹ́lẹ́ àmújúlẹ̀ làmúbòbò àwòdì ilẹ̀. Ah, ah. wẹ̀dọ̀ wẹ̀dọ̀ ó tán fún ẹ lónìí. èmi kò sí dà èmi kò sí dà èmi kò sí jà èmi akíkanjú lójú ogun èmi ò tẹ́bi ìjà dẹ́kun ẹ ti gbé síláì wà ayé báyìí júdásì tí wàá fi ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò. kò dẹ̀ dọ́pẹ́ máa kò tọ́pẹ́ ẹ bọ́lá ń ṣe dá kálukú ló ṣe máa wà bọ́lá ń ṣe dá lórí ṣe wà ọlọ́mọ ọlọ́run tó dá olówó ó dá nítorí àwọn àyíká yìí ṣe pé torí olówó nìkan. gbogbo nǹkan téèyàn bá ṣe láyé yìí kó má expect ọpẹ́ lọ́dọ̀ èèyàn kọjá ọlọ́run ṣe rí tí èèyàn kan bá lówó kì í ṣe torí tara ti ẹnìkan ló ṣe lówó ó nítorí àwọn tó súnmọ́ tí ó fowó yẹn ṣe láàánú tó bá kọ̀ tí ó bá ṣe ọlọ́run lè bí i ẹ̀gbẹ́ ẹ̀ gangan lọ́lọ́wà tó ti gbé ẹlòmíì tó ju nǹkan lọ dìde tó máa lọ hẹ́pù àwọn ènìyàn ah, ipò tọpẹ́ mà ẹ mọ̀ pé àwọn ọmọ tá à ń sọ yìí náà àmọ́ bọ́ọ̀lù àwọn ṣe máa rí àdègbàdo eh, akọ́lọ́jẹ́kọ́ làwọn ò dà ó dà máa máa rí tí a bá tún ní jù bẹ́ẹ̀ lọ nígbà míì àtúnlẹ̀ kọ́kọ́ wa ó dà mà kò tọpẹ́ mà ẹ ra mà ẹ ṣe mà. <laughs> báwo ni ọmọge oh. ó máa tó hẹ́ẹ̀dì àwọn motherless babies omi yẹn àwọn ọlọ́pẹ̀ inú wọn dùn gan inú wọn dùn gan. Ah, inú wọn dùn o ah, inú wọn dùn gan ah, wọn appreciate ẹ gan o inú wọn dùn gan ṣé àròjọ òjìṣẹ́ fún yín ni. àròjà àròjà mi ti ráròjà pé kí ni ẹ. sẹ́ríkì sábó wá síbí lánàá náà. Ọlọ́run fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ yín. <laughs> Ọlọ́run lọ́pẹ́ tọ́ sí sórí kan tí yóò bá ní ntọ́lọ́run torí ẹ̀ dá wa nìyẹn tá a bá ní nǹkan tá a jẹ yóò tó ṣẹ́kù ká fáwọn míì tí ò ní àtàwùsà àti Ìgbò àti Yorùbá Ọlọ́run kan náà ló dá gbogbo wa. bàbá o àfúnni máa wò bẹ bàbá o. dájú ẹ ká ọsà. ẹ rà sàn ẹ rà sàn ẹ rà sàn ẹ rà sàn kásímù. bàbá mo ń ṣe ìfurasí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o tó ń ṣe ẹ lára kò yé mi. ẹ dáàdi àwọn èèyàn náà sọ bẹ́ẹ̀ ọtí mi ò rí nǹkan kan mi ò rí sáìn kankan lára mi mi ò rí sáìn kankan. nǹkan kan kò ṣe é ẹrun rẹ yìí ń pupa ẹ̀ ń kọ́ àbórí. ẹnu mi pọ́n ah, ó lè jẹ́ ibà bóyá kí n lọ rí dókítọ̀ kí n tètè lọ sọ hospital kan ṣàyẹ̀wò fún mi nǹkan tí màá bá lò kí n lè lò ṣe mọ̀ pé tí bàbá fẹ́ múyàn á máa ṣàràjọ ṣàràjọ nítorí tó bá ti bá mi treat ẹ̀ máa lè wà máa lè wà òkè sà. kí ọ. ó yẹ kó fura o. kò rí kó fura o. kò ní sà. kò ní bàbá. ẹ káàbọ̀ ẹ wà lọ sọ́dọ̀ àròjà sọfà àròjà pé kó pàdé mi lọ́dọ̀ Lábísí. ọkọ̀ jẹ́ kó tó five rọ̀lẹ́. ó ti ṣùgbọ́n about about. jẹjẹ mo gbé ná lójú ẹni mọjú ogun nípa bí níye. ọmọ níwájú ogun àtinúmọ. kí ló ń ṣẹlẹ̀ ẹgbẹ́ kí ló wá kún ẹ̀jẹ̀ sọ̀rọ̀ náà ọmọ dókítà ní gbogbo oògùn tó fún kò sí já ọ ṣiṣẹ́ lára kò sí já ọ. ó yé mi kọ́kọ́ o kò sí yẹn nìkan wọ́n ní gbogbo abẹ́rẹ́ tí wọ́n fún wọn ní kò wọlé ṣé ní gbogbo ẹ̀ ń kọ́ a. o ti gbọ́ bẹ́ẹ̀ hmm. gbogbo ẹ̀ ń kọ́ kò wọlé rárá. abẹ́rẹ́ ò wọlé sára kò sí já ṣe ló ń kọ́ ah my god ẹ̀yin guys mo ro kinní kan o ṣé kò ń ṣe wípé omi fẹ́ tẹ̀yìn wọ ìgbín lẹ́nu báyìí gbogbo wọn tẹ̀ ń sọ yìí gbogbo ìwà pátá lèmi ti mọ̀ náà. èmi àti murphy lájọ wà lọ́sibítù pẹ̀lú bàbá náà. ó ti mọ̀ tẹ́lẹ̀. àyà mi ń já o àyà mi ń já o torí kò sí ìjà gbọ́dọ̀ kú o kò gbọ́dọ̀ kú o. bọ́ aláyé gangan ti ní pé ká arrange bá ṣe máa gbé àwọn kúrò lọ́sibítù. Ah! torí òun gbogbo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò ń ṣọ̀rọ̀ lọ́sibítù at least ẹ̀yin náà já ọmọ gbóló ní wàá lè rìn á ọlọ́run yá kárí nǹkan tí ò dáa. kò sí ọkàn àmì o. bàbá àmì o kò tún ṣàmì ẹ o. àjàmọ́ níbi tú ọ̀dẹ̀dẹ̀ ẹ̀fọ̀yẹ̀fọ̀ ìpẹ́pẹ́ ìlú mọ̀fẹ́nu sọ bíi lóko tá a pa àwọn ewé wọ́n dé òyìnká bá apá òkápá wọ́n dòyìn kó sí apá òkóṣe wọ́n dòyìn ká kàn sáré kò dé kó sí. òwúyí lẹ yọ ogún mọ̀ràn abínújẹkùn èkó ló wọ́lọ́wọ́lọ́ ti ń bẹ lájà lẹ̀. nǹkan ti wọlé sára rẹ báwọn ẹ̀rù ti wọlé síbẹ̀ ẹ̀rù ti wọlé síbẹ̀ tọ́rọ̀ bá le ibikíbi tó bá wà sáti forí ẹsẹ̀ ń tẹ̀lẹ̀ wọ́n bá ti fi tẹ̀lẹ̀ ní tó o bá rí ìwọ lọ mú un. ẹ ṣe bàbá àwọn bàbá mo ṣe ń wo yìí tá a bá wà níbi tá a ti ń strike ẹ mọ̀ tí gbó dí gàgà tí gbogbo ẹ̀ ń dàrú ta kàn ń bára wa fà ṣé kò lè bọ́lẹ̀ báyìí. ó ti wọlé sínú sanra rẹ̀. Ah. ó ti wọlé sọ́hùn. Ah, ó dà ká pé mo kàn tiẹ̀ mo wish láti yọ mo fẹ́ yọ kù mbẹ́. yíyọ ẹ̀wẹ̀ ah, àfi tó o bá fẹ́ do níka mẹ́sàn-án ká tó lè yọ kù mbẹ́ òun àfi tá a bá gé kàǹkú o. mo jẹjẹ mo gbé náà lójú ẹni mọ̀jú ogun nípa mi. àkúlọ́mọ alágbọ́gbọ́dá èdì ọmọ alágbọ́bọ̀dé àtẹ̀fún àtẹ̀dì ẹrú onífẹ̀ ni wọ́n ṣe ìfọ̀kọ̀ òní bá yín ṣiṣẹ́ orí fífọ́ fọ́ lògùn orí fífẹ́ ẹni tó bá mọ àti wáyé onínàgún ni ló yẹ kó mọ àti lọ rẹ̀ wọ́mi ó yẹ kó o béèrè lọ́wọ́ onífáńlá irú ẹbọ tó gbé ètùtù tó ṣe kó o tó lè gé ka ẹsẹ̀ rẹ̀ ìjọ rántí àdéhùn tí ń bẹ láàrin ìwà àtolú odò. ìṣẹ́rú rẹ̀ kan kan yìí. ó ti níyànjú ẹjọ́ ó dàpẹ́ ti bá wa rí solution sọ̀rọ̀ wa. kí ni jẹ́ solú. Ah, sà nǹkan tí òun ń tẹ̀ láti sọ ni pé ṣe ti rí ọ̀nà àbáyọ kí ni ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ olúodò ọ̀nà olúodò. no mi ò sọ pé ọ̀nà àbáyọ a ní solution. àwọn ọmọ tó. àkẹ́kẹ́ láyé mi ó mú sẹ́sẹ́sẹ́ òòsà kan ti ń bẹ lọ́dún ìfẹ́ ẹranko ni wọ́n fi ń pa wo tá a bá tọ́ níṣẹ́ là ń tọ̀ nítorí tá a bá tọ̀ ni ó dẹrun onídìí ìjọ rántí àdéhùn ti ń bẹ láàrin ìwà tó lódò. Ah, olùwàtẹ̀kọjá. Ah, ah, bàbá èmi mo dò yẹn o àmọ́ àdéhùn tó wà láàrin ìwà tó dò ìyẹn ni mi mọ̀. ewu ni mo sọ. àdéhùn mo ṣàdéhùn mo ṣàdéhùn nígbà náà. àjọkẹ́ àjọkẹ́ ọkàn àjọkẹ́ lẹ́tọ̀ ṣe ń ṣe báyìí náà ìgbà tí wàá tèèyàn jọ ní gbólóhùn àsán bẹ́ẹ̀ yẹn tó wá bínú jókòó síbí báyìí wo ṣáàfin mi sílẹ̀ bí mo ṣe wà inú ń bí mi tínú mi bá ti rọ̀ ẹ̀mí mi tó kúrò bẹ́ẹ̀ ló máa padà ṣáàfin mi lẹ́jẹ́ kí n wà bí mo ṣe wà. kúrò kúrò yẹ fún mi sílẹ̀. Ah! dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ èmi ò gbọ́ kẹjá máa ké bí bí ẹyẹ ẹja ń ké bí ẹyẹ. olùọdẹ. báyọ̀ ojú mi rí ń bì ẹ bá ara o. kò sí já odò ọ̀hún rèé o odò ìlú àtẹ́kọjá ọ̀hún rèé odò tá a gbọ́dọ̀ mu tá a gbọ́dọ̀ pẹja nú ẹ̀. bẹ́ẹ̀ sì rèé odò yìí la ń ṣe ohunkóhun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti wá ṣẹlẹ̀ tí ẹbọra yìí ti ń pa kúkúrú ti ń pa gígùn ní ìlú àtẹ̀kọjá òun ti wá lọ bẹ olúọdẹ lọ́wọ́ ẹ̀ pé kó ṣàjọ́ kó bá mi dúró kó má yẹ kí aráàlú kó wá sí di odò yìí mọ́ ìjọba ń ṣe o ẹ má jẹ́ lò ó tú wọn lórí o <laughs> ẹ wò mí ojú tèmi kan máa rí bì létí odò yìí èmi kan ò tẹ́ mi ò tó ẹwẹ́ ẹni tí ń súnmọ́ bíi òkè náà máa wà tí mo sọ̀rọ̀ fáwọn aráàlú wa àwọn tó lágídí pọ̀ mbẹ́ mọ̀ ń dá wọn padà pé kí wọ́n máa wà forí kó ikú bì. ẹ wò mí ó lè tún àárín dùn lóru kíkan kí odò ìkọ́ lọ́nu sí méjì kan fọ́ọ̀mù ojú arúgbó kó léyìn kó lẹ́nu kó nírun gbọ̀gbọ́. àgbà oníjà oníjà máa bọ̀ wọ́n pé àfàrò wọ́n pè mí lọ́rùn wọn jẹ́ aṣọ funfun mọ́ mi lọ́sẹ̀ tí wọ́n wọ́n wà wọ́n wà kọ́ ẹ̀yìn báyìí wọ́n kọ́ tí wọ́n tuntun wọn. pẹ̀lú arúgbó ń ìlẹ́jà rú kalẹ́ ìkọ̀lẹ́sẹ̀ ó fi ìjà làwọn fi ṣẹ́gun kékeré kan o. ṣé Murphy. Bàbá. O ti understand nǹkan tó ń sọ. Ẹ eh, oyè mi bàbá. Ẹ balẹ̀. Oh. Ẹ ti ṣàlàyé fún wa. Tí wọ́n ní káwa take action. Èmi mọ̀ wípé ẹ̀bọra inú odò yìí tó jẹ́ òòṣà odò gangan hmm. àrẹ̀mọ ni kò ń ṣe àpamọ́. Àjọ onílẹ̀ lè wà ń bẹ̀ bóyá tó náà kàn ń ṣeré káàkiri bóyá èèyàn kan ló tọ́ ni o àbí wọ́n jẹ nǹkan kan àbọ̀ gbé nǹkan kan tí a máa mọ nǹkan tó jẹ́ kó máa bínú ẹ ti understand but ẹ kàn fún àwọn àjẹ next week. inú yóò dùn o ẹ bá ń ṣe o ẹ má jẹ ìlú túmọ̀ mi lórí o. balẹ̀ fọkànbalẹ̀ torí tí ológun ní bá gòkè àjẹun ìjùmọ̀ àtòlẹ́ àtòkùn ìjùmọ̀ àtòkùn ìdáwàlà. omi ló kó bóyá bọ́ra ìgbétorí àìsàn ó kòkò sọ́rùn adibafo àtàpà foríkorí jọ wọn ni wọn lọ rẹ pa ìyá yín dẹgbẹ. ẹ̀yin ìyá mi Òṣùrùgà. ẹ sìn mí lọ ẹ má padà lẹ́yìn mi o. olókìní ìfọpọ́ tó dépo aláàmù ìtẹ̀yẹ pẹ̀kú tó tẹ̀ bá ògiri àmọ̀ lọ́wọ́ àmọ̀ lẹ́sẹ̀ ayé wo ibi tó tutù wọ́n gbé àmù sí. ẹ bọ́ra ní omi o ẹ bọ́ra ní afẹ́fẹ́ ẹ bọ́ra ní àpáta. mo fẹ́ kẹ́ pínra yín jọ. kẹ́ ẹ lọ rè sọ fún ẹ bọ́ra tí gba ìlú àtẹ̀kọjá láàmú. kẹ́ ẹ pé mo fẹ́ rí báyìí ẹni mo fẹ́ rí mo fẹ́ fojú rí. tani ẹ láti bọ̀rọ̀ tiwa ọ̀nà mi ara rẹ lọ àbí ìwọ nára wọn mi kò wá bẹ̀rù jà. èmi kò síjà ni mi ò wá láti wá bá ẹ jà ìrànlọ́wọ́ ẹni mo wá fún mo fẹ́ kó dúró tìbí kó hẹ́pù mi ni lórí ìlú àwọn àtẹ̀kọjá yìí ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ mo fẹ́ kó dáríjì wọn kó dáríjì wọn ǹlẹ́ ah. dáríjì wọn ǹlẹ́ ah. dáríjì wọn. wà á dáríjì wọn ah. àjọ jẹ lórí ewé àjọ mu lórí mọ àjọ dásun eléwé ìdìbòra àpàdé mẹrẹntẹlu àpàdé níwọ̀nràn àjọ pàdé ní mẹ́sì àgbo níbi ojúmọ́ tí mọ́ wálé ayé mo fẹ́ kó o ṣàánú mi ni hmm. mo ti fi wọ́n lọ́kàn balẹ̀ pé màá bá wọn wá àtúnṣe sí kókó ṣe wọn hmm. ṣàánú mi ni. Hmm. ohun tó ń sọ yìí mo ti ní ìní dárí ìró tẹ́lẹ̀ bí n bá ṣe ń pa kúkúrú ní máa pa gígùn ní máa pọkùnrin wọn ní máa fún bìrì tọ bẹ́ẹ̀ ni nítorí àwọn aráàlú àtẹ̀kọ́já ìgbéraga ń pọ̀ pàápàá jùlọ baálé wọn ń gùn mí gàràgàrà wọ́n ń ẹ̀gbin sí mi lára àmọ́ fún un tó sọ yìí mo dárí sí wọn ẹ̀yin aráàlú àtẹ̀kọ́já mo foríjì yín o mo ti forí jù o. o ṣe o ṣe mo dúpẹ́ o o ṣe mo dúpẹ́ o o ṣe. àmọ́ fún tó ṣe ó wàá ṣe ètùtù pẹ̀rọ̀ ẹ bọ kàǹkà tí ń kagún láyà ọmọbìnrin tí èbá tí ì mọkùnrin òun náà ni ó gbẹ́bọ̀ òun wá sínú odò nbí ló bá tán. Hmm. ó dà ó dà má jíṣẹ́. Ah! má jíṣẹ́. Ah! wọ́n fẹ́ sí bá rẹ̀ wọn kémi àti baálẹ̀ kájọ fojú rinjú báyìí. jíṣẹ́ wọ́n jíṣẹ́ o ṣé o o ṣé o. kò sí jà mo mà dúpẹ́ lọ́wọ́ ẹ o ní orúkọ ìlú yìí àti èmi baálẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ mo dúpẹ́ gidi gan o. Ah! balẹ̀ e, e, èmi kọ́ ló yẹ kẹ́ dúpẹ́ fún ọlọ́run ló yẹ ká máa dúpẹ́ fún torí tèmi bá kọ̀ tí mi ò bá ṣe ọlọ́run á gbéyàn mi dìde á lọ ṣe ó ti wà nú àkọsílẹ̀ pé nígbà báyìí ẹ̀bọra máa dà lóru èmi kò síjà màá dẹ̀ lọ kojú ẹ̀ màá wá ojútùú sí i ṣùgbọ́n tí mo bá kọ̀ tí mi ò bá ṣe é ọlọ́run àgbẹ́lómi jáde ó dẹ̀ máa lọ ṣe ṣùgbọ́n má rí lọ́kàn wípé kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ mi jùjùjù ọlọ́run ni ká máa dúpẹ́ fún. má sì máa dúpẹ́ náà ni àwa la mọ nǹkan tí ẹ bọra yìí tó fojú wa rí ní ìlú àtẹ̀kọjá yìí ah a máa dúpẹ́ títí láéláé ni nítorí pé tí ìlú bá dáa orúkọ báyìí ló máa dáa tí ìlú bá tún dáa náà ní ìdàkejì orúkọ báyìí náà ló máa dáa àmọ́ o ní ìfún tó ṣe fún wa yìí máa fẹ́ kó wo wájú kó wẹ̀yìn wọ̀tún wòsì à kò síjà ohunkóhun tó bá fẹ́ nínú ìlú yìí máa fẹ́ kó nàka sí yóò sì ti ṣe. balẹ̀ kí n nàka sí nǹkan tí mo bá fẹ́ nù èmi ò ṣe oore nítorí kí n lè gba ẹ̀jẹ́ tàbí àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ìlú ó ṣe ń torí pé Olódùmarè fún mi ní àǹfààní pé kí n ṣe ni tí mi ò bá ṣe gẹ́gẹ́ bí mi sọ síwájú ẹlòmíín lè ṣe ó dẹ̀ fẹ́ ṣe nítorí kí àwọn tó ń bọ̀ lẹ́yìn lè máa rántí pé èèyàn kan náà ti wà rí tó ń jẹ́ kò síjà tó gbà wálẹ̀ nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ nǹkan tí mo torí ẹ̀ ṣe nìyẹn kí wá ní kẹ́ lọ mú nǹkan wá bí mi ò tiẹ̀ rò mi ò rò lọ́kàn da kò sí jà ó ti inú mi wá ni tinútinú òun fẹ́ yọ̀ǹda ẹni nǹkan kí nǹkan tó bá nọwọ́ sí nínú ìlú yìí ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ oore ńlá ló ṣe. ó dà balẹ̀ ó dà ṣe é mọ̀ pé pípè tẹ pè mí mi ò lè rò pé bóyá ẹ máa béèrè pé kí n mú nǹkan kan tí mo fẹ́ àbí kìíní kan ẹ kàn jọ mo bẹ̀ ẹ fún mi náà ní àsìkò díẹ̀ kí n lọ rò ó nǹkan tí mo bá fẹ́ kí wọ́n á ṣàlàyé fún yín balẹ̀ nǹkan kan tó wà very very important tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ bọ́ra odò yìí ó ṣàlàyé pé òun máa kàn sí lórí nǹkan tí ó jẹ́ ẹ̀tọ́ àti nǹkan tó jẹ́ èèwọ̀ tí wọ́n gbọ́dọ̀ ṣe sí odò ẹ jọ sà tó bá ti ṣàlàyé fún ẹ bá mi mú un gẹ́gẹ́ bí àṣẹ. kò sí wàhálà gbogbo nǹkan tó bá sọ pátápátá la máa ṣe. a jẹ́ pé ìlú a máa lọ síwájú. àṣẹ. lásìkò tẹ ẹ wà ní ipò baálẹ̀ yìí ìlú ìmọ̀ máa gbòòrò sí i. àṣẹ. àwa tá a jẹ́ ọ̀dọ́ náà láàrin ìlú ẹnìkan kan ò ní kú láàrin wa. àṣẹ. Hey. Ah ẹ wo mi kò sí ṣíṣe kò sáìṣe. ẹbọ lẹ́gbẹ̀ẹ́ ẹbọ kàkà tí ń kagún láyà ilẹ̀gbẹ́ lọ sí odò àtẹ̀kọjá tí olú odò àtẹ̀kọjá bá ti gbà ọ̀rọ̀ yín dayọ̀ gbogbo nǹkan tí ń ṣe yín ó lọ nù. bàbá ẹ ti ń gẹ̀ẹ́tì ẹ̀ náà lò ah, ó ṣebí ẹ̀yin onífá ẹ máa ń já náà wí eléyìí ẹ̀já náà kò sí nǹkan tó ń ṣàwà òun nìkan ń ṣe. gbogbo yín nìkan ṣe ṣe bẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta lẹ wà ní àyè. ọmọ ogun dáa òkun ni wọ́n ń nílé bàbá tó bí ọlọ́mọ ìgbìyà ọmọ ìgboro kò sí já. wo tá a bá ṣe ń gbé ẹbọ ilẹ̀ kẹ́bọ̀ ìkó fí o kẹ́bọ̀ ìkódà o. bó bá ṣe ń kọlẹ̀ báyìí kára rẹ̀ ó sì yá bẹ́ẹ̀ ni ó rí o. bàbá bẹ́ẹ̀ bàbá gbẹ́lẹ̀ e bàbá gbẹ́lẹ̀ e ẹ̀yin wo ni alẹ́ wo wo kí lè fẹ́ ṣe. ẹ dákun arákùnrin ẹ má bínú ẹ ń tẹ́ ẹ mọ̀ náà ló lẹ́bọ̀ yìí o kò síjà lára rẹ̀ lára rẹ̀ ò yá rárá lábàṣìfọ́ ọkọ̀ kéjì wọ́n ní á gbé ẹbọ kàǹkà yìí àfi ká gbé kọjá dé odò àtẹ̀kọjá ńlá ṣe dẹ́yìn o àfi kẹ́bọ̀ yóò sì kanlẹ̀ ìlara rẹ̀ ó sì yá. Ah! ara kò sí jà kan ọ̀yà lẹ́fẹ́ ẹgbẹ́bọ̀ kalẹ̀ ń bí báyìí kí gbọ̀n náà kó wa lọ tamatama kí kò má dàrú lu wa. ẹ wá ẹ wá ẹ wá ah, ah. ẹ wá ẹ ní sùúrù náà kí ló dé kí ló dé tó lè tó ìlara yìí à ń jẹ́ kó yẹ ipa rẹ̀ ọ̀gá wo ìyá kò sí jà wọ́n ní kẹ́ gbẹ́bẹ̀ wá àhódà ẹ̀yìn pípù yìí ẹ̀ mo rẹ́ nù lù yìí o ẹ ti gbàgbé oore tí kò sí jà ṣe fún yín ẹ wá ní wọ́n fẹ́ gbẹ́bọ̀ wọ́n sọ ní kó má gbẹ́bọ̀ lẹ̀ ṣe fẹ́ kọ́ ga tiwa kú ni. Ah, ṣé ẹ ti kò sí jẹ́ abásọ́rẹ́ kọ́ lọ sọ́ọ̀tì ẹ irú ẹ ọ̀rẹ́ wọ rẹ̀. ẹ dẹ́kẹ́ ní ìjọ rẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ bọ́ọ̀rù ẹ ọmọ jí irú ọ̀rẹ́ wọ lù. ẹ dẹ́kẹ́ jọ ṣe é rántí ọjọ́ tá a jọ wá sí ibà tẹ́ ń ké torí pé àrùn ṣe é nínú ìlú yìí kò síjà tó wá gbà yín lẹ̀ nínú nǹkan tó ń ṣe yín àwọn fẹ́ gbé bọ́kára ilé ìyá ẹni kan máa gbé àbíbi tó lóore ni. ẹ gbé bọ́lẹ̀. ọba nàìka ọba nàìka lẹ́ẹ̀kan sí ó dòdò lóye. ìmọ̀sọ́mọ̀ ẹ̀fọ́ ẹ̀ ìmọ̀sọ́mọ̀ ẹ̀fọ́. ìlú ọlẹ́pàá. ẹ̀gbọ́n kẹkẹ parẹrẹ kẹkẹ parẹrẹ ǹjẹ́ ẹ̀mọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ fẹ́ gbẹ́bọ̀ kalẹ̀ ṣé kò ní nǹkan tí kò sí jà yín tó sọ fún baálé wa ni. ẹ̀bọ̀lá wa sọ wípé lẹ́yìn ọ̀kàkà ẹbọ tá a gbé kalẹ̀ létí odò yìí kí ni wọ́n fi lójú ẹbọ kankan ò tún gbọdọ̀ kalẹ̀ ń bẹ̀ mọ́ ẹ̀yin wà lára kò sí jà kan ò yá ẹ̀ ń gbẹ́bọ̀ ọ́ bọ̀ ẹ fẹ́ kẹ́bọ̀ kalẹ̀. arákùnrin arákùnrin sẹ́wọ̀n tó ṣẹlẹ̀ kò sí ní tí ó ṣèyí lù nílùú wa kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ àfi kẹ́bẹ̀ yọ ọkànlẹ̀ o. ẹ má jẹ́ bí mọ̀jẹ̀sí tẹ̀ ń fẹ́ kọ́ tán. Ah, ẹ wọ́n bàbá ẹ wá ẹ wá ẹ wá. Ah, ìtumọ̀ náà ẹni sọ. ẹ bá gbé ẹ bá kálẹ̀ ẹ bá yọ ọdọlẹ. ọgùn ọ ọgùn dàgẹ́ yẹ síbọ̀lẹ̀ ẹ ẹgbẹ́ bọ̀ kíkọ́ bẹ́ẹ̀ bá fọ́ ká bọ̀ ẹgbẹ́ bọ̀ ni. arogo arike má wọrí. ẹyẹ eh, má wọrí. ẹrọ wọ wá lu. ẹ̀yin bá rí kò sí jà lójú ẹ̀yin lè sọ fún pé wọn àgbà ah, bọlẹ. Eh, ẹ nílò wọ. ẹ wọ ẹran tí o tí kò síjà bá débi báyìí eh. kò tẹ sọ yẹn máa tún sọ. Ọlọ́run kò síjà wọn ò bí ìyá yín rẹ. orí máa ma bẹ di omi. ẹ eh, tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kí ló wọn ní ọgbọ́n bá sọ sọkún bẹ́ẹ̀ bá dúró ẹgbẹ́ bẹ́ẹ̀ bá dúró ẹgbẹ́ bẹ́ẹ̀ bá dúró ẹgbẹ́ àlọ́ lámìlámì làálí ẹnìkan yìí lábọ̀ ẹ̀ kò síjà kan ẹ̀wọ̀ mi ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ fẹ́ gbé bọ̀ kalẹ̀. dúdú lọ́jọ́ ró pupa lájọ àwọn ìyá mi ò ṣe wọ́n mi kò sí jà ìjà ti wà o bẹ́ẹ̀ ni ìjà ti wà ìjà ti wà. àtàwọn ìlú àtẹ̀kọjá àti baálé àtẹ̀kọjá wọn ò fún wa láyè kẹ́bọ̀ ó nílùú wọn. Ah. àlàyé wọn wọn ṣì èrè lu gidi gan ni o wọn ṣì èrè gidi. kí wọ́n ní mo ṣe. bàbá ò lè parọ́ wọn ò fún wa láyè náà sọ. Ah, wọn ò jẹ́ kó kanlẹ̀ ni. ládùúgbò rẹ mo ṣe fún wọn nílùú àtẹ̀kọjá ìyá àgbà sì wé o. kí ló ń wá mi sìn ìwọ ọmọ kékeré kí ló ń wá lórí ìwé nísìn kí ló ń wá kiri. ṣé mi lọmọ kékeré kazeem kò sí jà. sórí ẹ pé ṣá hmm. mo ní sórí ẹ pé. ṣé o wá fẹ́ bá mi jà ah. ṣé o lè bá mi jà ṣó fẹ́ bá mi jà. mi ò mi mi ò bá yín jà ìyá ṣé kò sí ah. kò sí nǹkan kan n lè bínú sí ọ torí pé àbíamọ kan ìbínú ilé nǹkan. ilé wa ilé wa mà. ṣe dáadáa ni. àdúpẹ́ àdúpẹ́. ìkìlọ̀ kan mà ni mo mú wá fún ọ bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tí ìkókó ológbò bá ń jìyà ní kéke tí ó kú tó bá dàgbà tán yóò máa ṣọdẹ ikú. ṣọ́ni bá rìn ṣọ́ni bá ò ní ó má ṣoore o. Ni àmọ́ ṣọ́ọ̀rẹ́ tó ṣe kóre bá máa dìbì mọ́ ọ lọ́wọ́ o sì ní ṣọ́ọ̀rẹ́ ṣe o. ẹ wo mi bọ́rọ̀ bá kọ òkè tó kanlẹ̀ ó tún níbi à mò ń bọ̀. ẹ̀rẹ́ ń bàbá bàbá bàbá. àròjà àròjà àròjà bá mi gbé ẹsẹ̀ bá mi gbé. kí ta ni gbẹ́sẹ̀. àròjà bá mi gbé. lọ́jọ́ wo ah. kò lè work. gbẹ́sẹ̀ náà. gbẹ́sẹ̀ báwo ọmọ yẹn ọmọ òní tá a rìn lọ sí ibi tá a ti ń bọ̀. ẹ bọ gbẹ́sẹ̀ kémi gbórí ìṣàmáfilẹ̀ ni. òkè ah. mo fẹ́ pin gbórí gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbórí. mo tẹ̀ lámùmúra gbogbo nǹkan báyìí ó ti dà báyìí. bàbá ló ti discharge wá síbí yẹn bàbá ti yọ nìyẹn wọ́n ti yá ń ti wọn bàbá yóò mọ ohun tó ń ṣe má jẹ́ kí n tọ̀ ẹ́ bàbá aláwo tó yà ó mọ ohun tó ń ṣe o ilé ayé rí sùn àbá ẹ balẹ̀ ẹ mo ní káwọn ọmọ ah. kan gbẹbọ wá wọ́n lè ní kán má gbẹbọ sí odò láti fi gbẹ̀mí mi là kí ló dé kí ni mo ṣe. kò sí jà kò rí bẹ́ẹ̀ ah. hmm tó bá rántí dáadáa ìwọ náà ló sọ fún wa wípé ẹbọra máa bá wa ní gbólóhùn nǹkan tẹ́ bọ́lá sì sọ ni wípé ká má gbé ẹbọ kankan sínú odò yìí mọ́ wípé tá a bá dán wò wípé gbogbo olù pátápátá ni máa fara káṣá bẹ́ẹ̀ kedere ìgbọ́ràn la tẹ̀lé ìgbọ́ràn sì sàn jẹ́ bọ́rọ́rù lọ. ìgbọ́ràn lẹ mú pẹ̀lú oore tí mo ṣe fún gbogbo ìlú yìí uncle sorry. Hey boys, ẹ come on! mọ̀. ọmọ oníwájú ọ̀hún ẹ̀jẹ̀ máa bàjẹ́ láì já ẹ̀. Ah. Hey boys. Nah, ẹ jẹ́ ká máa lọ lé. bàbá ká máa lọ. bàbá ṣe ká sí wọn. bàbá ká ṣe fún wọn. Eh, eh. Ah. mi ní fẹ́ kó jẹ́ pé torí ẹ̀mí kan ká fi gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ah. èèyàn ṣẹ́ gbọ́ ẹ ká máa lọ ẹ ká máa lọ ah. àwọn ọmọ máa dá sí i. bàbá ká ṣe fún wọn. up. jẹ́jẹ́ mo gbé ná lójú. ẹni mọ ju o. Ah, bàbá ẹ pẹ̀lẹ́ ọmọ níwájú o láti nú mọ bí ẹgbẹ́ jì. Ah. ológìdí gàjà ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni bàbá ló ṣe pàtàkì bá ọ̀rọ̀ ẹni bàbá. fún sígbà tó máa ṣe ni àjọ ń tẹ̀sẹ̀ kú àṣà jìnnà ọmọ kékeré ṣàkótá àwọn aláwọ̀ amúnira la máa mú ẹnu lẹ́sẹ̀ bí pàkúrò jọ̀nà. excuse me náà. kí ló ń ṣẹlẹ̀ gan-an aláyé. manda sí bàbá wa òkè sá. ẹ kò excuse me náà. Oh, okay oh, okay anyway excuse me. Ah. Eh, come on, Adam. alágbára ipa èyí ò jẹ́ kankan. kò síjà tí wáyé ó sì jà mí lọ. kò síjà. sọ fún gbogbo alágbára pátá bá jẹ́ pé ipò àṣẹ ni mo wà. kí wọ́n má ṣèpò lọ. kò síjà ọjà láyé mo ti bá wọn lọ́jà tèmi. kọ́mọ lọ́dọ̀ mi. kò síjà farabalẹ̀. gbogbo tó wà pọ̀ àṣẹ kọ́ ló ti pé báwọn ò bá fi pò sílẹ̀ ipò amọ̀fihàn sílẹ̀. kò síjà kò síjà. mo ti wá tèmi mo ti lọ́jà mo ti lọ. àbí ibo ló ń kọjú lọ gan tó rí mi tó kì mí. dádì mi àgbẹ̀ ti jẹun yóò tán ó lọ tìyẹ́ barú àlùkò ti jẹun yóò tán ó lọ tìyẹ́ bùsùn lékeléke ti jẹun yóò tán ó ṣetán lọ tìyẹ́ ẹ̀bẹ̀ fún dádì mi ẹ jẹ́ kó yé gbogbo ayé pé kò sí jà mọ́ láàrin mi àti wọn. ó dòdì ó dòdì ọmọ kì kú lọ́wọ́ oníkọlà dàmọ̀ níbò ọmọ ò ní kú lọ́wọ́ oníkọlà kéèyàn bá ṣíwọ́lu labẹ́labẹ́ ó máa gbẹ pọ́nbọ̀ ni ó ń pé erinmi ìlàsà ìlàsà erinmi erinmi ìlàsà ikú yìí ń bẹ lọ́wọ́ mi ọ̀tún ìlàsà erinmi yìí ń bẹ lọ́wọ́ mi òsì ìlàsà erinmi pẹ́tẹ́pẹ́tẹ́ lórúkọ yà ń pọ̀ kọ́ fàkàfìkì ló ń wẹ́ wìrì ọmọdé ìpàǹtẹ̀tẹ̀ kú èbó lódùmarè lé ìrọ́ni. ìkú lórúkọ ń payé ọ̀rọ̀ táwọn àgbà bàbá pé ká mẹ́ni ọ̀làrà máa mú ọmọ kì í kú lọ́wọ́ oníkọlà rọ́ kó bá lọ wà tẹ́ni rọ́ ó ṣe wọ̀ ó dúró dì. ó dúró dì ó dúró dì kó bá lọ wà bọ̀ àkọ́kọ́ kì í ro ẹ má pọ̀ ẹ wà lọ wà bọ̀ ni ẹni bá ṣíwọ́ lù lábẹ́lábẹ́ ẹ̀pọ̀n rò má gbé bọ̀ ah, bẹ́ẹ̀ ni. Ah aláìmúfura dání o Daniel. dání o aláìmúfura dání o. kò sẹ́jà farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ akọ́gi ní ẹ̀ ò gbọ́dọ̀ ṣojì òṣèré gbogbo nǹkan tó ń sọ yìí ó ṣe máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ máa fi bá wa sọ̀rọ̀ náà ní òtúra stan jẹ́ ká rí tẹ̀ wá òkè náà lè yẹn hẹ́n so wà á lè fi gbogbo eléyìí tó ń sọ ìbáwọn èèyàn sọ̀rọ̀ ṣe ti gbọ́ sí ẹ̀ ṣe jìgì. kò sí dá kò sí dá èkejì ká. ikú máa bàbá bàbá sọ̀rọ̀ n sinna ọba sọ̀rọ̀ ń sìn ká fi jáde ọba dà ọba bá wa sọ̀rọ̀ ká fi jáde ń kò sí jà. kò sí jà kò sí jà. wáyé ah. ah. ah. ọmọ níwájú ogun àtinúmọ̀ bí ẹgbẹ́ yìí. Astagfirullah o Astagfirullah o Astagfirullah o Astagfirullah o Astagfirullah o Astagfirullah Astagfirullah Astagfirullah Astagfirullah Astagfirullah akọrọ àdéni. ọ̀rọ̀ kásìmù náà ni torí ẹ̀ ṣàdúrà yìí. ọmọ tuntun yìí ó máa lówó lọ́wọ́ á jọmọ olókìkí á jẹ ọmọ olóríire àmọ́ ẹ̀mí ògùn kò ń sọmọ ẹlẹ́mìí kankan rẹpẹtẹ kan. àti hmm. mọ̀ yẹn tẹ́lẹ̀ àti rí yẹn nú kọ̀sẹ̀jáyé rẹ̀ àti gbọ́ yẹn ṣùgbọ́n àwọn ìyá àbíyé náà ọ̀ jàwọ́nú rẹ̀ ọ̀ ń ṣiṣẹ́ lórí rẹ̀ gan-an báyìí. la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam èmi ò ní káwọn ìyá àbíyé mi kan má ṣe kíni kan àmọ́ ṣá hmm, ọlọ́run ọba Elédùmarè la hawla wala quwwata illa billahi al-aliyyil azim òun ló bá tó lágbára lórí ayé lórí ọ̀run lórí gbogbo nǹkankan lórí gbogbo ẹ̀dá pátápátá tí a bá lè jẹ́ kọ́mọdé yìí ká fà fún islam kó ṣe islam Ah, aṣẹ́gun oṣù aṣẹ́gun àjẹ́ ajọmọ lókìkí ajọmọ lólórí kódà ẹ̀mí ẹ̀ máa gùn gbogbo nta ló wà wájú ẹ̀ pátápátá lọ́lọ́ máa kápò inṣàlá bí kúrẹ́tù láì tààlà wọlé àkùrán kẹrìm. pé sílámù yẹn ìyẹn ló máa jẹ́ kí ẹ̀mí rẹ̀ gùn bẹ́ẹ̀ni ẹ̀mí rẹ̀ àgùn. òun ni ẹja kò ṣe. ọ̀dà ṣùgbọ́n mi mọ ìpẹ́ ẹ̀sìn bàbá ògbọ́mọlá. àṣepá òwe nìyẹn. ah ṣé o ò ní dágbére. àǹtàgà fúnra àǹtàgà fúnra àǹtàgà fúnra àǹtàgà fúnra àǹtàgà fúnra àǹtàgà fúnra àǹtàgà fúnra àǹtàgà fúnra àǹtàgà fúnra àǹtàgà fúnra àǹtàgà fúnra ó ṣe láyé kápẹ́mù dẹ̀ ti gbọ́ ohun àfàgbà ń wí nígbà yẹn ó ṣe ṣe kíkà sí mò má kú o n kò gbọ́ kò gbọ́ nígbà yẹn kò gbọ́ ádàgbà fún ńlá ádàgbà fún ńlá. àmọ́ ṣá kádàrá làwọn akàǹkadìrì kádàrá ẹ̀dá ò ní tà Mm, gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá bó ṣe wọ lọ́wọ́n ọba elédùà bó ṣe ń sọ bó ṣe ń ló ń sọlá kọ́lọ́ má sọlá burúkú fún gbogbo wa eh, tó wà bẹ́ẹ̀ ni pé àdúrà la máa máa ṣe níwọ̀nba àgbà tí wọn náà ti gba Islam báyìí ọ̀rọ̀ ẹ ti dayọ ẹni tó kú kọ́lọ́mbà tó sáàyè àwọn tiẹ̀ àwa tá a ṣe wà láyé kọ́lọ́ngun àwa náà lẹ́mìí kó má jẹ́ ká kó ń kẹfì rí. nísìnyí kó wá dìde ká lọ ṣàmàlà àsìkò òun kékeré tó. ẹ̀yọ̀ kí wọ́n ṣe àǹtàgbà òun náà. ẹ̀ ìrún náà ó wọra wọn ni. àǹtàgbà òun náà. àǹtàgbà òun náà àǹtàgbà òun náà àwọn ṣá kó o tó fún un kí o ti dára ní ìdílé. báwo. ẹ̀rù jẹ̀jẹ̀ mo gbé náà lójú ẹni mọ́jú ogun nípa bí níye. ọmọ níwájú ogun àtinúmọ̀ bí ẹgbẹ́ yìí. la la la. ọmọ àjànà fúnra. ọ̀nà gbẹ́ka. abọ́ bá kọ́ lọ kẹrin dànù síjú. kò síjà. ọmọ òkun dáre ẹrù jẹjẹ ikú olóró ìkíníkà èkejì ká.